oh god bá dẹ̀ ti mú mi mo kẹ́yìn where is the laptop cross post for me. ìgò yìí ni mo tún gbélé lónìí o a tún ti gbédé o kẹbúyẹrì to <laughs> wa yàtọ̀ sí tiwọn hmm. a ti gbédé o kẹbúyẹrì we are not stopping We o a ti gbédé rìsíìtì lóríṣiríṣi rìsíìtì shirishi. Hmm sleep a lot of sleep you know in the morning I couldn't do that very well so for those oh Tolu ni mi ọmọ mi jọ bá mi include ẹ sí for those who calling me lazy person I want to show you my sleep okay I know that people say ṣe jáde yẹn full information they monitoring me as I'm going and coming bí mo ṣe kù díẹ̀ kí n délé ní sí padà chat see yet we are still coming out because <laughs> they don't want me to come on fẹ́ fún mi breathing space i'm not talking to Lisi and the criminals in Nigeria i'm not actually talking to them i'm talking to the people who want to listen and the people who actually want the country to be okay okay who hate the terrorists who hate the criminals who want to know and who want to listen we are talking to the government okay mm-hmm. Nigeria police and the FCC. oh mi ti to investigate i want to show you ni you know when i came to Canada I will quickly, I will start. Oh, ó yẹ kémi náà máa kọrin. I don't know the meaning of uh, that song T kí lorúkọ ẹ̀ Chris Daniel tó kọ yẹn. Oríwo la lè kọ níbí. Ó yẹ káwa náà ó yẹ káwa náà kọrin. Kí ni yẹn? Mi And I don't want to play song that I don't know the meaning. Mo ṣe àgbọ̀ pé bàbá tí mi ní, bàbá black ẹlẹ́yà ṣẹlẹ́yà black ẹlẹ́yà ṣẹlẹ́yà black on black ẹlẹ́yà ṣẹlẹ́yà. So o ti yẹ mo mọ̀ pé ìyẹn lítì ó ṣe ẹlẹ́yà níbẹ̀ yẹn eléyìí mo fẹ́ gbé síta fún yín a máa bẹ̀rẹ̀ báyìí ẹni bá fúlàgì ṣó kó gbọ́mọ sí kó ṣòfò tọmọtọmọ bẹ́ẹ̀ lórí kò ní í padà gbogbo ẹ̀yin ritualist tẹ́ bá fúlàgì ṣó yìí ẹ máa ṣòfò tọmọtọmọ Wàsíù Àyìndé tó bá ṣe wèrè wèrè á ṣe é o ìwé terrorist kò ń ṣe rán <laughs> a máa gbé evidence wá for those who said Auto Bola na lazy bitch ṣó ti rí Auto wọn ní Auto Bola na lazy bitch let me show you these are my sleep do you see àwọn ilé iṣẹ́ kan lélẹ́yìí o this is just one ah uh, what's the name i ah, will call their name alternate i mean mo ní alternate i mean alternate care ṣẹ́tìrí alternate care ni mo ó rè o <laughs> ẹ mọ́ máa fi wọ̀nyí that's false this is just company and I never start with um oh Bola don't shout please if my voice is high please be bear with me torí along. okay you cross post already so if my voice is actually high make sure you you bear with me all right on this face I mean on this table don't mind whatever if it's rough uh -huh. so mo I charge this phone a little bit these two phones. I'm going to play some voice note. Wasiwa in there? voice note is going to be played, and some other people are going to play as well. Okay, because Wasiwa in there also what I mean, uh, eh, Lizzy Anjorin is blocking, is actually mounting for the Ajale people that are ritualists, the people using people for ritual who are killing. Wasiwa in there? I'm pé mo ti accuse wọn gbogbo anybody tí n bá ti sọ so ti ẹ̀yin if the people are blackmailing me i'm not blackmailing anybody okay if they are telling you she's a lazy bitch i want to show you ẹyọ ẹ máa gbọ́ let me show you first afẹ́ bẹ̀rẹ̀ ní orúkọ tí bàbá tí ọmọ àti ẹ̀mí mọ́ ẹ wo glass yẹn ṣe rí ṣe ti rí gbogbo ṣe rí gbogbo ohun tí mo ṣe rí slip tá a máa ń sign yẹn kó ṣe gbogbo eléyìí o ṣe ti rí do you see it can you see it for yourself alternate care o you can see o and they say i'm not working i mean i'm a lazy person can you see alternate care o bí mo ti ṣiṣẹ́ do you see do you can you see that this one company. I mean, this is one. Um, check You see, come where, come where, because they don't want us to show face on this media, because we are exposing them, and I don't come to expose them before, because they be I mean, they've been disturbing my life for long. That's why, and I want them. Okay, if I get angry, I no go agree. Okay, uh-huh. so evidence today ó ya pa tó bá gbọ́ pé ó ya gba ya sí ṣó ti yé she is not working she is lazy instant ẹ eh, dangote can normally let person like you can see aha ọjọ́ tí mo ti dé since I came to Canada I have never stole o oh. Lizzy came to Canada she stole she steal sorry <laughs> òyìnbó tá a bá ti sọ tó bá ṣe tá a bá gbé fúnra wọn ẹ bá bear with that I mean bear with you eh? yes okay. She came to Canada and she stole money. She steal a lot of things. Okay? Ó jalè o. Ṣé rí bí iṣẹ́ tí mo ti ṣiṣẹ́ sleep. àwọn slip tó kí kí gbogbo ẹ̀kọ́ leléyìí o. Lẹ́mi uh, kí n kí n kó sí báàgì. Ṣé rí? Ṣé ti lára báàgì kan rèé ó kún ó ti yé ẹ̀yọ́. Ẹni lítísì ìgbà tí lítísì wá sí Canada ẹni kókó ibi tó ti ṣiṣẹ́ jáde ẹni kókó ibi tó ti ṣiṣẹ́ jáde So ti yé yín. Ṣé ti rí? Àwọn slip tá máa ṣẹ̀rí sleep, yẹn you see ẹyọ kan lélẹ̀ yo. should I count it for you do you want me to count this slip do you want me to count it this is just one and I work with some people kí lorúkọ o comfort keeper before starting before I change to this uh, alternate and be working with comfort keeper everybody know comfort keeper Nigeria and those people disturbing me they told them to steal my money. And that's why I left those ones. They sending people to torture me in the system of Quebec. The terrorists who have been disturbing my life from Nigeria did the same thing. The reason why I left America is because what they are doing here, exactly that's what they, they started. That's why I left America. And you can see, then, to buy jẹ́ pé mo ti mọ̀ ni, maybe America will rescue me. Okay? But thank God today. Although, if I start in America, they may have sent somebody with gun to come attack us. Okay? So let me just pack my... You can see, this is alternate care. Oh. Ẹyọ kan lélẹ̀. Imagine iye tó wà nínú sleep with jẹ́ máa kó Just imagine iye tó wà níbẹ̀. Just imagine oh, oh, real. Just imagine oh. And they say I'm not working o. Oh. Lazy person. And this is the company that sacked me, that dismissed me on the December, December 12th, because it was a planned work, because they also paid. They do what? They pay them. They've changed the system, you know, a lot of, ah, Nigeria, those people, tó bá, tó di they are criminals, oh, look at it, oh, voila, that is a lazy person. This is one, oh, that, listen, we say, go and work, go and work. Now, when I, ètò wá sí Canada, rèé eh, o, oh. okay, ìkọlẹ́lẹ́ yìí o, oh, tí the other one your comfort comfort keeper i don't think that one is necessary can you see eléyìí ti kú o báàgì méjìlá kò sí o this type of bag two ló wà ṣé ti rí two bag of this one ni mo ko àwọn slip iṣẹ́ tí mo ti ṣe sí o iṣẹ́ tí mo ti ṣe ní ìlú Canada slip méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú pálí kan báyìí ni mo kó sí mo force ẹ̀ mo tiẹ̀ ti kó mi ìdànù gan you understand me mo kó sínú pálí kan báyìí ló wà i mean mi ò dánù pálí yẹn gánlẹ̀ báyìí ni mo kó sí slip iṣẹ́ tí mo ti ṣe nílùú Canada nìyẹn tẹ́ bá lọ síbi iṣẹ́ wàá sign iṣẹ́ mi slip yìí wàá sign tó bá ti kọ hours tó bá ṣe wàá kọ sí wàá wá já the green one the green one wàá wá fún àwọn company iṣẹ́ tí rí the green one will be here so tó tó dàbí duplicate so you now remove that one you know what you will tear that one and give it to the company okay so àwọn nǹkan eh, sleep díẹ̀ eh, lára iṣẹ́ tí mo ṣe rèé o ó ṣe ti company kan lélẹ́yìí o tí mo ti ṣe ń gbà tí mo dé Canada and apart from that apart from that coming to Canada I'm a business woman okay and I've been in my car business for a long time ask everybody tí mo bá ṣiṣẹ́ mi ò jalè rí mi ò dẹ̀ jí wọn lówó a lè ra ìjà kówó ṣẹ́kù díẹ̀ o a dẹ̀ máa san kò sẹ́ńbọ̀ tó ní mo jẹun lówó àwọn jà mí lólè ni those Ìjẹ̀bú people mo lè ka èèyàn bíi mélòó kan àwọn tí mo respect nínú wọn wọn ò pọ̀ àwọn tí mo respect nínú wọn wọn ò pọ̀ àwọn tí mi ò i mean àwọn tí mi ò respect pọ̀ gan tó jà mí lólè so iṣó ti yé èkejì láìlọ́nù ìbọn báàgì yẹn dànù. mo sọ sí òun mo ti kó dọ̀tí kó dọ̀tí sínú ẹ̀ ó ti ẹ̀ sì kú mi gan. Tolu, I mean, can you get me one another bag? Yes, just to put this uh, my sleeve ṣé ti rí ṣé ti rí o iṣẹ́ tó ní mi they say i'm not working in canada o lazy person because they want me out of the face because i expose them eh and i'm proud to do that yo so i'm proud to do that okay Aha. to expose evil people around me i'm i'm proud to do that okay ha so ṣẹ́tírí ó sì dà sẹ́yìn iṣẹ́ à ń bẹ̀ yẹn ó sì wà lẹ́yìn iṣẹ́ à ṣẹ́tírí ṣẹ́rí iléeṣẹ́ kan lélẹ́yìí o iléeṣẹ́ kan lélẹ́yìí o I, I didn't start with this I mean these people earlier I start with comfort keeper and their sleep is not here and ṣé comfort keeper man ń fún sleep, ní She be ṣebí email no man send yìí email I want yẹn eh email the, those ones that, that's um, comfort keeper wọn kì í fún yàn sleep email they will send email to you you reply you understand so the email don't bá ní kí n print ẹ̀ jáde màá tún print ẹ̀ bá mi ò ní mi ò mo ti pack printer mi kí n lè má print kìíní jáde fún yín n bá fi wọ̀nyí lórí email wọn ṣó ti yé yín but evidence nísì tó máa pariwo torí pé wọn ò fẹ́ káṣírí wọn tú wọn ò fẹ́ ṣe kí ni wọn ò fẹ́ kí àṣírí wọn tú wọ́n ṣe ti rí wọ́n fún ní information mo jáde látẹ̀ǹkan bó ṣe kù díẹ̀ kí n wọlé tí mo ṣe wọ́ wọlé sìn ni lísì sáré bẹ́ẹ̀ ta lórí mídíà bí wọ́n ṣe ń ṣe nìyẹn ṣé ẹ rí pé Bukky Jesse náà sáré bẹ́ẹ̀ bọ́ta they are working for terrorists yes àwọn tó bà Nàìjíríà jẹ́ àwọn ló ń sponsor wọn they will do like this irọ́ ni wọ́n pa ṣó ti yé ìyẹn evidence àkọ́kọ́ ṣó ti yé. Uh -huh ní òní ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ wípé Lizzy Anjorin ó sọ wípé tí bá ti sọ ní Yorùbá màá tún máa sọ ní English màá interpret in English Lizzy Anjorin sọ wípé àwọn èèyàn tó bá wà ń bíbá kò mọ́tà o ó ti yé Lizzy Anjorin sọ wípé mẹ́sẹ̀gì ò lélẹ̀. Number. I'm coming Me, ì me, ì rí mi kí ni ilé okay. Let me, it's my new new house. New house, you send a message, okay? Only we hope this email find you well. We have been receiving rumors complaining about noise and unknown people being let into our building. This is something we take very serious. Okay, my dear, I'll jù bẹ́ẹ̀ lọ àwọn ilé àti ìdè wọn ti ń sẹ́ẹ̀dì ìwé tiwa so because already am I sure ah, ah. okay Tolu okay see see now. ó lè jẹ́ pé direct to ọmọ just for every tenant eh? but yeah. on the first eh, on the first ló yẹ kó mẹ̀rẹ̀ sí ń sẹ̀dẹ̀ sí wa. this actually remind us to send to everybody. yes that's what I said so they sell it to everybody but mo believe pé on the first day car bẹ̀rẹ̀ sí jẹ́ tenant now. <laughs> so give me water there i need water i'm going i'll, I'll, I'll be drinking water now oh so now you are welcome to this platform my name is Bola Folashade aka Auto Bola ah Auto Gbagba no nonsense sori níbi báyìí we cry the enemy So we expose the wicked souls. Okay? We are here to do what? <laughs> to represent our country good. Okay? You know that everywhere in the world we have criminals, but in my country, a lot of eyes on them, much. But me, I'm here in Canada to represent my country very well, a good ambassador. Okay? So, if I cry, you can see a lot of my videos it's not about crying, okay i complain i cry i shed tears because they tortured me and i need to speak out all right i need to do what i need to speak out so we are bringing some evidences now because Lizzie and i'm going to play something for i mean going to play some some part of the Lizzie's chat on this program now for other country and for the government of Canada and for the police and America and other country also Nigeria to listen and do something about it illicit need to be investigated okay illicit need to be investigated the criminals they are working freely in our country it's time for us to say no to bullshit and I heard what happened today so and I know very well that some politicians also supporting illicit so nobody is above the law okay come up I mean bully is a common thing in Nigeria is less <laughs> I mean, but I was surprised when the senator was being pro for that bully okay so talk of somebody killing a lot of allegation. You know, they said I lied that I uh, I, I, I never promote Mami in Ayinde and um, that whatever I say about them, all of them, all that is a lie. So I want to show you something, okay? <laughs> With receipt náà it, a fẹ́ mú receipt wá. A dẹ̀ máa ma ṣètè báyìí náà bá ṣe máa ń ṣe lónìí. Bó ṣe máa ń is a killer. Lizzy shot on the live chat. Lizzy should be investigated. When somebody you can see i will show you my mom my mom is there too 2020 i used to post my mother birthday okay Aha. so that's my mom okay ọjọ́ ta ní kọ́ lọ ṣe make up fún ọ náà wọ́n ṣe ba kìíní ó yẹ tó bá jẹ́ pé wọ́n ṣe dáadáa wọ́n á ṣe jù bẹ́ẹ̀ lọ my mom she's a pretty woman so ọwọ́ wọn pé ẹsẹ̀ wọn dẹ̀ pé that's my mama okay so and there's no photoshop like that there's no too much photo no photoshop Eh, fúnra wọn ni wọ́n send ẹ̀ See me. okay in fact ọlọ́run ló yọ wọ́n gan ẹni tó sẹ̀dí ẹni tó lọ ṣe <laughs> ẹni tó lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ ṣàtàtú mọ̀ sí mi politician ló bẹ̀ sí mi one politician from Kogi State send that person to me was after me I didn't know and they were like a friend on Facebook asking me mommy ah mommy ah mommy dey work there jẹ́ kí ló bá ń ṣe ṣàtàtú fún wọn okay politicians send those people to me if it's possible I show you their face but I don't think that one is necessary na gbogbo wọn ló máa kó tiwọn pátá and gbogbo orun tí mo sọ lẹ́ǹkan náà you know I was telling story about it and some people they say I'm lying I will bring evidence I have evidence I don't lie I mm-hmm. don't forget Titi never dash me money Titi came to patronize but that fake patronizing okay just to sue me to court for me to be rejected in Canada okay so i give thanks to god because nígbà tí aṣáájú lórí oyè náà ni president bola ahmed tinubu ni mo gba ni mo gba permanent resident mi okay i got my permanent resident now alright ó ti yẹ kí n ti gba passport canada gan but mo fẹ́ do after a year ni tí bá ti ṣetán because gbogbo owó tí mo ní láti sọ náà fún àwọn all those things so i need many things and i need to you know aha so ìyẹn first evidence ni they say i'm not working You can see I'm working. I'm an, an person. Even the trouble I found myself today is because nígbà they telling me also that if I promote musician I'm going to get money o I say hey eh, I will make money they say yes I don't know they are just fraudster because they say wọ́n kàn rí mi okay báwo lobìnrin ṣe máa comfortable I'm just my own together with my daughter I'm a house girl ó tán kó tó wá penetrate láti wá gbá láti wá ba òwò mi jẹ́ láti gba gbogbo owó mi lọ́wọ́ mi and uh, you know on that um, Lizzy chat she said you you just tell uh, me you spray two thousand eh two thousand ni mo ná fún K-Dog K-Dog I will be mad at you and you are a terrorist nobody can no any politician supporting you too read my lips they are terrorists Benny, ni látọdún tó ti ń ba orílẹ̀-èdè no efcc search this boy i mean this man's house no police has get them arrested the same way with and Anjorin on broad day, like Lizzy went to Tom Jones to stole money fake transfer and after that do you know what a police a commissioner Lagos State Commissioner of Police and it over declare Lizzy free from the broad daylight stolen money. I mean, fake transfer was that person was that police you saw. Well, I mean, Eyindero is a commissioner of police of, <laughs> in Lagos State. Yo, just imagine a whole commissioner of the one that had the police in Lagos State. A whole Lagos State. That's the police Eyindero came out to declare to tell you all that Lizzy didn't steal many things. I mean, didn't didn't steal anything. That is a mistake because some politician commanding Lizzy I mean, commanding that police to say that. Okay? Aha. Báwa náà ṣe máa láìtè e lórí ètò ilé òní nìyẹn o. Èmi náà ní Bọ́lá Fọláṣadé, ọmọ wọn ní ìkàrí àkókò ọmọ ajagunà fúnra rẹ̀. Bẹ́ẹ̀ni, orúkọ màmá mi náà ló dá níjọ́ yẹn. Tó ń pè ní màmá mi ni, wọ́n bá burú jù bẹ́ẹ̀ mi ti fi wọ́n ṣògùn owó. How can a man, I mean, a lady, a lady, we don't know her, her mother, There's no father, and she trying to divide Nigeria. She sent to destroy Nigeria. She will complain about Hausa people. She will complain about Igbo people. At times she complain about Yoruba people. We don't know where Lizzy came from. I'm a Nigerian, but reside in Canada. Okay? I reside in Canada. And they know everything about me, including my mommy's name. Go! When Lizzy called my mommy's out, my mommy's name, when you if the Canadian government listen to that if immigration of Canada listen to that they will know that the same name she call out in my mommy's I mean in my documents because your mother's name has to be written in your documents in Canada your father's name even my great I mean my grandfather my grandmother okay everything on the system okay but and Jory, we don't know her we don't know anything about her but some politician the bastard, the slim bastard like her. I don't know, maybe they are slim or fat or they are short, anything. But bastard like Lissy, supporting Lissy to destroy, to ruin Nigeria, to destroy other people. <laughs> mm. You are welcome to this You can see my glasses. Uh -huh. These glasses, you can see. You can see these glasses. Uh -huh ó lẹ ti kẹ àwọn evidence fẹ́ bẹ̀rẹ̀ <clears throat> Wasiu Ayinde is part of the Ogun State Ijebu caucus and the killers and the destiny people who destroy Nigeria oh, don't forget <laughs> so ó yẹ káwọn èèyàn wá gbọ́ ilé ìsìn bọ̀bọ̀ tí wọ́n ní fẹ́ kún ọgbọ́n mo fẹ́ gbọ́ mo fẹ́ play ilé. Then <clears throat> go kọ́kọ́ play ṣáà first i want to play uh, me Lissy Shadd the one he did to me i mean for me last time about two days ago for you to know okay listen to my own Shadd what i say about Shadd i said Lissy say Lizzy Anjorin ayé ẹ bad bàjẹ́ that you took eh? okay a minute okay quickly cover it now cover ẹdúró excuse me my brother want to blend something <coughs> cover it now o bá tomato ló bá kọ́kọ́ fi excuse me my my daughter is cooking o lè fomi díẹ̀ sí excuse me ẹjọ́ please excuse me. o for fomi díẹ̀ sí simple as that For me, mi ni ko can you hear me? I want you to hurry up please I want to má jẹ́ kí lèyàn jẹ lọ́wọ́ o excuse me ẹ i ẹ jẹ́ kó sáré blend so kò ní máa distract mi ẹ jọ̀ọ́ ẹ ṣe rí pé ọkọ Lizzy ò balẹ̀ ọkọ̀ ò balẹ̀ wèrèwèrè ló ń ṣe ẹni pé ọkọ̀ ò balẹ̀ ọkọ̀ ò balẹ̀ mọ́ ọkọ̀ kò lè balẹ̀ mọ́ it's okay ní Nàìjíríà as of today Nigeria as of today eh? a lot of testimony a lot of people have been arrested eating people using people for ritual, killing, harvesting people, selling people's art. And let me tell you, Lizzy will never come out and do such thing and blog such things and talk about such things. Do you get it? She's making noise because people are complaining about killing. Do you understand? And she will come out and come and be doing some nonsense so that those noise, I mean those people, those news will not go viral is another thing. She came out this night also. Two of them will be shouting on the on the on the Facebook very well because they don't want anybody to talk. They mention them. Those evil people, they are part of people who sponsor them. Okay? So open your eyes. A <laughs> máa máa dárúkọ wọn fún yín àkín purọ́ mi lélẹ̀ kò kọ́ tó bọ́lá sí. But I'm going to play it now. Ìgò mi kí ló dé tó ń lọ tó ń Sálíù mhm. bàbá àwọn ọmọ ẹ̀ kan. ẹ ti pa kan Wàsíù àtàwọn gúrùpù ẹ̀ wọ́n pa ìkan ìkan yẹn Ṣọlá wà ní Nàìjíríà ó lè bèrè lọ́wọ́ ẹ̀ kò sí tó kàn mí ẹni tí mo mọ̀ sí èmi àjọgbélé ká má jọ gbé mọ́ for eleven how many years I think for twelve years ṣé ti yé òun nìyẹn ṣé twelve years ni tàbí wà ní relationship yẹn òun nìyẹn so ìyẹn òun ló lò òun lẹ́pa yẹn ṣó ti yé bàbá èkejì ó lè bèrè lọ́wọ́ bàbá ìṣàkóso tó kàn mí mi ò mọ̀ mi ìmọ̀ bóyá ó wà bóyá kò sí ó lè bèrè lọ́wọ́ ṣọlá ó lè bèrè lọ́wọ́ torí ìyàwó ṣọlá lára àwọn àjálẹ̀ connection read my lips I don't cover evil <laughs> you don't know me tó bá mọ̀ mi wà mọ̀ pé I don't cover evil anybody tó bá ti gbórí tó bá ti jẹ́ evil àbí tí mi bá ti mọ̀ I will talk about you for so far tó bá ti hunt mi tó ṣèkà fún mi tó ṣèkà fọ́mọ mi I will expose you to the public nothing will happen so ó ń béèrè bàbá ọmọ mi nǹkan tí mo kọ́kọ́ sọ pé ìyẹn kọ́ ni mò ń sọ mo fẹ́ gbé sí Tolú gbé nǹkan sétí nǹkan tí mo fẹ́ play ṣé o gbọ́ gbé nǹkan sétí kò láòdù music ẹ ó yẹ kémi kan máa play music lábẹ́lẹ̀ ni wọ́n kò sí problem ó ń play music yẹn that tó bá gbé lọ sórí media tó bá gbé lọ sórí YouTube náà kò ní ṣe é gbé lọ òun lẹ ṣe rí pé ó ń play blue kìíní sórí ẹ̀ torí lórí YouTube yẹn ó máa expose gbogbo wọn YouTube yẹn kò kí gbàgbé wọ́n lè flag ẹ̀ lórí media, kán lọ máa yọ lórí facebook bọ̀ kò ṣeé yọ lórí youtube púpọ̀ ṣó ti yé kò ṣeé yọ wọ́n yọ a lot of things oh my god Tolu remove this thing from me you know that toothpick yes yes no problem so mo fẹ́ fún wọn ní mo máa show àwọn evidences òtò ní mo kàn fẹ́ kẹ́ play díẹ̀ náà tó sọ pé díẹ̀ ni mo fẹ́ play bẹ́ẹ̀ o mm-hmm. yeah bọ́ọ̀lì yẹn inú ẹ̀kọ́ ló máa inú pọ́ọ̀tù kékeré ló yẹ kó ti bọ́ọ̀lì oh, yeah tí yẹn bá ti ẹran yẹn bá ti rẹ́dì yẹn ni wàá fi lè ṣe ọbẹ̀ yẹn eléyìí mi ìfẹ́ kó ló pọ́ọ̀tù tó tóbi gbangba yẹn. ẹ jẹ́ one hour thirty minutes mo fẹ́ fi sí ní fídíò yẹn one hour thirty minutes ibi tó ti ń bù mí yẹn ibi tó ti bẹ̀rẹ̀ ìpè dáadáa ibi tó ti bẹ̀rẹ̀ ìpè yẹn ni mo fẹ́ fi sí kẹ́ gbọ́ kẹ́lẹ̀ lọ wo fídíò tí mo ṣe fún bóyá mo dárúkọ ọmọ ẹ̀ gbogbo yín tẹ sponsor lisi gbogbo ilẹ̀ máa gbé ọmọ gbè bí iṣu mo sọ fún yín gbogbo yín pátá tẹ support lisi àti gbogbo yín tẹ wà lábẹ́ lisi yẹn gbogbo yín lẹ máa ṣọ̀fọ̀ ọmọ ẹ máa gbogbo tó dá nínú ilé yín lọ́wọ́ máa bàjẹ́ mọ́ yín lọ́wọ́ àdàbí tó yẹ pé mo parọ́ mọ́ ìkankan nínú wọn àdàbí tó yẹ pé irọ́ la pa tẹ máa sọ pé irọ́ ló pa wọ́n jealous kí wọ́n fẹ́ jealous ara lisi òǹgọ̀ mò bọ̀ mo mọ̀ kí wọ́n fẹ́ jealous lára ẹni tí ò ní ìyá kí wọ́n fẹ́ jealous lára kì í ṣàkúdà ìyá tí ò lè fìyà ìbò tó fìyà ẹ̀ she use her mother ó ta kídìní màmá ẹ̀ ni ó wá bẹ̀ sí ìyá ìta ni ó ní òṣèlè yẹ òkú pé ẹjẹ́ àlọ́ síbẹ̀ You are not adding value to their community. Ní Canada. They can never So, you know why? She said on this video, she said I didn't add value to Canada's, I mean, pé lè pààrọ̀ náà fọ yẹn ó kàn ń sọ̀sọ̀ kó sọ̀rọ̀ ó ti ní mẹ́ta yẹ pé wèrè nìyá ẹ̀ e. mi ìwé pé lè pààrọ̀ wà ń bí mi ì tí ì rí ọ lè pààrọ̀ yé rí tó ti ti gbó ń bì báyìí ó dàbí ni tó ti lo hundred years ilé tó ti lo hundred years ní nàìjíríà níbí báyìí ó dàbí ilé lísì irọ́ ò da ntẹ̀yàn bá ní ká sọ pé wọ́n ní yóò lè fi nàìjíríà fẹ́ máa try ń sìn torí pé ìjọba Tinubu tó wá yẹn bàbá yẹn yes ohun tí ó ń gbìyànjú ó ti yẹ yín mẹ́yẹn tẹ́bọ̀ pé tọ́wá dẹ̀ fi lé títí yorùbá ni wọ́n á ti pa wọ́n jẹ tipẹ́ àwa wà ń bí ńgbà tá a gbèjà wọn ó ti yé ó pẹ̀lú nǹkan tẹ̀yìn jẹ̀bú kakọ̀ tán fẹ́ fi para wọn dànù ẹ̀ẹ́dẹ̀ lè rémi pa ó ti yẹ àwọn tó bẹ̀ẹ́ gbà tán ni kò wá ṣépè pé wọn ò ní kọ́ ọmọ ẹ kú wọn ò ní kí ẹ kú oríire o Mm-hmm. I'll, I'll, I'm starting from 30. Eh, ibi by wa, okay. Eégún ọmọ ẹ ò ní jáde nù gbalẹ̀. Ṣé gbọ́? Ṣé gbọ́? Ọmọ mi ò lọ sí ọmọ mi ò ní gbé eégún. Tó ti yé ìwọ lẹ̀ ń gbé yín lẹ̀ ń gbé eégún. Tó ti yé yín gbogbo èpè tó yẹ yẹn ti Wàsíù ni àtàwọn ọmọ ẹ̀ àti gbogbo àwọn tó bẹ̀ẹ́ síta àti pọlítíà tó bẹ̀ẹ́ tó sọ̀pọ̀tẹ̀ àti gbogbo àwọn èèyàn tó sọ̀pọ̀tẹ̀ pátá gbogbo èpè yẹn pátá ti ẹ ní o àti tọmọ ẹ àti ti yín o àti gbogbo àwọn supporter club ẹ àti gbogbo àwọn tó dó sábẹ́ platform yẹn tí wọ́n ń ṣe àmì tó ń ṣe àṣẹ wá yẹn gbogbo yín pátá lẹ máa ṣòfò gbogbo tó wà lọ́wọ́ yín Lizzy Anjorin jẹ́ kí n sọ fún ẹ má jẹ̀ ǹtàn ẹ ó máa lọ ẹ̀wọ̀n ọmọ tó pa yẹn ẹni tó ń pa èèyàn fún <laughs> wọ́n ń pa èèyàn tà ní orílẹ̀-èdè Nàìjíríà o Lizzy is part of them kò ṣe irọ́ àbájọ ọlọ́run lẹ́nu màrí gbọ́ ẹni tó bá ba tèèyàn jẹ́ ọlọ́run máa ba tiẹ̀ jẹ́ àbá tiẹ̀ jẹ́ but àwọn èèyàn yìí jókòó wọ́n máa ba tèèyàn jẹ́ wọ́n dẹ̀ máa ní ó blackmail ó blackmail kò ṣiṣẹ́ first evidence mo kọ́kọ́ fún yín yẹn company kan nìyẹn mi ò ṣóòtà kọ́kọ́ tí mo kọ́kọ́ bá ṣiṣẹ́ tó ti yé yín last year no ṣẹ̀dá mi dúró I started working with uh, alternate care I think two thousand and nineteen um, two thousand and nineteen kí ni mo bẹ̀rẹ̀ náà two thousand and nineteen ṣé nineteen yeah 2019. thousand and nineteen bóyá bíi november something like that i mean no mo ti ń ṣiṣẹ́ bíi six some months ṣá kó tó di pé wọ́n sọ pé ká lọ bèrè pathway but i thank god i have my Lizzy Anjorin for your information i have my i'm a citizen by god's grace i'm a citizen of canada okay i am a citizen Edua citizen Nigeria citizen ni mo tún jẹ́ because NIN mi jáde mo ní ìyá mo lẹ́bí mo lára ó ti yé àmì cities doha cities ni mí Nigeria and Canada okay so in future tó bá wù mí tí bá like ìlú kan tí bá visit ibẹ̀ tí bá like I can deny one country and there, kí n sọ pé mo fẹ́ deny nǹkan kí n reject nǹkan kí wọ́n gba another one that is it bó ṣe work nìyẹn so we continue ẹ jẹ́ àgbọ́. débi pa jó agbára àwọn tó nílé ayé agbára àwọn tó ṣílẹ̀kùn àárọ̀ yìí. wò ọlọ́run ló ṣílẹ̀kùn àárọ̀ yìí wò gbọ́ Lizzy Anjorin ṣó rí àwọn ẹ̀mí tó gbàgbọ́ yẹn o ló máa ṣekú pa ẹ́ ṣó mọ̀ pé lónìí ó wá lọ kó sí gẹ̀rẹ̀yẹ̀ ó lọ kó sí gáwùn kan olórí burúkú ẹ̀ o lọ kó sí gáwùn kan láti sọ pé you are àbí báwo ni olégún ọmọ ẹ ò ní jó èmi ò ń gbégún mi ò lọ ìgbàlẹ̀ mi ò gbàgbọ́ nínú yín in tó díjà nìyẹn ṣó ti yẹ yín rẹ̀ yẹn mi ò gbàgbọ́ nínú yín mi o gbàgbọ́ àbí ẹ ti gbọ́ voice mi rí pé wọ́n ní kí kọ́kọ́rú kèèyàn kan ní kọ́ lọ pààyàn kàbí lè babaláwo kàbí kankan ẹ ti rí mi bẹ́ẹ̀ rí no ẹ lè rí i ti yé no ko mi mo dán ti fẹ́ rí kò sí ó ti so Lizzy ẹ máa gbọ́ èpè tó ń ṣe fún Florida ọmọ ẹ̀ àti ètò wa lAmerica to lóhun tó ní Rótìmí tó ń ṣe fún gbogbo àwọn ọmọ Wàsíù Àyìndé àti gbogbo ọmọ pọlitíṣà tó fún lówó tó ń e ẹ̀ ẹ máa o èpè ọmọ òun ló ń ṣèpè o ẹ lọ wọnú ṣáàtì tí mo ṣe fún bóyá mo dárúkọ ọmọ ẹ̀ ń bẹ̀ ẹ lọ wọnú ṣáàtì tí mo ṣe fún bóyá mo dárúkọ pa ẹ̀ ń bẹ̀ ó yá continue. kò ní rówó raṣọ irọ́ ló pa irọ́ ló pa èmi ò wọ èmi ò ń gbé gùn ìwọ olórí burúkú aláwo olóṣù eégún irọ́ ló pa Emi ọmọ mi ò gbé gùn <laughs> ẹ̀yin tẹ́ ń gbé gùn wọ̀gbàlẹ̀ ẹ̀yin àfọ̀sán ṣènìyàn àforúdẹranko ẹ̀yin lẹ́ ń gbégùn náà ẹ̀yin lẹ́ ń gbégùn náà wọ́n ló máa gbégùn ló máa kú sínú ẹ̀kú ọlọ́run ò ní jẹ́ kọ́mọ mi gbégùn àní gbégùn ọlọ́run làwa ń sìn <laughs> ọlọ́run làwa ń sìn ó yẹ máa gbọ́ o torí pé ṣé rí nǹkan tí mo ṣe ń jọ yẹn tẹ́ ẹ̀ mọ̀ yẹn ó dùn gan o ó gbé orúkọ mi lọ lé babaláwo ó jáde báyìí wọ́n gbé jáde bí tó ti gbórúkọ mi ó ti ṣeéṣeéṣe lórí mídíà mi ì sọ̀rọ̀ mo máa sọ̀rọ̀ ọjọ́ kan of course i'm going to talk tó bá dẹ̀ ṣe tán a máa dárúkọ àwọn haúsá ni àwọn kiri kan àwọn fúlàní àwọn kiri kan àwọn dangote àwọn kiri kan àwọn igbá àwọn kiri kan àwọn tòmà wàá máa dá gbogbo ìjálẹ̀ wá fún wa máa sọ pé heo Tam Jones kọ́ lọ wo ó ti bà yé wọn jẹ́ ó ti bà wọ́n tán gbogbo ṣọ́ọ̀bù wọn jóná wọ́n lọ fi ná sí lẹ́yìn tó jà wọ́n ní olè tán ní nàìjíríà tí ó jẹ́ pé we are still one Nigeria one Nigeria today wọn ò tí divide the same country yẹn ni wọ́n ti ń ṣorí burúkú ó ti yé mo kàn fẹ́ tú àṣírí ẹ̀ ni wọ́n mọ̀ pé mo ti ń ṣe ṣáàtì fún ẹ láti bíjọ́ mẹ́ta tí máa dárúkọ ẹ̀ nígbà tó ó gbórúkọ mi lọ́bì kan kí ló fún ẹ ní ọdá títì láti gbé orúkọ mi kò ní dáa fún gbogbo àwọn tó ń ṣiṣẹ́ kò ní dáa fún oníṣẹ́ tó support ẹ kò ní yẹ wọ́n wọ́n máa ṣòfò tọmọtọmọ eégún tó sọ yẹn gbogbo nǹkan tẹ́ ẹ sọ yẹn pátá gbogbo àwọn tó ṣiṣẹ́ fún lónìí gbogbo wọn pátá torí nígbà tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Wàsíù Àyìndé tí mo ń sọ̀rọ̀ àjálẹ̀ níjẹ̀bú òde efele ó bẹ́jọ́de ni wọ́n fẹ́ tú àṣírí àṣírí wọn gbúdọ̀ tú o gbogbo ẹni tó bá lò máa táṣì àṣírí yẹn tú àbí kò tú àṣírí ti tú no place for you to hide mo bọ̀ mo fẹ́ play fún yín kí tó bẹ̀rẹ̀ sí ní evidence jáde ni o ṣé o ti understand. ìwé ló máa rí ẹ̀ẹ́dẹ̀ ẹ̀jẹ̀ burúkú yà bí. níbo níbo. burúkú yà. níbo. ìwọkẹ àwa tá a bá ti ẹ̀yin blackmailer jẹ́rìí. excuse me ẹ jọ̀ọ́ ṣé wọ́n blackmail ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ta ló blackmail ní ṣé wọ́n blackmail blackmail Lizzy ṣé ẹ gbọ́ nǹkan tí ó fẹ́ Lizzy Anjorin ó ti ṣe robbery ó confess pẹ̀lẹ́nu ẹ̀ aláàtìgbọ́ wọ́n ní wọ́n lè forgive èèyàn secondly Lizzy Anjorin ó tún shoot ọmọ èèyàn lórí live chat Video yẹn lẹ rí o fídíò yẹn lẹ rí tọmọ yẹn ṣe nóò ọjọ́ tí ó shoot èèyàn lórí live chat yẹn lágo kan òru wọ́n pè mí gbogbo gbà gbogbo àwọn bloggers nígbà yẹn they called me two years ago I was at work wọ́n níṣẹ́ mi níṣẹ́ ṣáàtì ni mo ní mo busy I'm working ọjọ́ tí bá ti break mi iṣẹ́ See me ò busy púpọ̀ i will come out and discuss about it talk about it analyze it and listen and i started "Listen to me ti eh? i don't have time a lot of people have been talking about it all of them you know before a me ni mo lè sọ pé last person So sọ̀rọ̀ pa ẹ̀ ah, gbà tí mo wá gbọ́ mo to tòótọ́ mà ní wọ́n máa pa èèyàn tòótọ́ mà ní kò tún pẹ́ kò jìnnà Lizzy Anjorin nígbà tí mo gba ayé bẹ̀rẹ̀ sí sọ Corimos tó bá ti sọ̀rọ̀ yín báyìí á bọ́ sáṣọ á bẹ̀rẹ̀ sí í jó á máa jó á máa jó á máa jó á máa jó á máa jó á máa ṣe bíi pé nǹkan kan ò ṣẹlẹ̀ kò ní kí ẹ̀ nígbà yẹn ó ní òun ó lọ́mọ òun ló ṣe báyìí ó lọ́mọ òun ló ṣe báyìí ó lọ́mọ òun ló pariwo ó lọ́mọ òun ló ṣe kinní kan ní gbogbo ẹjọ́ tó ròǹgbà láti defend rẹ̀ mo ní ah, ẹ wá o èèyàn lórí live chat Lizzy an election kù tẹ́ bá lọ wo time yẹn i will show you now fídíò kan tí mo gbé sókè máa fi wọ̀nyí two thousand and twenty-two wọ́n ti ń campaign fún election ní two thousand and twenty-two election ti wà wọ́n ti ń campaign fún election ṣó ti yé yín wọ́n ti ń campaign fún election ta ni politician tí Lizzy Anjorin pa èèyàn fún ìgbà to máa tún surprise mi nígbà tó di last year kan àbí yẹ̀ ni ló bá bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀nìrìṣà mímọ́ kan tó fa ìjà òun àti ọ̀nìrìṣà ok ó ní gẹ́ èyí tó ń pè ní Dorcas ó ní palace ọ̀nìrìṣà ó ní wọ́n lọ kí ọ̀nìrìṣà ó ní their blackmailer nítorí pé ìyẹn mi ò gbèjà yẹn o because ìyẹn try láti help ìyàwó ẹ̀ àmì ìyálé ẹ̀ tí ń ṣe Ṣadé yẹn ó ṣépè fún gbogbo ọmọ yẹn Nàìjíríà gọọmẹ̀ntì ò rí pé Lizzy ń ṣe ìpè yẹn o ní ìgbà tí ẹnìkan kọ́kọ́ ṣépè fún ọmọ Lizzy èmi yìí ni mo kọ́kọ́ jáde tí mo kọ́kọ́ bá rí dànù tí mo bá àwọn èpè fún àwọn èèyàn pé ẹ má ṣépè fún ṣótiyé nígbà tó máa ṣe pabẹrẹ fún mi ó wá padà wá ó wá ń ṣépè fọmọ mi ṣótiyé bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ a gbọ́ kẹ́ lọ wo fídíò tí mo ṣe bóyá mo ṣépè fọmọ Lizzy tó fi jáde tó fi ń wé pè fún gbogbo ọmọ Wàsíù Àyìndé àti gbogbo ọmọ Efele àti gbogbo àwọn ọmọ terrorist tó wà nílẹ̀ Yorùbá tí wọ́n bẹ̀rẹ̀ ṣe àtàwọn politician terrorist tó ń back wọn up let me tell you some politician in Nigeria nílẹ̀ Yorùbá yẹn terrorist ni wọ́n read my lips tó tọ́ ni kì í ṣe black ah, àbẹ̀yìn blackmailers jẹ́. wọ́n bá aṣọ gbogbo àwọn aṣọ tó tó blinkibilinki sí wo aṣọ gèlè sórí wàá fi àwọn kan báyìí wàá fi ránṣọ wàá tó síkwẹ́ǹsì sí oríṣiríṣi síkwẹ́ǹsì tó yẹ kò jẹ wá bíbá ìyàwó jẹun gbóyà láyẹn. àlánà ah, lásán yìí àlá. Ah, tí wọ́n bá ti fún ẹ nílé ní Canada hmm. ìyẹn ilé onípààrọ̀ tó fẹ́ fún ẹ yẹn. wọn ò fún mi nílé rí lọ́jọ́ tí mo ti wà ní Canada listing and listing good nobody wọn ò fún mi nílé adúró rí yàtọ̀ sígbà tí mo kọ́kọ́ dé wọn fún mi mo rent ilé ni láti gbà tí mo ti dé bóyá kó tún wọnú ilé dáadáa apart from the gold blinky wèrè tó fi tó lé ẹ ilé tí wọn bá kọ́ síbi tí wọn bá kọ́ síbi bá ó wà quality jùlé ẹ lọ mi lè sọ àwọn ilé mi tó quality dáadáa jùlé ẹ lọ but ilé tó ń gbé yẹn ilé wèrè tó ń gbé yẹn ilé quality jùlé yẹn lọ ṣó ń gbọ́ <laughs> so ilé yìí ó quality jùlé yẹn lọ tán bá máa kọ́lé mi báyìí máa kọ pẹ̀lú gbogbo nǹkan tó wà nínú ilé yàtọ̀ sáṣọ tó máa kó wá àwọn nǹkan míì wà tó jẹ́ pé ó máa wà nínú ilé yẹn ṣó ti gbọ́ ẹ̀hẹ́ so Lizzy Anjorin èpè tó ṣẹ̀yẹn ni mo kàn fẹ́ kí ẹ gbọ́ ibi tó ti ṣe èpè yẹn ṣé mi ìwà ń bẹ̀ dáadáa ni ẹ jẹ́ máa gbọ́ lọ́ṣà. èmi aṣọ ilé tèmi màá ṣó ilé mi. I'm very sure tó bá jẹ́ pé ìlú wa ní òfin ni you can be investigated where did you get the money from where those things you display, the land, you scammy people. And when you want to scam, majority of people you are scamming, they are from abroad. And you abuse people in abroad that they are not, they are nobody. I'm not saying they want jẹyàn, but you scamming them. After scamming them, you destroy them. You kill them. Mo ń bọ̀ mi mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ná kì í ṣòun òun gangan kọ́ mo fẹ́ sọ tẹ́ bá wò dáadáa ẹ máa rí pé ó ṣèpè dáadáa bọ̀ mo fẹ́ play ẹ̀ ń bí kó di lọ́la kó máa sọ pé Wasiu and Wasiu is happy Wasiu you are a terrorist you must be killed wọ́n gbúdọ̀ pa ẹ̀ mẹ́ Wasiu you are a terrorist read my lips to the whole world anybody supporting you is a terrorist kì í ṣe rá you are a criminal you have no label. <laughs> Yeah ilẹ̀ tán fẹ́ fún ẹ ní Canada tán bá ti fún ẹ ìwọ ṣó mi tó bá ti ṣó mi èmi á ṣó ẹ ní ilẹ̀ tèmi Àjọkẹ́ Aláyọ̀. she's trying to scam people with that land and when I look at that I try to expose her she got mad I think something happened yes tẹ́mi bá sọ̀rọ̀ kọ́ máa ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ilẹ̀ ibi tó wà tó lọ gbé géètì sí tó bá lóò lónìí they just go into somebody's land mo mọ a lot of ah, ìbẹ̀jùlẹ́kí even gan father in law mi ó ra ilẹ̀ síbẹ̀ nígbà tí ọmọ yẹn sọ pé wọ́n ti gba gbogbo ilẹ̀ yẹn ó ní wọ́n ti gba gbogbo ẹ̀ and I was saying it tiẹ̀ pé ah ó láwọn kankan máa gbé gate síbẹ̀ ni wọ́n ní Lagos state wọ́n á sọ pé Lagos state ti gbà á wọ́n ní federal government ti gbà á ní ilẹ̀ táwọn èèyàn ti rà tó ti jìyà ibẹ̀ náà lélẹ̀ ìwà olóma tó ipò ń ra ilẹ̀ èló ló fi ra ilẹ̀ how much lẹ́sọ̀ your slip your receipt of fi ra ilẹ̀ yẹn tó fi award bẹ̀yẹn fẹ́ tó lọ gbé gate sí orílẹ̀ ilẹ̀ ní ìbẹ̀jùlẹ́kí and nobody know your father, nobody know your mother, nobody know your father-in-law, nobody know your mother-in-law. And those of you bastards, you want to, you are ruin, you, you ruin, you ruining people. I mean, you ruin a lot of lives. You destroy people. We say no to that bullshit. Listen, Anjorin, ó rè pé tó bá ti ní on máa Facebook mo ti rí ẹlẹ́kọ̀ọ́ mo ti wò mo ń wò ẹ́ láti jẹta ó rí pé mo ń dúpẹ́ fọlọ́run mo sọ fún ẹ ní kọ̀ọ̀kan ní àti wàá bà bálà gbogbo yín pátápátá lè máa sọ fún mi pé tí mo fẹ́ gbà bẹ́ẹ̀ ni mi ò sọ ní orílẹ̀-èdè nàìjíríà mo ṣe wà ń bìbà ọpẹ́lọpẹ́ ọlọ́run ni tí ìbàjẹ́ ọlọ́run tó wà lẹ́yìn mi ìtẹ́ ìtútẹ́ ti pa ó kọjá dáradára ẹ̀ ṣì wà disappointed at this junction you are ó ṣì wà disappointed kì í ṣe ìwọ nìkan àtàwọn ọ̀gá ẹ̀ àtàwọn ìyálà já ẹ̀ tí ò níran tó ń gbéṣẹ́ fún ẹ̀. Ah, bọ́lá yóò tún lọ ń ṣe lọ́ọ̀fù sí mi mi ìtẹ́ lọ́ọ̀fù fún ẹ o má ọwọ́ mi tẹ̀ ni o máa gbọ́ hmm, kúrò mbẹ́ ó yá. àjọkẹ́ aláyọ̀mí wa ń tìyà ilẹ̀ ìwọ náà wò gbèsè ayé ẹ̀ tó bá ti fún ẹ̀ ń seven hundred dollars hmm. if I have seven hundred dollars hmm. is that even out of it's not even half of the money I'm going to. ìyẹn kọ́ ni wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ sórí eléyìí tí mo sọ pé United Nations yìí wọ́n attend and it cause a lot of problem to the criminals tó tọ́ ni mo sọ fún yín That's why a lot of criminals also are mad at me. If you see me go through any pains, trouble, it's not because I'm a bad person, because the enemy, they have been injured, including you, including your masters, including those people who sending you an errand. Those people tẹ́ pay your phone. fún, ẹ ni ní ọdún ni kò tí ì pẹ́, màá tún gbé yẹn wá, mò ń bọ̀ omi tí ìgbélé ìwà o, èpè tó kàn ṣẹ́ yẹn ni mo fẹ́ kẹ́ ẹ rí tó sọ pé òun fẹ́ pa ara òun ta, ìyẹn mo fẹ́ kẹ́ ẹ tó ní pé òun fẹ́ dúbú ara òun pé tó bá ti wá nàìjíríà wọ́n máa fi ṣe tutù ẹ máa gbọ́ the meaning of ètùtù that is to make i mean they are using people for sacrifice Lizzy selling people and she she said it the other day that okay Onirisha when she was uh, abusing Onirisha that Onirisha why can't you tell us i mean why can't you tell me to look for a baby for you just a little boy or a girl So to kill and you use it for sacrifice. That's what she said to Onyini. That's what she said to Onyinyecha. In broad daylight. Oni oni. Eh, sọ fún wa nígbà torí because one lady àbí kí lorúkọ ẹ̀ Dorcas visited Oni palace. And that time, this lady helped the hill, the rival, the first, I mean, the wife, the original wife of the husband she stole. And that's why she was fight, fighting and attacking that one also. And she challenged on Oni on Onitsha. They said the first monarch of Yoruba land you. That's what they said. She challenged Onitsha. She challenged on Onitsha. Three days later, four days later, she got into that problem of of Tom Jones. Because trying to expose some things, some people felt offended for that and they said, okay, you two that you are a, a thief, everybody, eh, let me tell you, the criminal of Nigeria know themselves. They know whatever, they know their parole. They, everybody know themselves. If you are a killer, the one that is fraudster we know the killer. Okay, so the criminals of Nigeria know each other. So they're trying to just show at me. Wọ́n kàn lọ, wọ́n kàn show ẹ pé, okay, let us expose this girl. Ó dà kó orí ẹ yí, You understand me? They expose her. Tom Jones issue Lizzie, have been doing it for a long time. This is not first time. She stole in America when she traveled to America. She stole in Canada when she come to Canada. Okay? On this media, and to bọ̀ wá Canada, they fought me. Oh dẹ̀ sọ, we gbogbo tó fi ra ticket àti tó fi ra gbogbo Credit card, somebody's credit card. This Canada, she came 2018. Me, ò tíì dé Canada nígbà I came, I mean, I, I, I mean, I arrived Canada 2018, but December, I mean, October, August time. But early 2018, she was here. And she was being queried by Immigration of Canada. She, they stopped her. Because the person who owns the credit card now raised alarm, I mean, alarm. Do you understand? The person, the owner of the credit card they use in writing ticket and a visa, raise alarm. It's not for her she stole people's things fún mi lẹ́ran díẹ̀ kí n kàn fi pani ìyẹn kọ́ ibi I mean oh God Bola what is it now. of the money I'm going to pay for my rent I'm collecting the money also to pay rent for them because we are living we have to pay it. so you are making fun of me this is not fun it's not fun because then the people want me to support them like Ijebu Kakos. They want Oshibajo and the group and the group of people who are fighting President Tinubu then, and which they pay a lot of money to the system of Canada also, because I didn't support them. Okay? Uh-huh. So they tortured me. And together with the people who have been torturing me before, over my things they stole, over my things, my property they collected, over my, you know, the fraud, they, you know. Uh-huh. So it's not, I'm not crying because I commit crime. I'm not crying because I'm, I'm, um, I'm being arrested. I'm not being arrested. And Lizzie on this show, Lizzie said, I was arrested in Canada and I was jailed. The same thing she said in America, that I commit a crime. That's why I run to America, I mean to Canada. And I've done my kí lorúkọ eh, FBI. I show it the other time that CEO, oh, I send my fingerprint to FBI oh, if they are looking for me. Okay? They're just trying to say something so that people and they you know they command crowd under them for people to believe that they are actually innocent. They are criminal. Don't look at their face. Don't judge the book by their cover, the way they dress, the way they pretend to be good person in society. They are criminal for real. Lizzy, she's a criminal. Mm. Kò sí kíní ata pepper soup. Kò sí onion mọ́. Ah, kò sí mọ́. Mo fẹ́ gbé mo kò fẹ́ pé kó play díẹ̀ bí tó sọ pé òun fẹ́ ṣètùtù òun fẹ́ fi ara òun ṣètùtù kẹ́lẹ̀ mọ́ pé tòótọ́ ni wọ́n ń pa èèyàn nísìnyí pa èèyàn ẹ mọ̀ pé Nigeria is killing people all this um, àwọn babaláwo olóyìnbó wọ́n ń fi èèyàn ṣe ètùtù some king now wọ́n ti kọ́ wọ́n bọ́ ṣọlọ some people some king in Yorùbá land wọn ò fẹ́ fi èèyàn ṣe ètùtù but wọ́n ti fi ń ṣe é nítorí pé àwọn olórí burúkú wọn máa sọ pé tradition ni ìṣẹ̀ṣe ni o ìṣẹ̀ṣe làgbà o ìṣẹ̀ṣe lórí burúkú o òun ló ṣe ń gbé bàbá lábúlé wá ó yá. Oh. Actually, that's what they plan. Osinbajo is part of it. Read my lips. Some Christians dey support her down. Yes, I'm a Christian. Nothing can change it. Yeah. My husband gan tó jẹ́ Muslim kò lè sọ fún mi kí n má Christianity. Because I believe in two things. That is Ishmael and Isaac. Ishmael and Isaac. Ishmael is the Bible. I mean, is a, is an Al-Quran. Isaac is the Bible. Okay, so those two, that's what I believe. Any other thing, fuck off. Any agenyon ẹni tó ń pa èèyàn jẹ people using people for ritual cutting people selling people eh? using people's blood I'm not be I don't believe in you simple as that our team is one of, is one of the ritualists. I want something to happen to my daughter. a ní nǹkan ti ṣe ọmọ ẹsẹ ẹ ọmọ ò ní ràánú gbà lọ́la gbogbo ìṣẹ̀dá tí ó ṣe tó kàn ń bà lórúkọ jẹ́. àdàbí tó bá pẹ́ mo bà ní lórúkọ jẹ́ ọmọ mi ọlọ́run máa ṣàánú fún lórí àánú yín yẹn wàhálà ló bá dé tẹ́ ẹ máa lọ pa èèyàn kẹ́ tó ràánú gbà rẹ̀ tẹ́ ẹ máa fi ya yín ṣe ètùtù ayé kán tó fà ń ṣàánú fún yín mi ò fẹ́ ràánú yẹn ń yo tẹ́ ẹ máa pa ìyá yín tẹ́ ẹ máa pa èèyàn tẹ́ ẹ máa pa ọmọ kékeré àtàgbàlagbà láti ṣe kinní láti ra ẹ̀hẹ̀n mi ò fẹ́ ràánú yẹn ọmọ mi náà ò dẹ̀ fẹ́ ràánú yẹn àlẹ́ ń ta lè pa àkínpàyàn bíi nítorí pé o fẹ́ já dúró ọlọ́run ìjọ tó o bá ti sunú snow ìwọ ṣe fídíò. you see anybody tó bá ń pa irọ́ Lizzy Anjorin àti kọjá level yẹn àti kọjá stage yẹn even the government of Canada know I'm not lying although some people in this Canada some people who are close to power also dey compromise yes they compromise I know it very well I know that but i'm telling you everybody knows there's no lie kò sí rọ́ mi ò lè sọ àwọn others tó bá dárúkọ yẹn o but èmi o mi ò sọ pé mo fẹ́ di blogger mo mọ̀ pé mo ń motivate mo dẹ̀ máa ń preach gospel mo dẹ̀ ti lọ báyàn nínú rédíò rí rédíò stay ní ní rédíò tí mo ti fẹ́ ra time ní gbogbo àwọn rédíò Africa Magic gbogbo àwọn kì í ṣe Africa Magic nìkan to try to be presenting my my word to the world. Do you understand? Ha. Because of your tortured, because of your evil, I became blogger today. Because I have to continue, I have to expose wicked souls. I have to explain with my mouth. Moti bebe. I try to beg a lot of people to speak for me. The newspaper in Nigeria, a lot of them, I call them, they disappoint me. Nobody speak for me. mo lọ sọ́dọ̀ ọba ọba salusi Adétúnjí Olúbàdàn tàná Olúbàdàn tàná mo lọ sọ́dọ̀ kí má lọ́dọ̀ wọn mọ́ pẹ̀lú aṣọ rafupolo ńlá méjì kéékèèké mi ò gbé lálá yẹn tán èyí tó tẹ̀lé àwọn rafupolo mi ni mo gbé lọ méjì two ok mo di aṣọ sí títí wọn àti ìyàwó olórí wọn méjèèjì kán bá mi bẹ Wàsíù ti mi ìdẹ̀já lólè ẹ fi mí lọ́rùn lẹ̀ ẹ fi mí lọ́rùn lẹ̀ tán bá ti mú ẹ báyìí wọ́n méṣe wọ́n gba gbogbo nǹkan ẹ̀ tán wọ́n jẹ ráìsì ẹ̀ wọ́n dẹ̀ tún pa when you complain it's a trouble and ele jáde wá ó wá ń complain Ele wa jade wa, o wá ń support wọn reason why tó fi ta sí mi mo kọ́kọ́ sọ o ó fẹ́ sọ̀rọ̀ ńgbà tí mo ti ń sọ̀rọ̀ connection torí òun wà ṣe she is a part of it tí wọ́n tó wà go òde àti gbogbo ọ̀nà èkó yẹn àmì gbogbo kíní yẹn she is part of it and she believe that oh àṣírí wọn ń túre o in tí mo ń sọ yìí wọ́n ti gbá a lot of ministers a lot of men of God also that don't lose don wa power they rob them and the people also in power going i mean our politicians kò ń ṣe ẹnìkan ni wọ́n ṣe fún these people are terrible This case of Ajale case have been in existence for the past a lot anybody tó bá ti wá fún case Ajale they make sure they go for them and kill them in Nigeria. Ẹ má nipa nípa Ajale kan tó ń rí gbà nípa ṣókà bọ̀bọ̀ kan tó wà nígbàdàn tó ń ṣe kí lórúkọ márùn-ún sì mú gbàgbé They go after you they don't want you to talk about it. They will tell you forget about it forget about it. Secondly ẹ̀ eh, kí lórúkọ ẹ̀ man yìí majority of those presenters o tó big ngbà yẹn if they are trying to expose all these things eh they go after you so it's time for these people to be investigated if our government why must our government be partaker of this nonsense why must police be partaker of this nonsense i don't say they partaker but why Lizzy not being improved for all the crime she have been committed okay we are coming for that à ń bọ̀. Hmm. iṣẹ́ ti já o ṣé ilẹ̀ tó lọ gbé kan sí lórí yàn yẹn nǹkan ti ṣe bẹ̀yẹn. yes. ìyá ṣe fídíò property mi ẹ ti yẹ kí ló ń pa àwọn èèyàn lẹ́rìn. ẹ wọ́n mi tó dá I need help hmm. I need help Canada government hmm. I need help I think it's my right yes me I'm a olórí burúkú ni ẹ Right, wo ni bàbá ńlá kú bàbá. ó ní èmi ò ní ráìtì ní Canada ráìtì wo ni bàbá ńlá bàbá kú ẹ tí ò ní bàbá tó níyà ráìtì wo lo ní láti talẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ráìtì wo lo ní láti jókòó sí ilẹ̀ Yorùbá tó sọ pé táàmù ìyá ìtààmù bàbá ẹ̀ ẹ́ eh? like me they know my father is late they know my mother they know she's still alive everybody in Nigeria also they know me I have origin where do you come from ọmọ àlè slim bastard. bẹ́ẹ̀ gbé lọ Canada olórí burúkú ó dàbí òkú ipò ó dàbí òkú ipopotémọ́sì. ìwọ dàbí ẹdìyẹ awó tí wọ́n ti dín tó tún gbẹ èyí tó ti gbẹ tẹ́lẹ̀ fún tó wá dà sí gbogbo tó tún dẹ ó dàbí awó tó ń dín tó jóná egungun ní from eight to seven but mi báyìí fi egungun sèmi sí àwọn ọmọ fẹ́ so what okay. Mm-hmm. ẹ̀gúsí yẹn dá sínú abọ́ àwo kan so wàá fomi díẹ̀ sí òní jẹ́ kó rọ̀ púpọ̀ so wà wàá wá da epo sínú epo wàá wá di díẹ̀ ṣùgbọ́n mi ì fẹ́ kó mi mo ń sọ̀rọ̀ fún mi ṣe ń sọ fún ẹni kó ṣe má ṣe bí mo ṣe ní kó ṣe yẹn hmm. bí mo ṣe just little water bó ṣe máa ṣe lónìí nìyẹn ètò fẹ́ ṣe ní microwave yẹn ó lè ṣe bẹ́ẹ̀ náà bọ̀ ọ̀gbà tó ṣe pé o ti blend ẹ̀gúsí yẹn kan fomi sí fomi ṣan yẹn yà má fomi gbóná sí don't use water or hot water ẹ má bínú ẹ̀jọ̀ ẹ má bínú ibi tó ti sọ pé òun fẹ́ pa èèyàn ta yẹn pé tí n bá wá sí nàìjíríà òun ni mo kàn fẹ́ gbé síbí in case future ó tún máa sọ pé òun sọ bẹ́ẹ̀ kò kò deny she is not denying that àwọn ò pààyàn i think it's my right nínú olílù olórí burúkú lẹ́yìn tó ti balẹ̀ jẹ́ tó ti bọ̀nà jẹ́ tó lọ jàdú àdúrà wọn fún ẹ. One, I think it's my right. They, um, I have my permanent resident. You know, if I don't have it, you see, it means mo fẹ́ wá sí Nigeria. Ó rò pé anyway, ja, I know my rights. I said it's my right. It's, my right, Mozoy. I have right to seek asylum in other countries if they are disturbing me and nobody have right to allow them to torture me also. With the love, I mean, United Nations, nobody must terrorize me because I came because, I mean, I complain about some people who terrorize me. But later, they sab people want to sabotage. Yeah, it's my right. I have right to leave. I'm saying this, but ìwọ torí pé ojú olórí burúkú mi lè máa dẹ́ lóhùn nìyẹn. Ìyẹn kọ́ mo fẹ́ sọ ọ̀rọ̀ tó ló fẹ́ pààyàn pé o fẹ́ fi ìyá ẹ̀ ṣe Mo ṣe fi ìyá ẹ̀ ṣe tutù. Èmi kọ́ ló fi ṣe tutù tó bá ní kéèyàn máa ṣe tuntun ní ilé ọba tó ń bí mi ẹ̀ bọ̀tàwọ́ ò kì í ṣe ó yẹ kí wọ́n mú ìwà àjòjì ènìyàn báyìí àjòjì báyìí kàn pa ẹ́ dànù ni tó ti yé kàn fẹ̀jẹ̀ àjòjì kàn fi wọ́n lẹ̀ wọ́n ń fọmọ rẹ̀ bọ́ rẹ̀ nǹkan tí ìlú nàìjíríà fi bàjẹ́ nìyẹn àwọn àjòjì ìwọ àjòjì torí tó bá pè ọ́ lájòjì kì í ṣe fọ́rínà when they talking about àjòjì there's somebody some strange people in the land that you don't know their faces you don't know where they came from they are hiding it they are They are, they are not ready to expose themselves to people. But they want to know everything. And you scatter Nigeria. You want fight. You want trouble. You destroying the origin of our country. And we don't know where you came from. So, you need to be, you need to be wasted as a terrorist. They need to waste you. You need to die for the atrocity you have committed. Ikú ni èrè and Lizzy Anjorin. Apart from pa ṣépè fún ikú ni ọ̀nà gbogbo èkú gbogbo èkún lékún náà gbókúnlẹ̀ olórí burúkú ọjọ́ tó ọjọ́ tó o bá ti kú ọ̀nà fẹ́ kó o dá ẹ̀ àwọn agbọ́n fẹ́ kó o kú dànù. ẹni tó bá ní wò jẹ́ n fún ẹ if you come Canada go want anybody that want me dead the person will die anybody ni mo sọ anybody under this level if you want me and my daughter dead you will die with your family you will die with your children simple as that you want me dead you are you dead. <laughs> the the you see the Bible says suffer not the wish the evil people to live you are evil why what are you doing in our society what are the evil doing in our society oh na ṣó ti po dáadáa jẹun ó ti po dáadáa po dáadáa mrs bẹ̀rẹ̀ wa so wàá wá fi epo sínú wàá jẹ́ kí epo wà mẹ́ dáadáa wàá wá máa wàá wá kò sí so ṣó ti understand you know omi wàá máa bù sí wàá dẹ̀ wà fast fast fast okay. okay? so ò ní jẹ́ képo ẹ̀gbọ́n náà ju tó ti pépo síná Okay. wàá jẹ́ képo wà mẹ́ dáadáa torí bitter leaf lọ́mọ mi ń sè hmm. ọmọ tí ì hàn ó yá máa sọ. ṣó ti yẹ ìwọ ṣe fídíò tó bá ti kú tán tó bá ti ṣe fídíò tó bá ti kú tán èmi á fi ilẹ̀ yẹn hàn ẹ́ àṣejọpá ṣe. you cannot show you know why she's on she's very very when somebody accuse, I mean, challenger, tó bá já irọ́ you understand me when you try to expose this and if you are what you are saying is really touching now it's going to open, má ṣe bí ó A lot of people that, if that's going to open a lot of people's eyes and going to bring attention to that, she will be angry. How can you, you want to sell a land? It's not a, an needy thing. It should not be an needy Shake it. You should, it should not be an needy thing. I have this land located in so so so and so area. Okay, if you want, you are interested. Let people see. But you are you you not. She's not going to show it to anybody. She will just tell you it's a very critical uh, eh, expatriate area in Lekki, Bejuleki, in Badai, Kunogubadabashasa, and she be telling the people in abroad to scam them. When you visit Nigeria, they collect money from you. They will take you to um, a restaurant, a big restaurant. They will give you food and that food don't get you. Odigbodo because some people will eat that food. They will not come back to Nigeria. The moment they travel back, they will die there or they never come back to Nigeria. They never go back to Nigeria because that land is only collecting money from them to scatter. That spirit my lead. That is it. That is it. And if Lizzy says she owned the land, let her show us how much she bought the land. If somebody accused me of anything, I used to bring my sleep. Okay? When Titi Mata issue came arrived, came into board, I expose everything, including the receipt. A lot of people say, hey, you talk too much, you talk too much, you talk too much. I say, I'm not talking too much. I want to explain to people who actually, can, I mean, who can, I mean, investigate the issue. Because I don't want anybody to rope me. I don't want anybody to cause me problem. I'm not a thief. Oúnjẹ tí mi ò jẹ, wọn ò lè má mi kí So, I expose them. I brought the receipt, everything about the something transaction. That is it. Okay? So, listen, if somebody accuse you of uh, frauding people, I'm not the first person. And that have been happening. When they fraud the other woman, they fraud, I'm not fighting for her, but I'm just using that as a reference also. She also have her own too. Ó ní wàhálà tí wọ́n, àwọn náà ní wàhálà tí wọ́n. Nígbà tí wọ́n tí wọ́n jí owó Madam Elsabod. Nísìn mo pè ní Madam Elsabod. Tọ́jọ́ tí n bá fẹ́ bú wọn, àbí tọ́n bá ṣẹ̀ mí, àbí tọ́n ṣe kankan, màá pè wọ́n lórúkọ wọn ó ti but nisin you are the first person to announce it that this person dey scam Esabod in Turkey you are the first person just the way you are exposing mo exam ni bí mi ò sọ fún yàn wípé mo exam ní Canada o ìwọ ló kọ́kọ́ announce ẹ̀ lórí media say you see they will fail they will do that exam for twenty times they will not pass it and I pass it they just came me. they say out of two forty-five they say I, I mean I scored 244. Because some people, they pay some people in this system to destroy me. I know what I'm saying. And I know my rights. Simple as that. A lot of people also, they are living in other country. I'm not the only person. Ó ti tó pé ẹni tí gbóná tó. Ó máa ṣe kíá bó ṣe ń ṣe dẹ̀dẹ̀ yẹn kó máa gbẹ kó máa wò nígbẹ òṣèkíá ṣe kíá. Ó ti kó sí ni. No, no, no, use big spoon. No, spoon, simple as this, ABC. Yeah. Yeah. So, where jẹ́ ká máa gbọ́ lọ. Èmi sọ nation, ẹ máa jẹ́ kó flag ló ti mọ máa rẹ́rìn. Ẹ ti rẹ́rìn, ẹ máa jẹ́ kó flag. Tó bẹ̀rẹ̀ bí. Ọjọ́ yẹn ọmọ mi se ọ̀gbọ̀nọ̀ torí ọ̀bẹ yẹn á ṣe díẹ̀ dẹ̀ ọmọ mi ṣe ọ̀gbọ̀nọ̀ mo ní àjọjọ ń jẹ ọ̀gbọ̀nọ̀ báyìí ó ṣe sẹ̀mọ́ ó sí ó ṣe ní òṣèlú sẹ̀mọ́ ló ṣe ṣe àbámàlà ó ṣàṣe nǹkan kan tó fẹ́lẹ̀ sí bá a ṣe ń wo ẹ̀ báyìí la fi ẹ̀ ń jàmàlà la fi ẹ̀ ń jẹ nǹkan kan arẹ́rìn ni ìwọ táyé ẹ̀ ti bàjẹ́ tí bá sọ táyé èèyàn bàjẹ́ ayé ẹ̀ bàjẹ́ ni Lizzy Anjorin ó payàn lórí live ó ń jalè lójúkorojú o lọ sí ìdúmọ̀tà o ah. rí pé mo sọ pé kò ní dáa fún pọlitíà tó ń sọpọ́ọ̀tì ẹni o mọ̀ pé mo sọ ni o lọ sun gbogbo Tom Jones and after tó bá sun Tom Jones yẹn tó tó gbà lọ́wọ́ àwọn kan táwọn kan kú wọ́n wá fún ìwọ ọmọ àlè ìrọ̀kírun tá àmọ̀ràn ẹ̀ wọ́n wá fún ẹ ń bẹ̀ o wá ní àní ṣépè fún pọlitíṣà yẹn kò ní kò ní dá pọlitíṣà yẹn tó ń support ye. Lizzy kí n bá tún gbọ́ anybody tó bá tún support ẹ nínú step kò ní dáa fún wọn anybody àdàbí tẹ́ pé mo jalè ń bí àbí mo ṣe nǹkan burúkú anybody supporting you is also from this system the law will expose them will destroy them kò ní dáa fún gbogbo wọn náà mo sọ simple as that. Auto buffalo, auto hippopotamus, eh, she need a, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, eh, yes nǹkan tí the most one here, and i'm crying a lot of people seek asylum in uk in america and they are granted they don't torture them yes in fact when you have a a i mean a true story like i mean if you have a story like my story my story is genuine and i say not to kill and terrorism america will love it yes i know that because they hate terrorists But some people, I was surprised when some people backing, when I said, say that to terrorists, say that to killing, and some people started hating me in the system of this place in Seychelles. I mean, that's surprised. So that surprised me. I'm telling you, I'm surprised, seriously. I'm surprised. And I have to speak out because then they tortured, they tortured me. It's not a joke. And I'm not, I'm, I'm not afraid of this. It's going to remain on Google. And ah, yes, it's, it's, it's, yeah, it's going to remain on Google. And what they have done to me. Somebody came to Canada and I reside in Quebec to seek for asylum. And some people tried to to collide with those people I complain about to actually sabotage me. It's a story. I've made it. You don't know if you know the meaning of what we are saying or what we are doing. You don't know anything. You think I'm ashamed of this. I'm not ashamed of it. So if I if I'm a thief like you, If I've done evil, like the way you guys used to do, I'll be ashamed. But crying that some people trying to destroy me and my daughter together because I say no to terrorism. I complain about the wicked souls in my country. So it's a, it's a praise. No, continue. tí after. ti dín ni. Yẹ́ ẹ jẹ́ kí n wo bó ṣe rí. Ṣé kò rún room, tíjọ́ yẹn? Ó yá máa rò. Ṣé kò rún má jò rún? Ẹ́ bù but kò ní irun bíi tíṣà yẹn lóyá máa rọ máa rọ ẹ má bínú ẹjọ ọmọ mi ń ṣe ọbẹ̀ so mo dẹ̀ gbúdọ̀ style tí mo style tí mo ní kó ṣe yẹn má bínú ẹ̀yin sẹ́yìn wò mí so you tẹ̀wà important kò tí ì ṣe style yẹn rí so different different style ni máa ń kọ ní ẹ̀gúsí ní títè eléyìí ń sìn kò tí ì ṣe style eléyìí ni mo bá ń fi ojú sí tó dẹ̀ ń sìn. Hmm ẹ bínú ó let's continue ibi tí mo fẹ́ reason tí mo fi ń play gini òun ni wípé ibi tó ti sọ pé tí wọ́n bá wá sí nàìjíríà pé wọ́n ń wá ìdán tó fẹ́ fi ṣe ètùtù ń sìn everyday can't you see the way they are killing ṣé ẹ ti gbọ́ pé wọ́n pa lára àwọn family bírú àwọn èèyàn Wàsíù Àyìndé wọ́n pa àwọn èèyàn they are killing Christians killing people killing innocent killing children anybody that fought that have issue with Lizzy Anjorin they will kill their family they will attack them That is it. Listen and listen good. olórí burúkú ọwọ́ òtórí ọwọ́ ẹ̀gbọ́n ògùn. ṣọwọ́ Me, ah, mi ò lè peṣẹ́ me. mi èmi bóyá ò rí mi rí ó rẹ pé mi dàbí ìgò màtẹ́sì bí wọ̀ ni àbó lórí burúkú lélẹ́yìn. àbẹ̀lẹ̀ olóburúkú lélẹ́yìn àwọn kan ti sọ́rí look at my hand gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ máa ń yọjú orí lọ ó ti rọ́wọ́ mi mo tún lè ka ọwọ́ mi sẹ́yìn bẹ́ẹ̀ wo mi look at it ìyá ẹ̀ṣẹ́ o lè ṣe báyìí nísìnyí kan tó ráṣọ tí mo wọ̀ ní tí màá yẹ pé mo wọṣọ báyìí ẹ́ I can show you I will fold I can do àtẹ́wọ́ like this at my back the way I do it like this I can fold my hand at the back like this because of aṣọ tí mo wọ̀ yìí wọ́n mu lápá mi ṣó ti yé o kò free mi you see I will do it for you to see. Mo fẹ́ sí wa yé òní da ìyá ẹ̀. Ìyá ẹ̀ mo sọ. Mo fẹ́ jẹ́ kí gíláàsì fọ́, ó ti fọ́ ti láyè. Ó yá, mo ní ìfẹ́. Ṣáwó ò torí lélẹ̀. <laughs> Ọlọ́wọ́ oríṣiríṣi la máa ń rí wọn ò gbúdọ̀ sọ pé ọwọ́ tún gùn jù tọ̀ lọ ọwọ́ ìyẹn ọwọ́ tó rí ìyá ẹ àwọn tó ń ṣiṣẹ́ fún ọwọ́ wọn torí ni ṣé wàásù tó ṣẹṣẹ bí ẹsẹ̀ kọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ bí kọ́kọ́rọ́ ẹsẹ̀ bí ẹsẹ̀ kọ́kọ́rọ́ àsàlátù ṣé pẹ̀lẹ́ olójú kan àti ìyá olórí burúkú àwọn alájàre apayọ̀tà ẹ̀yin group of apayọ̀tà tó ń harvest they are killing people harvesting they are killing to sell olóṣèlú ọmọ Mohbad tó kú yẹn ṣé wọ́n sọ pé wọ́n ta wọ́n sí pẹ̀lú kíndìnrín ẹ̀ ni wọ́n sí Mohbad pẹ̀lú kíndìnrín ẹ̀ wọ́n yọ náà wọ́n yọ kíndìnrín Mohbad náà bọ́n kò sí dọ́kàn mi pẹ̀lú ọ̀rọ̀ Mohbad kò sí it's not my business Nigeria terrible is a terrible country now and just ah àwọn tẹ́ ẹ̀ expect ló ń ṣe kọ́ o Yorùbá is a is a something else o ò tọ́ ẹ̀ sí i. ó ti sara jù i need help. <laughs> okay you see even when somebody is fat and big if i'm rich okay is that a crime it's not a crime i'm a woman of dignity and decency okay if i decide tomorrow that i want to slim down i can do it okay but what your the offense and the crimes you have done to the system, it cannot be reversed. It's unreversible. I mean, it's, it cannot be reversed. It's done. The deal has been done. So, if I decide to do tomorrow, and somebody, if I just want to, if I want to please, you know, if I just want to please you guys, I don't want to please anybody anyway. I please myself. I do things that pleases me. All right? And if my husband loves it, I can do it. All right? I can do it. But what you have done, the damages you have caused in our system, cannot be reversed. The deal has been done. Alright? So, being a big woman, a huge woman, and I have a lot of flesh, both front and back, is not a crime. So far, I have my dignity and decency. So, listen, don't talk about the statues, don't body shame, And you can do that, you are free of you are free to do that. But we are talking about the crime you guys have committed. Stop distracting people about the crime, the evil things going on in the system of Nigeria. Some people giving you money to be coming on social media to distract people. So you are the real blackmailer. You are the one instructing people. You are the one interrupting people. You are the one blocking people not to say the truth. Ẹ̀yin ni criminal. Apàyàn tàà. olórí burúkú làwọn pípù yẹn jọ ẹ wo ẹjọ ẹ fi mí lẹ̀ ẹ fi o ẹ fi mí lẹ̀ jọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni abẹ́rẹ́ ẹni ah, tí ẹ wọ́n torí ẹ wọ́n wọ́n olórí burúkú ẹ wò. mo sùn lórí bẹ́ẹ̀ mo gbé mo fọwọ́ kan gbé kámẹ́rà dání kí ló ọwọ́ ni wọ́n sọ à ń sọ pé o jalè ṣé kí ni yóò ti ṣe mọ́ dáadáa. In fact, a lot of things you want me to talk about uh, the system. Let me tell you another thing. I've been saying it, Canada knows. I mean, people who have been listening to me for long, they know that. Yeah. There was a day, working, I worked with a guy, I mean, a man, and that person, to me, had to be like, they do same people. That's why they we act, some people acting like a mad person in the system. They are everywhere. So when any any offense, the crime, the mental people, those people with touch, I mean, with mental illness, whatever any offense they commit, committed, nobody did. I don't think they query them for most of it. So there was a man that's actually trying to strangle me at work. Nothing went down. There's one that tried to damage my leg. Then I was thinking that, oh, maybe this is just normal. And then everybody after, when I complain about those things, then to the office, Nigerian people be making fun of me on the social media. I was wondering why, how come? Everything happened to me in Canada and the Nigerian people, those who are in Nigeria and everywhere, they'll be talking about it. You get it? They actually want somebody to kill me. So that because they don't want their secret, Ajalenye is a serious case in our country. A lot of people have been talking about it. They kill them. They send them to jail. A lot of things. Omi tó pọ̀ ló máa fi sí kò tí Ah, ó máa fi sínú ọbẹ̀ yẹn kó máa bomi sí omi tap. You don't need that water. Yeah. Hot water yẹn ló máa fi sọ́bẹ̀ tó bá ti jiná. Ṣé ti yé? Beta leaf yẹn ó ì máa máa ṣe lọ. Ó tẹ̀ lè fi iyọ̀ sí gan. Ó lè fi iyọ̀ sí dáadáa sódà á lè jẹ́ kí gbogbo òkúta ẹ̀ kó sílẹ̀ sísàlẹ̀ so a ní máa pa òkúta nínú ẹ̀ ẹ má bínú ẹ jọ̀ọ́ ibi tó ti sọ pé wọ́n fẹ́ pẹ̀yàn ti pé wọ́n ní máa wálé yẹn torí nísìnyí bí mo ṣe fẹ́ múùfù yóò ti wá wípé à ah, wọn ò máa fẹ́ kọ́ ọmọbìnrin wá sí nàìjíríà ó máa fẹ́ wá nàìjíríà báyìí tó bá máa wá nàìjíríà báyìí ẹ kó kúkú máa bọ̀ ká fẹ́ pa tó fẹ́ sọ fún mi pé don't come to nàìjíríà a máa pa ẹ́ ni <clears throat> eh, ara yín lè máa pa wọn tó bá ti pa Wàsíù ah ẹni tó bá ní kó má pa gbogbo ẹ̀yin terrorist yẹn ó máa ṣòfò ní tọmọtọmọ gbogbo yín ni wọ́n gbọ́dọ̀ pa gbogbo yín lè qualify fún ikú òjijì gbogbo yín pátá lísì tó pa èèyàn mo ń bọ̀ mo ń bọ́ sọ́ọ̀sì lẹ́sẹ̀ mi sọ́ọ̀sì mo wọ̀ yẹn olúfẹ́ máa mú mi ọmọ mi sóúnjẹ nílé sọ inú ilé fẹ́ máa yí ìtìbá kù. ẹ̀ tòró ní wárápá ni ẹ́ o máa isolate ẹ̀ náà ah, ó ń ṣèyàn náà ìwọ oníbàárà ìwọ tó jẹ́ pé ilé páànù náà fún ẹ. mo ń bọ̀ ná oníbàárà ló pè mí mo ń bọ̀ mo máa gbé mi tó ti tọrọ owó jáde síbi tí mo kàn fẹ́ sọ mo ń bọ̀ mo máa gbé àwọn evidence jáde sí mo ń bọ̀ ibi tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé mo fẹ́ play bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ tẹ bá gbọ́ bíbẹ̀ yẹn bí ó yà pé twenty ègbè tó ṣẹ́ tó ṣẹ́ fọ́ọ̀mù ara ẹ̀ kì í ṣe nìyí tó ṣe fọmọ wà sí àdúgbò àwọn politician tó ránṣẹ́ but ibi tó ti lọ wọ́n fẹ́ pa èèyàn ta ìgé yẹn mo fẹ́ kẹ́ ẹ gbọ́ torí in case of future ló ti yé bẹ́ẹ̀. You are not adding value to their community. Okay. So they and can never respect you. Okay. You àti wà tọ́mú ẹ you are not adding value to this. To... Let me tell you. See, number one value, I work when I came to Canada. I work with many companies. Even when I was in America, I don't have paper. I work. My daughter was 12 years, she work. Ní Harrisburg. Mo tún dárúkọ bìkan near, Harrisburg, okay? Uh-huh. I work. For the few months I spent in America, you have said many things that I traveled to America before. That's my first time traveling to America. I've never been to America except that time tí Los America ní June. June kọ́ July. I left Nigeria July 2017 okay ṣé July àbí September I know it's close to the ẹ eh, kí Thanksgiving time la Los sí America okay so I had value a lot of criminal in this system have exposed them that's another value but you criminal you cannot hate you cannot like me because you disvalue the system I value the system You criminal disvalue the system. I value the, the system by exposing the enemy. So you can be mad. And I expose Nigeria. Nigeria, I expose the criminal also in that Yoruba land in you. Mm. Ṣé o ti wá bomi sí ni? O ti bomi sí náà? Jẹ́ ìwọ No kọ̀ǹbù sókè kọ̀ǹbù sókè pẹ̀lú síbí ẹ má bínú mò ń sọ mi ó ti ti wó ni kò wó bí ti jọ yẹn all right now ṣọ ẹ̀fọ́ yẹn dáadáa kó wá kó sí tó bá ti kó sí wàá kó ẹran sí wàá fẹ́ máa gbé sí ṣòṣìṣẹ́ torí bí talif yẹn jẹ́ dry so a lè a lè fresh nínú ẹ̀ padà a lè tètè sè mọ́ ẹran yẹn a lè wọnú ẹ̀ dáadáa ṣòṣìṣẹ́ fọwọ́ fọ dáadáa tó kò ní máa bítà tó bá tiẹ̀ bítà gan ó tún dùn ó wà mẹdísínà tó mi ò fẹ́ fọ gbogbo bítà kínní mi ìtàlífẹ́ mi ò fẹ́ fọ gbogbo mi ẹ̀ kúrò ó máa ń wà òkè gan tó bá bítà gbogbo ingredient tó ti lọ mọ́ kínní rẹ̀ hàn àwọn afẹ́ ọ̀dà tèèsì ẹ má bínú. their community they regretted having you around. ìfẹ́ in Canada yìí ẹ̀ wá ti jí gbogbo nǹkan wọn tán nobody can regret having me even gan bí mo ṣe sọ pé mo fẹ́ kúrò ní some people good people some good people don't want me some say saying that why do you want to be moving because of people disturbing you some people don't want me to move or that cannot stay in a surrounding where they show interest to children they show interest not to my daughter alone the school yẹn tọmọ mi A lot of times I work in the hospital. A lot of children having mental issue. They crack people children brain. And I cannot stay there. It's, a, it's true. A lot of Nigeria, a lot of visitors, a lot of foreigners, when they come newly to Canada with their children, they move from Quebec. That's the experience I have here. So if I bear with people, before I complain about something, it's out of hand. I'm telling you nothing but the truth before he complain about people ayẹyẹ ah, ti ṣe ìka you know, èèyàn máa ń bèèrè lọ́wọ́ mi I will tell you mo was bọ̀ tí mi dìde ẹ máa rí yọ tó before I start complaining about them. what you call lẹ́tà I didn't ní kọ́ máa gbé ẹ̀bùn ká fi ẹ́ ṣe ètùtù. ṣẹgbọ́. ká kúkú lù ẹ́ lẹ́ẹ̀kan náà. ṣẹgbọ́. <laughs> ẹ ọ̀gẹ̀gẹ̀. ṣẹgbọ́ to ní àwọn tí ó ní wọ́n ti kọ lẹ́tà pé wọ́n ti sọ pé because once ṣe go pay ọjọ́ tí mo ti sọ pé mo fẹ́ ọjọ́ tí ó jáde yẹn ó ti gbọ́ pé mo fẹ́ move kó orun léyìí they don't believe it that I can move out of this house wọ́n believe pé bóyá ọ̀tá mi máa kú sínú ilé yìí ìtú tí wọ́n pa bẹ́ẹ̀ ni mo sọ so moving now they want to believe pé mo fẹ́ move yẹn anytime soon it's possible for me to go to travel or to come to Nigeria why you worry? you said they are going to kill people ṣebí it's me that you say àwọn tó ló fẹ́ pààyàn yẹn they don't want me to come not because of anything just they don't want their secret to be open they don't want their secret to be open they have sent a lot of people to me here one woman kan náà tó máa ń bá wọn ṣe ní ọ̀nà tọ́kì ó ti bá mi sọ̀rọ̀ ńgbà yẹn ah gbogbo bẹ̀ yẹn sista wọ́n ti pa gbogbo bẹ̀ yẹn they busy telling me like begging me oh forget about it oh forget about it and I want to move on I'm here you are disturbing me you want me to die for you to believe that okay wọ́n lóògùn yín ló pa mí wọ́n lágbára yín ló pa mí mo dẹ̀ nírọ̀lẹ́ pa ọ̀rọ̀ ọlọ́run ló máa pa yín àṣẹ tí mo pa fún lori lórí ọ̀rọ̀ yín ló máa wá sí ìmúṣẹ agbára ọlọ́run ju tèṣù lọ. ṣẹgbọ́n sí Lizzy said come to Nigeria that, so that they can use you for ritual that's what she said the this is killing people she's part of people selling Nigeria government you need to investigate Lizzy how Lizzy got her money You can understand. How he got her money? Okay? Listen, my joke jókòó sorry, live chat. I'm máa ní ẹ wo Lizzy. Ẹ wo Lizzy. Ẹ No customer ever enter. Nobody coming to the shop to come and view things that she's selling. She will be on the media for two, four, seven seven hours. No visitor, nobody will come to the shop. And she said she have a um, shopping complex. She's using that to camouflage. And some people are fool. Because Mary, auto tó blinky blinky, obey. gbé, eh, kí lorúkọ laptop console, table. Obey gbé kinní kan, ó oppress wọn kú, ó máa ṣàlàyé bó ṣe rówó pe, Torí pé tó bá pé, tó bá jẹ́ pé ó pa èèyàn, tó bá jẹ́ ti involve nínú robbery To tó dẹ̀ ti stop tó bá jẹ́ pé ò sọ pé blackmailer tó bá jẹ́ pé ò wá sọ lórí mídíà yìí pé láti máa support àwọn tẹ́mi ń complain nípa wọn tó nírọ́ ni mo pa she say I blackmail people I'm going to bring evidence again that I'm not a blackmailer okay because she's trying to she manned Facebook to defend those criminals because she's part of them. Is it not a crime for Lizzy not to show anybody identity to anybody in Nigeria. Is it not a crime for Lisi to be stealing people's things, killing people, no mother, no father, and causing division in Nigeria? Is it not a crime? Somebody in Nigeria, somebody causing division. Hey, Hausa, oh, they bought this land. Hausa, Igbo, oh, they bought this place, yo. Hausa and Igbo, they bought this place. They paid. They want to take our thing, and we don't know where you came from. Where is your, where did you come from? Who is your father? Who is your mother? Nobody knows. And Lizzy is causing trouble. Every day killing people. And the man can sorrow. Lizzy Onishanto, that but you pay me. Hippopotamus, that's not the what we are saying. We're talking about dignity and this. is big, mo lọ́yàn, mo nídìí, mo lápá, mo ní gbogbo mo ní flesh. Ṣọ́bí lady. Ṣọ́bí. Ọwọ́ ẹ kò gùn tọwọ́ mi ọwọ́ gbogbo ara ẹ gbogbo bọ́dì ẹ your body kò tó kò tó apá mi báyìí olórí burúkú ni ẹ àwọn beautiful people are handsome I mean handsome people tó ń bá kúrò wọn ga wọn tínrín they are good people but you you are a criminal either you are tall or you are you are you are short eh either you are fat or you are thin so far you are doing bad thing that is in part yẹn là ń sọ we are not talking about your stature we are not talking about your eye. we are not talking about your how you big or how you small okay So we are talking about your your atrocities. Oh gbọ́ àbò down. Kó wọlé sórí mẹ̀kú ẹ̀ bó ṣe sọ náà. Ṣé bọ́wọ́ mi ṣe rí rèé? <laughs> Ṣé rí mi ṣe rí rèé? Ṣé You know, should I tell you something? This is shameless. Oh, ọmọ mi ti fẹ́ kí What do you want me to fomi What do you want me to orin ingredient ẹran sí àti edé gbogbo ẹ̀ pátápátá. how many seasoning? okay okay I think it's okay. Hmm? Is the salt okay? Yes, little salt No, la máa ń jẹ náà. Ó yá ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Lọ́kàn pẹ̀lú àwọn tí wọ́n ṣe ṣe o, àti ìbò wọ́n dẹ̀ ti lọ sí èèyàn mọ́bẹ̀ ọlọ́run. mo sọ pé torí àwọn sálà àti ibo ló ṣe ń ṣe ṣé mo dẹ̀ purọ́ ní orí ṣáàtì yẹn ṣáàtì tí mo play níjọ́ yẹn tọkọ ẹ ti wọ fúrọ bàbàtà tó máa lọ fi ń kògbẹ yẹn ó dárúkọ ibo you see those places now you see the back the front ibo ibo bought it the back here hausa bought it ó dárúkọ wọn ẹ lọ wò mẹ òun ò ra abẹ yẹn o ó lọ gbé fẹ́ǹsì sórí ẹ̀ ní wọn láwọn ti rà kò ń kọ́ ló rà o wọ́n á ti kọ́kọ́ fi gbowó lọ lọ́wọ́ àwọn èèyàn òun ló ṣe sẹ pé your children be eating from hand to mouth wọ́n sọ pé kó lọ máa gbègbè ayé tí ó kó lọ máa live past your body you are you are being past yourself òun ló jẹ́ and Lizzy you dey do past yourself that's why you find yourself in that situation okay I don't do past myself I don't you know what I don't have I won't tell you I have it kò sí nìyẹn wọ́n tọ́jú mi mo sọ tọ́jú mi I'm hungry mo hungry ni I'm cooking mo cooking ni I want to sleep, I'm sleeping. I love you, I love you. I hate you, that's it. Kíkẹ́ na. No, kò sí pé a máa pretend. No pretends. Oh my, my, my, nínú pocket mi. Kò sí. Hmm. Fomi sí ọbẹ̀ yẹn sódà tá lè sọmọ go gbogbo go. tó ṣe ló green o grill ẹ̀ so o máa mu gbogbo ẹ̀ ó ti tó ó ti tó so wá lè ó sì máa seven thirty tó máa di seven bíi ten minutes to fifteen ṣá kó lè kúkú dáadáa torí bitter leaf yẹn tó dry dry bitter leaf la lò gbogbo èèyàn tí lè ti bá ń pa ń òun àtọkọ ẹ̀ hmm dandan yọ. ẹ ti gbọ́ alọ́ ṣe èèyàn síbẹ̀. ok tó ń bá ṣe èèyàn síbẹ̀ tí ó máa sọ fún yàn pé wọ́n ṣe èèyàn síbẹ̀ ni ìwọ tó òyìnbọn lórí láìsà tó sọ pé òyìnbọn tí gbogbo ayé gbọ́ tẹ́ẹ̀mù yẹn gbogbo èèyàn ló gbọ́ tí gbogbo èèyàn ṣe ṣáàtì àtàwọn news nàìjíríà gangan wọn ò máa ṣe nǹkan kan fún lẹ́sìn o torí pé ẹni tó pa èèyàn bóyá tó jọjọ ń ṣiṣẹ́ yẹn tó jọjọ ń ṣiṣẹ́ yẹn ẹ máa gbọ́ tí Lizzy mama sọ fún yín pé you know why you are still find yourself like that in that problem today because you talk too much you don't have secrets. she will do she will, she's telling you that so that whatever tó bá ti ní you should not expose it to the people what are you telling me not to tell people okay is it a good thing or bad thing if you are exposing if you are telling me bad thing I will expose you to the world okay that's not it that because I don't want to have secrets. Eh? Secrets. secrecy. I don't want to have secrets. èyí tí mo fẹ́ ṣe ní secret bíi education gbogbo nǹkan mo fẹ́ ṣe ní secret you want to know it so why should I be hiding things I don't hide it orí bí mo ṣe bá landlord mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo landlord mo sọ̀rọ̀ landlord mi bíbá I talk to my landlord I say what do you know what I don't want mo tún sọ fún ni pé you know you are a good person before but now because of one Nigeria mo dẹ̀ tún sọ pé tí n bá ti kúrò níbí báyìí kàn investigate many things I will call my Canada government to investigate some people in this Quebec read my lips I will be calling the whole world they will be calling the whole world to investigate some people in this system. they wa ma pa ewo kò sí ẹni tó lè pa mí ẹni tó bá pa ohun gúdúgú lásán yín wọ́n ní kò ń ka ẹni tó bá pa kò ń kadùn èmi Bọ́lá Fọláṣadé ọmọ lójú Elédùmarè wọn kì í pọ lódodo ẹni bá fọwọ́ kan olódodo ó máa parẹ́ ni olódodo nobody must kill the, righteous person nobody. wọ́n máa ní wọ́n jalè nínú system I expose people who steal it tọ́ bá ti sọ létí mi báyìí màá sọ bọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi ò kàn ń sọ fún wọn mọ́ because mo rí pólè pọ̀ ń bí olè people are stealing seriously and they are fighting me as if I'm, I'm I mean like I'm committing crime instead of instead of them to compensate me or to even you know they now getting upset. Oh yeah, kí the vessel. sọ. Ẹ má bínú, ẹ tó la lọ sí yàn sórí ilẹ̀, When they want to send me, when they want to send you. Listen, go. ní ibẹ̀ yẹn mo kàn ti mo ti jẹ́ kẹ́ gbọ́, mo ti kọ̀ tẹ̀, màá tún kọ̀ ibi tó ti sọ pé ó sọ sacrifice yẹn using páwọn fẹ́ fi ìyá òun ṣe sacrifice bó ṣe fi ìyá ẹ̀ ṣe sacrifice mi kọ́ mo bí o lè fi mi ṣe sacrifice mi fi ìyá mi ṣe sacrifice mi fi bàbá mi ṣe sacrifice báwo mo ṣe fẹ́ fi báwo lẹ́nu kan ṣe fi mi ṣe sacrifice kò lè succeed kò lè succeed their group that's why you see some of them tó bá ti wọ group wọn yẹn they ask them to go and bring their mother they bring they they they they, they, will request for their father request for their children whatever this is what they do these occultic things diabolic that's what Lizzy is doing in your one now let me go to Wasiu issue i mean some not not Wasiu àti ìdèbí Wasiu ṣàmì pé can you hear that she calls herself ah, go and listen to the chat i did for her after few days that she was exposed that i i that she took my name to the herbalist for the herbalist to kill me okay together with my daughter and like after some time I came out when I saw that she still, I mean, she'll be abusing people in abroad that they don't have money, that they, you see, she's rich. And anytime she want to scam people for that, I expose her because the way she used to yab people. She yab me too. She do tell me that you have nothing. You didn't spend money to Wasiwa Inde. You lie. You have 20 naira and you are giving that to Wasiwa Inde. Owó tí mo ná fún Wasiwa Inde yálà jẹ́ ẹ̀ jail tí ì ná. Ó tó wà wò mo fẹ́ gbé kan wá I want to show you now yeah let's go there ìwọ lọ jókòó náà ìwọ náà mo ti gbé ibẹ̀ yẹn tó sọ pé o fẹ́ pààyàn pé confam ni mo máa mo fẹ́ mú evidence wá nírọ̀lẹ́ yìí ó sì wà lórí ṣáàtì ẹ wo táìmù ń sìn Nigerian time ó máa ti ó máa kú sórí ṣáàtì ni Lizzy Anjorin orí ṣáàtì ló máa kú sí ó máa kú sórí ṣáàtì ni mo ń I want to bring it to for you to see. Mm. Mm. Wàsíù Àyìndé ó dà pé ó ti fẹ́ kàn yín. Um, mi ì tí ì débi ti eléyìí náà. Tolu picture mo fẹ́ gbé picture jáde picture dà bless you my baby girl fọ́tò mo ti rí mo ti rí ìdírí àwọn pictures so eléyìí ṣé ẹni bọ́n ṣe bà picture mi jẹ́ ń bí tó máa ní irọ́ mo pa eléyìí ẹni tó ń pè yín ní Simi leléyìí you know this lady her name is Simi wọ́n ló jẹ́ PA fún one honourable in Abuja and this is me tó ń ba picture mi jẹ́ tó ń gbé sẹ́gbẹ́ ńgbà yẹn eléyìí tí Tolúwani Debbie ló ṣe lé ńgbà yẹn true Titi ebony ebony Titi. ló ṣe torí wọ́n máa ní mo ń pọ̀rọ̀ this is one eléyìí ló sọ pé kí n bú ìyàwó àti Tinubu ṣẹ́tìrì ọmọ ọ̀kà rẹ tí mo sọ pé títí ẹ́bọ̀nì rán wá yẹn tí mo ló gbé wá tó ní kí búyàwó Tinubu gbà tó yá wọn máa gbé píṣọ̀ mi sẹ́gbẹ̀ẹ́ wọn máa blog mi ní blog blog wọn lè lẹ́rẹ̀kẹ́ mi wo oríṣiríṣi nǹkan ṣe sátìrì do you see this is sinmi from ìkàrẹ́ àkókò politician wọn ti bà Nàìjíríà jẹ́ gan wọn máa da gbogbo eléru káàkiri báyìí ni lọ́ọ́ lò ọ̀bẹ̀ yẹn. Hmm. ìwọ tó béèrè bàbá ọmọ mi this is actually where the father of my baby gbà tó wálé ní two thousand two thousand and kí lè two thousand and fourteen tó wálé sí nàìjíríà tajọjọ wá sí nàìjíríà ká má jọ rìn mọ́ bàbá ọmọ mi nìyẹn ajá two thousand and thirteen la reconcile for me. sọ story yẹn lónìí that's my you asking you want to oní bàbá ọmọ mi kọ́ mo mọ̀ mo tún máa bá ẹ gbé bàbá ọmọ ẹ̀gàn jáde mo máa bá ẹ gbé jàgùnmọ̀ jáde lónìí. Jagume. Jagume, the father of your baby. I'll bring your Jagume. The arm eh, tẹjọjọ ń jalè tó ń fìbọn pa ẹ̀ máa gbé Jagume jáde fún mo ní lọ́wọ́. Níṣẹ́ rọ ọmọ ní Jagume lọ́wọ́. Mo I'm bringing the pictures of àwọn kédọ̀gì kan àti mo gbé kan jáde lẹ́ẹ̀kan. I'm coming o. ó dùn tó bá ti ṣe tán jọ̀bọ dolúbà mi mú kíní ẹ̀ jáde wọ́n máa bá mi wá voice note voice note ti k1 àti ti títí níbí báyìí tí ẹni mo fẹ́ play lónìí èmi èmi Bọ́lá Fọláṣadé ẹyẹ yín ò ní da no don't even worry don't bother yourself I will treat myself no tó bá dẹ̀ fẹ́ bá mi wá kò sí problem eh? yes safe they are safe they are safe yeah they are saved please check for me for the two phone voice note because wọ́n ní pé mo more, bọ̀ wọ́n ní mo ó ní mo ń purọ́ pé mi ò mi ò tiẹ̀ promote Wàsíù wọ́n ní pé mo ń purọ́ gbogbo nǹkan tí mo sọ pé pé mo irọ́ ni mo pa ẹ̀ and this is my mom she send me this picture ó tún kù kan that's my mom mo post ẹ̀ sórí ibẹ̀ yẹn náà that's my mom. ṣé ti Wàsíù nìyẹn ìkan tí ti Wàsíù ti ìyẹn kọ́ ìyẹn kọ́ mò ń sọ ibi tó ti sọ pé kí n lọ pé kí Wàsíù eh, pé kí n kí n lọ tẹ̀ sójú títí ẹbọ nì eléyìí ti ibi tó ti kọ́kọ́ bẹ̀ mí tó pé pé má bínú ẹ̀ lélẹ́yìí tó ti bẹ̀rù kí n má bínú lélẹ̀ èyí tó ti sọ pé kí n mú títí ẹbó ni kí n tẹ̀ sójú ẹ̀yìn tó dẹ̀ jẹ́ pé wọ́n jọjọ plan ẹ̀ ni mo fẹ́ play ó pé fóònù ọba mi kí ní voice note ẹ̀ pọ̀ ọmọ bọ̀ mo kọ́kọ́ fẹ́ máa mú wọn jáde mo fẹ́ máa mú àwọn sọ̀tún sáde mi ìgbà títí tí everybody tó ti connect mọ́ ẹni tó gbénu lé mi ọba ayọ̀ jacuzzi lára bedroom mi lélẹ̀ jacuzzi lára jacuzzi tó wà bedroom mi lélẹ̀ jacuzzi yẹn ní television tìyẹ tó wà nínú yàrá ọmọ mi náà ó ní television ó ti yé ọba ayọ̀ ọba alẹ́ jẹ́ ó bá gbogbo ẹ̀jẹ̀ ńgbà yẹn títí tí connect mọ́ mo bọ̀ tó wọ́n sọ pé mo ń purọ́ ni tó dẹ̀ sọ pé o ò kọ́lé rí òrò alẹ́ rí torí pé mo sọ pé Wàsíù gba two plot of land lọ́wọ́ mi jẹ́ gbọ́ pé nísìnyí sọ pé o ò kọ́lé rí o ò ralẹ̀ rí èmi ralẹ̀ ni ìwé ilẹ̀ mi mo ní àwọn ìwé ilẹ̀ mi <clears throat> wọ́n ti tó mọ̀ nípa mi ni pé tí nǹkan bá surprise mi ó ti yé mo mọ bí tí mo ralẹ̀ sí náà ọba lè ń dé nílẹ̀ yẹn wà lẹ́gbẹ̀ẹ́ ilé Ṣùbòmí níjẹ̀bú Òde kò jìnnà ibẹ̀ yẹn kò jìnnà sí ilé bàbá Ṣùbòmí yẹn níjẹ̀bú Òde ibẹ̀ nínà tí Wàsíù ní pé kí ọmọ kí lọ fi wọn mọ̀ dán mò ń bọ̀ ó ní mo purọ́ ni mò ń bọ̀ mò ń bọ̀ gbogbo mọ́tò ni mò ń ṣòyí o àmì mọ́tò ni gbogbo tí mò ń tì sókè yìí o mọ́tò mọ́tò títí máa ní kí n lọ bèrè kí n lọ yà wá tí ò ní rà ó ní mò ń tì sókè yìí tó wo màmá mi <laughs> àwọn ló ṣẹ̀dẹ̀ fún mi báyìí o ṣe ti i have a mother mi nǹkan láìkì nǹkan tó ń ṣe fún mi ni that's it ó ní mi ò ṣe gbé wọn mi ò ṣe gbé wọn sókè yóò ti yé èmi ni mo níran mo ní bàbá mo ní ìyá bàbá mi ti kú ìyá mi wà láyé who is your father who is your mother tó ń dalẹ̀ Yorùbá rú tó ń da Nàìjíríà rú fún wa tó ń pa èèyàn ó mọ èèyàn tó ti pa Lizzy fúnra rẹ̀ ló pè mí náà ó ní pé kí n má bẹ́ẹ̀ bẹ́tà bọ́ọ̀dù jẹ́ pé o fẹ́ lò wá fún kankan lémi ò bẹ́ẹ̀ mi ò lè lò mí fún kankan wọ́n ní kàn pa èèyàn pé wọ́n bá pa gbogbo àwọn arúgbó wọ́n list bàbá president Bọ́lá Tinubu wà náà ìgbà tó ó pẹ̀lú nǹkan tí wọ́n fi má dì pẹ̀lú mi bí gba máa ṣó ẹ̀ yes èmi mo pariwo bí ẹ má pa wọn o ẹ má pa wọn o ẹ má pa wọn èmi ni gbogbo àyẹ̀tí wọn ń sọ mo mọ nǹkan tí list ti sọ ni ó ní wọn borúkọ mi jẹ eléyìí list àmì títí ẹ bó ní àmì títí ẹbọnì ló lòun dúdú láàrin yẹn títí ló ṣẹ̀dẹ̀ lè fún mi wọ́n ní wọ́n photoshop ẹ̀ ní wàsíù ló wọ wáìnì tó wà lẹ́yìn yẹn mhm. ó láwọn jọjọ wà ní mò ń bọ̀ o voice note yẹn ti tiẹ̀ mo fẹ́ play ṣe tí wàsíù sọ pé go and tẹ̀sí lójú níta tó dẹ̀ gbé wọ́n jọjọ dì í pé tó má ti tẹ̀sí lójú kó gbé mi lọ sí court pẹ̀lú àwọn ìjẹ̀bú kakọ̀s conjunction with vice president tó kó gbogbo owó nàìjíríà jẹ. Hmm kí ló dé tí fídíò pọ̀ ń bí báyìí o ó yẹ kí tiẹ̀ máa póòsì eléyìí sì náà gbogbo àwọn fídíò tí mo ti ní lórí fóònù mi ó yẹ kí máa ẹ wo mọ́tò ni mò ń gbé sókè látàárọ̀ òdì mò ń tẹ̀ sókè látàárọ̀ tẹ́rí mọ́tò ni ṣẹ́rí ó yẹ kí tiẹ̀ máa póòsì wọn sórí kinní mi because mọ́tò àwọn èèyàn tó máa ń ta mọ́tò gbà yẹn náà they will send car to me màmú tẹ máa tún fi wọn Canada gan kán wò ó gbogbo mọ́tò tó ń sẹ̀dì sí mi báyìí bóyá ìtàn bá ń wá wà ń bẹ̀ so ẹni tó bá sẹ̀dì ẹ̀ sí mi náà mo mọ̀ hmm. gbogbo mọ́tò ẹ̀ kò sí mọ́tò ńlá ń bẹ̀ mọ́tò old road cars ni mọ́tò ńlá ládẹ̀ ni wọ́n máa ń jí bí mọ́tò ńlá burúkú àwọn máa yẹn ni wọ́n jí ní Canada system ọjọ́ tí mo bá wọn announce ní Quebec yìí tí wọ́n sọ fún mi níbi iṣẹ́ pé àwọn kan máa ń jí mọ́tò gbé tí mo wá sórí media pé attention attention attention o there is a message o they say some people are stealing stealing cars, or they are taking them to Africa and taking them to other country. And I, uh, you know, the second day, what we do, what by, not to how many cars? No, like 45 ni wọ́n ni wọ́n rí ní ọjọ́ kan ṣoṣo ní port tí mo dárúkọ fún wọn yẹn wọ́n tó bá ti gbé báyìí ó straight with conjunction of people who are working with the ship go. this is Shola, o and the wife ṣe rí ìyàwó Ṣọlá nígbà tó ń ṣe introduction àbí ìgbẹ́jọ́ ṣe ti rí this is Shola, and the wife ìyàwó ẹ̀ nìyẹn this is èmi ni mo wà mí dùn yẹn ṣe ti rí kì í ṣe yẹn mo fẹ́ ṣò yín ah wọ́n tún bọ́ lórí kiri ìgàn o my God. wọ́n máa nírọ̀ mo pa ní ìparọ́ ó ti pẹ́ tàti wà lórí ọ̀rọ̀ yìí but we are not going àní purọ́ àdẹ̀ ní sọ pé kíní. ìgbà tí mo ṣe ṣóòtà kọ́kọ́ fún màláìka kí tó ṣe tó bàbá gbọ́n iṣẹ́ ti rí ṣe ti rí bàbá gbọ́n òun ló ṣe mc gbà yẹn mo ti sọ gbà yẹn pé òun ló ṣe mc wọ́n dẹ̀ máa sọ pé she is lying against them she try to blackmail them she try to try to bring ológo down okay. Mm-hmm ṣé mo ṣé mo drag ọ̀gbẹ́ni ṣé mo drag bàbá gbọ́n mi drag ẹ̀ràn gbà tí yóò jà mí lólè. wọn ò lè háàkì kìíní wọn ibi tí mo ya dìdìrín dá mi ọlọ́mọ ya dìdìrín nígbà tí títí ẹ pọ́nì máa wá ó ní mi ì dá CBN governor mọ́ gbà yẹn ṣé ti yẹ yín mẹ́yẹn mi ì dá mọ́ Emefiele ẹni tó gbé wá fún mi rèé tó sọ pé Emefiele ṣe tún kọ́pì ìgò ojú mi ni ṣe tó gbé wá fún mi rèé pé òwe ọkọ ọ̀rẹ́ ẹ̀ kan tó gbé mi dá Emefiele mọ́. <laughs> ẹni títí tí ẹ bò ní gbé wá fún mi rèé ní two thousand and twenty june twenty five ó ní kí n celebrate ẹ ó ní Emefiele nìyẹn èmi ò dẹ̀ mọ̀ ní gbogbo èèyàn ń pariwo ní under platform tí mo gbé sí jọ́nà náà ṣe hbd hbd ṣẹ́tìrì mi ì mọ̀ Emefiele mi ì mọ̀ ẹni títí tí ẹ bó nígbà fún mi tó ní Emefiele lélẹ̀ ó ní cbn pé ọkọ rẹ̀ nǹkan owó jẹ́ òun ni pé cbn governor ni ó ń ṣe bẹ́ẹ̀ dẹ̀ lónìí bí bá sẹ́yìn picture ń bá ní wọ́n dẹ̀ pariwo àwọn èèyàn wá wò pé à ah, pé Emefiele wo ni CBN governor mo ní please celebrate this person says i mean <laughs> oh god Bọ́lá in fact wọ́n mú mi nǹkan bàjẹ́ títí ẹ bóni na criminal <laughs> bóyá ni ò ní wà pẹ̀lú owó tí wọ́n ọlọ́run gbọ́ <laughs> màdámù yẹn bàbá wèrè ni wọ́n. Ah. this is títí ẹ Hmm. mo ti ń dé mo ń bọ̀ mo ti fẹ́ débẹ̀ torí kiri yẹn two thousand and twenty ṣe bí ọjọ́ tí mo gbé Bísọ́lá bá dùn mo lọ sí patí lélẹ̀ ọmọ kan báyìí tó jẹ́ àbúrò ọ̀rẹ́ mi lọ́jọ́ tó ń ṣe patí náà lọ́ṣẹ́ ti rí Bísọ́lá Badmus tó tẹ̀lé mi lọ patí hmm. tí mo ló ní sẹ́ẹ̀sì gbà yẹn pé mo máa gbé lọ patí wọ́n máa ní mo máa ń kúrò ni. Hmm. ẹ má bínú o ṣé ẹ ti rí Koko Zaria ni apààyàn ṣe ti Koko Zaria èmi lélẹ̀ ṣe ti rí pé mo gbélé ẹ̀rí ọjọ́ tí aṣọ tó fi ṣe wedding àbúrò ẹ̀ tí mo sọ níjọ́ yẹn òun lélẹ̀ yìí mo ti ṣó òkì ní o but ṣe mọ̀ pé lisi Anjorin á ní wọ́n purọ́ mọ́ wọn ni wọ́n blackmail wọn ẹ̀ máa gbọ́ àti gbogbo àwọn tọ̀pọ́tà wọn tí wọ́n speak fún mọ́ bọ̀ o kù wá sí bó kò ń sọ fún ni o odo wá sí là ń hmm. Hmm. This is Bola àyínká ṣe ti yé yín àǹkọ́ hmm. mi o èrò òkìlì ṣe pọ̀ báyìí ó dà ipa tí ń ṣá. Hmm. Hmm. this is me ọjọ́ tí wọ́n kọ́kọ́ pè mí sí ọjọ́ kejì ọjọ́ tí àwọn Bísọ́lá Badmus wá gbà wọ́ọ̀dù ní Dubai tí kí lorúkọ Bímbọ́ àmì Thomas náà wá gbà wọ́ọ̀dù ní Dubai tí wọ́n fi ṣó yìí létà wọ́n wá fi gbá mi màá sọ bọ́n ṣe fi gbá mi pàṣọ nìyẹn èmi ni mo gbé fìlà sórí yìí ẹ bá wò dáadáa màá pòsì ẹ owó ni mo gbé dání yẹn dọ́là ni mo ń bọ̀ mi ti Wàsíù tó sọ pé mo ṣẹ́wọ́ one dollar mo wá ná fún Wàsíù mi ò béèrè owó tí mo ná fún ọ owó tí mo fún Wàsíù mi ìbéèrè o àwọn kan tó ń jí gbogbo nǹkan tó ń ṣe fún mi mò ń sọ owó tí mo fúnyàn mi ò béèrè o mo fún màláì pàṣọ yìí mo fún owó tó nígbà tó yáwó mi lẹ̀ lọ́wọ́ mi tó fẹ́ sọ dìjà tó sọ tó wá bẹ̀rẹ̀ sọmọ ẹbẹ̀ sí blackmail mi mo mo mo kálágbá owó yẹn mo sọ fún pé màá gbé sínú mi newspaper ó ti yé ó san padà fún mi owó tí mo fún mo lè fún mo lè fúnyàn tí bá ní tẹ́milẹ̀ mo lè fún tó bá tó bá yẹ pé mo fẹ́ fúnyàn bọ̀ tó bá jà mí lólè má sọ fún ayé ṣé ti yé owó tí mo fún báyìí wọ́n mílíọ̀nù yóò jù bẹ́ẹ̀ lọ o tí mo ti fún ọlọ́ọ̀ Elédùmarè gbọ́ mhm. so èwo làbúrò irọ́. kíní àwọn píchọ̀ yẹn ó ti ṣá ó ti yé níjọ́ yẹn náà the same party tí mo ti bá sáré àyà fọ́tò yẹn ṣe madam ṣajẹ́ wà ń bẹ ṣe ti ṣajẹ́ ṣajẹ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn èmi nìyẹn ṣàjẹ nìyẹn. DJ C lélẹ́yìí àbí bẹ́ẹ̀ kọ́ DJ C Stella Barin ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn olórí burúkú náà wọn ló máa ń ṣe tráfíkì ó máa ń kí jẹ́ pé wọ́n ní ń ṣe tráfíkì ó máa ń ṣe dèrè díìmù ló ń lọ ní Dubai. Mm. ṣe rí orí màláìka olóṣorí gbèsè yẹn èmi ni mo dúró yẹn tí mo ga tí mo wà wájú yẹn bọ̀bọ́ kan báyìí tán pè ní abufatai ọmọ èkó òun ló wà níbi ibẹ̀ yẹn ṣe ti rí the first show tí mo kọ́kọ́ ṣe fún òun nìyẹn ní Dubai àwọn méjìlá àwọn mọ́kànlá ló wá eleven people ṣé ti yé bẹ́ẹ̀ mo ṣe mo ra ticket fún eleven people fúnṣú àkọ́kọ́ nìyẹn mo ń bọ̀ tí kéwọ̀n mo a máa débẹ̀ mo fẹ́ máa ṣòfin lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ wo eléyìí ṣẹ́rí bílí ṣẹ́rí bílí promoter London yẹn ṣẹ́rí bílí ní abẹ́rẹ́ bílí ṣẹ́rí bígì bígì tó ń ta oúnjẹ ní rẹ́tọ́ ní rẹ́sítọ́ràǹtì ní Dubai tó ń ta oúnjẹ ní Dubai yẹn tó ní restaurant Dubai olówà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn mi ìrántí bọ̀bọ̀ kejì yẹn mọ́ lára àwọn crew mi tí mo bá ń bẹ̀ níṣẹ́ tí wọ́n wà lára crew mi tí máa ń rán níṣẹ́ ní bọ̀bọ̀ ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn mi ìrántí orúkọ ẹ̀ mọ́. alájì tájù nìyẹn mi ìmọ̀ ọmọ àyẹ̀rí akọ̀ Dubai ló ń gbé but ó wá sí show ẹlẹ́ẹ̀kejì yẹn nìyẹn bọ̀bọ́ tó ń jẹ́ bógun bẹ́ẹ̀ nìyẹn lára àwọn ọmọ ìbàdàn tó sell me out nìyẹn èyí tó jẹ́ bógun bẹ́ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ bí ànẹ́sì yẹn bí ànẹ́sì dúpẹ́ òun ló wà ní mẹ́tò yẹn dúpẹ́ nìyẹn torí pé wọ́n sọ pé mò ń blackmail wọn ni dúpẹ́ nìyẹn I'm blackmailing them. picture yẹn ẹ lè rí dáadáa this is me this is Malaika ìgbà tí tẹ́ bá wo aṣọ tí Paso wọ̀ yìí ẹ máa rí kò ní Bísọ́lá wọ̀ lẹ́ẹ̀kan ní ọmọlé ọ̀rẹ́ ọ̀rẹ́ kan tó ń ṣe bẹ́ẹ̀dẹ̀ àmì tó ń ṣe wẹ́ẹ̀dì tí mo ní mo wá tí mo fi pe Bísọ́lá pé kó wá ṣe rí pé àǹkárá tó mú bẹ̀ òun ni eléyìí aṣọ táwa mú yellow and purple yẹn òun lèmi wọ̀ yẹn ṣe ti Paso lélẹ̀ mú bọ̀ eléyìí mú bọ̀. this is ọjọ́ show tí mo kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ lẹ́yìn tá a parí show first day show tí mo kọ́kọ́ ṣe ẹ̀ ń pé ẹ méjì ni mo ni mo sponsor wọn wá sí Dubai but the first two yẹn ẹ màláìka ló wà middle yẹn bọ̀bọ́ kan báyìí tó ṣe agent tó ń pè ní funlas òun ló wà ní middle ní kinní yẹn èmi ni mo dúró yìí ṣé ti eyín mi ni obìnrin kan ṣoṣo wà ń bẹ̀ yẹn ó ti yé the first show tí mo kọ́kọ́ ṣe fún nìyẹn tí mo kọ́kọ́ ṣe fún màláìka tó wọ́n ní wọ́n blackmail mọ̀ mú bọ̀ o àti dọ́dọ̀ kí dọ̀gì. ṣe eré lè wọ́n pe bọ̀bọ́ yìí ní ọláṣẹ́wù ó ń ta náà àbànàkọ́ o ọláṣẹ́wù lòun náà ń jẹ́ èmi ni wà lẹ́gbẹ̀ẹ́ lára àwọn gẹ̀ẹ́sì wa ní second show yẹn nìyẹn òun ló ṣe rí pé blue ṣe mo pé mo ti like blue gan ṣe rí pé aṣọ tí mo wọ̀ yẹn blue and silver ni ṣẹ́tìrì I love blue but quite unfortunate blue gbàbọ̀dẹ̀ tì mí níbí o ọlá ṣéwì ó ń ta mọ́tò nílẹ̀ kí mi ò mọ̀ ń sìn o lára àwọn guest tí Malaika invite me mi ìmọ̀ wọn rí I don't know them but I'm just showing you this because they say I'm lying I lie against them that pay me. ò ṣe show kankan ṣe rí ojú wa pàṣẹ bó ṣe dúdú bí ṣe rí ó ń tọrọ owó lọ́wọ́ mi ni o ṣe rí nígbà àwẹ̀ ṣe èmi ni mo dúró tí mo lò borun yẹn nígbà àwẹ̀ tí wọ́n pè mí sí kíní wọn ṣẹ́tírí that is me do you see that's Pasuma but Lizzy said I blackmailed them efele nìkan ni mi ò ní kíní ẹ̀ ń bíbá torí ojú yẹn ó lúkọ ọ̀rọ̀ bàjẹ́bàjẹ́ olójú kan ojú ojú ojú àánú ti fọ́ ti kà do you see me èmi ọ̀rọ̀ bọ̀ tó bá iṣẹ́ tí rí mi that is me èmi ni mo ṣe irun yẹn èmi ni mo ń bá DJ síjó yẹn èmi ni pẹ̀lú DJ six lájó yẹn let me post it. so i'm boast of my body ṣé o ti rí bọ́ skin mi ṣorí pé àfikíní ni mo wọ aṣọ tí mo wọ. <laughs> ṣé o rí ìyálàyà ẹ ṣé o ti rírun yẹn mariwo hmm, oh god ṣé o rí Dubai ibi tí mo ní four second show lélẹ̀ ṣé o ti rírun tí mo lò yẹn ṣé o ti rí aṣọ tí mo wọ̀ yẹn èmi náà kí n má àdìlísì kí n má bẹ̀rẹ̀ sí pọ̀ sí <laughs> ṣé o rírun yẹn àwọn òrin ni bàtà tí mo wọ̀ ń bẹ̀ yẹn Bísọ́lá ni mo kó fún bẹ́ẹ̀ ni bàtà yẹn how many dollar ni mo rà gbogbo ara ẹ̀ báyìí diamond ni. <laughs> it's expensive designer shoe ni bare nísò ba wọn kọ bọ ó ní ìṣó báyìí ó ní ìṣó báyìí ó ní mo wọ bàtà ìṣó tírí báyìí ilẹ̀ fẹ̀ ilẹ̀ kò ga púpọ̀ náà bọ̀ ilẹ̀ fẹ̀ tó ilé ibà yà èmi ló wá ń sọ pé gbogbo ṣe sanra bí mo ṣe san mo I carry my body. ṣé o ti ọmọọba Dubai ṣòtìlíyọ̀ mi bọ̀bọ̀ yẹn tí wọ́n ló wà lamẹ́ríkà èmi ni mo wọ blue mbẹ́yẹn bọ̀bọ̀ kan olówó tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ń bì báyìí ó wá láti nàìjíríà ó wá jalè ó lọ jí fóònù Dubai ó lówó ó ra tíkẹ́ẹ̀tì wa o ó lọ sínú mọ́ tẹ́lẹ̀ omi bá lọ lú òyìnbó báyìí bí àwọn lísì ni wọ́n lọ pick up ni wọ́n lọ shoplift ni màá fi bọ̀bọ̀ náà wọ̀nyẹn sìn ó wá bẹ́ẹ̀ ọlọ́pàá mú nígbà tó wá ó jí fóònù kò mọ̀ pé fóònù yẹn wà track ó lọ nu mọ́ ó dẹ̀ lọ jí fóònù kò tún jí fóònù kò jí fóònù tuntun o fóònù èèyàn tó wà nínú mọ́tò kàn gbé fóònù sílé báyìí ó dẹ̀ ṣe ó dẹ̀ mú bẹ́ẹ̀ ni mo sọ lára àwọn tó máa ṣe pé celebrate ni wọ́n ó jí fóònù wọ́n pè bàbá ọjà ó jí fóònù ẹni tó parọ́ kò ní dáa fún oríṣiríṣi ni mo rí I tell you gbà tí mo lọ gbé jíjẹ sí ní airport rẹ̀ ńgbà tó kọ́kọ́ dé sórí Auto Bola leléyìí o mi ì dẹ̀ jalè owó iṣẹ́ ọwọ́ mi mò ń ṣe mò ń bọ̀ o toro sọ pé wọn ò náwó fún Wàsíù ó mọye tí máa fi kó èèyàn tí mo fi ra ticket fún èèyàn èèyàn eleven ni mo kọ́kọ́ ra ticket fún ṣé eleven àbí twelve èèyàn mẹ́wàá ló kó wá bàǹdẹ̀ owó ticket mẹ́wàá pẹ̀lú pa kan padà tòun ó jẹ́ eleven àti bàbá gbọ́n tó jẹ́ mc ó jẹ́ twelve ní fọ́sù ẹlẹ́ẹ̀kejì yẹn uncountable ẹlẹ́ẹ̀kejì uncountable ni mo ṣe mo gba Sheraton dẹ́ra Sheraton dẹ́ra Sheraton ni hotel tí mo gbà àti hall tá a lò àtàwọn rooms wọ́n dẹ̀ sọ pé mo ń parọ́ ni mo blackmail wọn. <laughs> eh, God. Mm. ìgbà tán kọ́kọ́ lọ sẹ́ẹ̀lì iṣẹ́ mi out lélẹ̀ yìí tán kọ́kọ́ pè mí sí patí mi ò tí ì ṣe ṣé omi báyìí o tán máa ní you don't go out go out and mingle go out and do party go out and party mo ní i don't party i go to church and if i want to go and mingle my hobby is to travel and buy and make shopping oníkálukú ló ní hobby if i want to if i want to you, i go to party if i want to if i actually want to enjoy myself i go to the shopping mall I will make shopping, I will buy things for myself. My only car, káàkiri, My make ara mi happy àbí kí n travel. Kí n ó ti yé bẹ́ẹ̀ yẹn. Or kí n lọ business, kí n lọ ra mọ́tò. Nǹkan tí màá fi ní àdó I'm not a party fan like that. Mo máa ń party but not like that. I always focus because ẹ bá lọ party sìn. Wàá ma lọ she make up, wàá wá bó ṣe máa ṣe àwọn gbogbo nǹkan, ma máa lẹ̀ Me don't have time for that thing. That thing somebody putting uh, makeup o oh, uh, this just I don't have time for it. Ọjọ́ tí mo ṣe party yẹn, ẹ lọ wojú mi kò sí makeup ẹyọ kan ní ojú mi. My skin nìkan mo gbé. Kò sí makeup. Bí mo ṣe wọṣọ yẹn, lọ́jọ́ tí mo ṣe party mi fi makeup sójú. Check my face. Do you see makeup on my face? Do you see makeup? This is JTDJC. Do you see me with makeup? I don't use makeup. Ṣé o ti rí? Ṣé mo makeup? mi lo makeup the only thing mo kàn lè shave eyebrow mi ó tán mi lo eye pencil gan nínú ilé mi mo lè ní mo ní àwọn kìnìyàn but i don't use them mo ń bọ̀ eléyìí kẹ̀dẹ̀rẹ̀ ó ti pẹ́ wọ́n kàn ya kò ń ṣe kò ń ṣe pé bóyá wọ́n fi fóònù yá àwọn album tó ti pẹ́ tó ti lẹ̀ mọ́lẹ̀ tó kàn yà fún mi tí ò clear ni àwọn album tó ti pẹ́ tó ti lẹ̀ mọ́lẹ̀ tí wọn tí ò clear tó fi fóònù tí mọ́mì gan ò mọ bọ́n ṣe yà mọ́mì mi ló ya gbogbo fóònù ìránṣẹ́ sí mi my mom àwọn ọmọ tó wà lọ́dọ̀ mọ́mí ẹ̀ ni mo ní kọ́ torí ńgbà tán lọ sẹ́ tán lọ kẹ́rù mi lé mi ní kọ́ album mi so wọ́n kọ àwọn album tí wọ́n sì rí ń so wọ́n dẹ̀ sọ fún mi pé mo ní kọ́ bá mi yà àwọn picture kan bàtọ́ sọ pé rọ́ọ̀ ni mo pa you say lie you don't know Wasiu you don't know this guy you try to blackmail them you are blackmailer you are blackmailer you are blackmailer ha hey. Eh! when you see these people tó fẹsẹ̀ tó sáré anyway àwọn tó mọ̀ wọ́n mọ̀ wá náà wà bí wọ́n máa wò mí. Mm mò ń bọ̀ bílí promoter lélẹ̀ ṣé mo kúrọ́ mi ṣe dárúkọ bílí látijọ́ yìí pé bílí o bílí jà mí lólè o bílí ò jà mí lólè bílí but bí honest o lè ní bí honest read my lips dúpẹ́ bí anes is a thief lára àwọn tó máa jọjọ́ máa yéèyàn jẹ ni ṣeré lè èmi lélẹ̀ iṣẹ́ ti rí pàṣọ lélẹ̀ ọjọ́ tí Rónkẹ́ Òṣòdì òkè ló pè mí síbí báyìí millions of nairas ni mo ná bíbá èmi náà fi ṣe mother of the day gbígbá náà ló bá dé ṣó ti yé wọ́n fẹ́ fọ́ ìgò lórí kò sí nǹkan tó wọ́n fẹ́ ṣe fún mi níjọ́ yẹn ní bíbá Ronke Oṣòdì ọjọ́ tí Ronke Oṣòdì Oṣòdì day àmì Oṣòdì òkè tó ń ṣe lọ́ọ̀ṣì ní ilé iṣẹ́ tírí ṣé nípa aṣọ yẹn to fẹ́ jọ pọ́pù pọ́pù náà ni ó fẹ́ jọ orú aṣọ kan tí ní píṣọ̀ kan báyìí tí mo kọ́kọ́ ṣe òtí bísí láwọ̀ orú ẹ̀ yẹn but kì í ṣe irú ẹ̀ gangan but the same colour eh, kí lórúkọ bọ̀bọ̀ dúdú yìí o dúdú yìí o mo máa ń rìn lórí mídíà ó máa ń ṣe bí big boy sí òun ló kó aṣọ ìwá tó kọ́kọ́ kó wá nígbà tí ó wáyá òun náà kó aṣọ títí ẹ̀wá tó kó fún mi tó máa ní òun fẹ́ wá pè mí sí pàtí anyway mi ì fẹ́ máa sọ̀rọ̀ gbogbo wọn the first day tí mo kọ́kọ́ ṣe show nígbà tí màláìka kọ́kọ́ wá sí Dubai rè ṣe rí pójú mi náà ń mi mí ló make up i'm not a make up fan i mean fan tí wọ́n tẹ́ bá wo ọrùn mi ṣe rí pàgbà tó wà lọ́rùn mi yẹn gold ni white gold ni mi ń on silver ọ̀tí táwọn people pàdé mi lọ́nà wọ́n máa ba yí ẹ̀jẹ̀ wọ́n dẹ̀ máa sọ pé òwúrọ̀ dìde mọ́ wọ́n máa parọ́ mọ́ ẹ àwọn olólè àwọn ní terrorist àwọn olóúnjẹ iṣẹ́ àjàgùtà wọ́n máa pè ẹ́ ní oruko ẹ̀ káwọn èèyàn àwọn tí ò bá mọ̀ wọ́n máa lè rò pé ẹ máa ní ah but they are celebrity o if you don't know them you now be thinking that ah maybe it's Auto Bola that is bad o hey he's talking about celebrity like this they are criminal oh. <laughs> this is your celebrity okay Sherry rí like àgbà tó kọ́kọ́ dé ṣe rí èmi náà pẹ̀lú bọ́ọ̀ì kan báyìí tó wà nígbà iṣẹ́ ti rí tán wá ya fọ́tò bàtà ya fọ́tò nìyẹn wá dó sẹ́yìn wa iṣẹ́ ti rí mi bọ̀bọ́ yẹn o bọ̀ nínú họ́ọ̀lù tá a lò nínú họ́ọ̀lù tá a lò ńgbà tá a parí first day torí ọjọ́ tó kọ́kọ́ wá yẹn a ṣe show méjì la ṣe the first day tá a kọ́kọ́ ṣe show lélẹ̀ mo wọ aṣọ kan báyìí suit skirt mini skirt péńpélé ni skirt tí mo wọ̀ pẹ̀lú jacket ni mo wọ̀ yáyín bí mo ṣe wà mo máa ń wọṣọ tó short mo máa ń wọṣọ tó short i'm very proud of myself mo dẹ̀ máa ń wọ tí ìbá jẹ́ pé bóyá kò ní dáa kéèyàn máa sọ pé òun ṣe ẹ mo máa ń wọ aṣọ mi tó ṣó ti yé ara mi dá mi lójú ni i'm very sure of myself so bọ̀ kì í ṣe ẹni mò ń sọ ó ti yé. ó yà wọn wá sí o ṣe rí mo ṣe ṣe ẹnu ń bì báyìí gbà tí mo ń bá bàbá láti ya fọ́tò tó ní kò wá yaba ya fọ́tò ṣe mọ̀ pé bó ṣe bá ya fọ́tò tó dúró ẹ̀mú kẹsẹ̀ yìí ẹ̀ṣẹ̀ ọ̀dẹ́sẹ̀ you know the meaning of this kó máa pé you ti understand àwọn tó máa ṣakọ́ sí mi báyìí nìyẹn yéé ayé ẹ ti bàjẹ́ ayé yín ló bàjẹ́ ayé ní sì bàjẹ́ ayé ní sì ó ti ta ó yá jẹ́ wá fi wà sí wọn ó dà pé egun egun burúkú ló máa kẹ́yìn hmm, egun wèrè mo fẹ́ fẹ́ lé wọn yìí Wàsíù wá sí Dubai o eléyìí ṣe rí um, picture Wàsíù pọ̀ gan o but ní gbogbo àyẹn náà there some people torí pé wọ́n ti ń support àwọn kan wà tó ń support Wàsíù nínú ilé mi tó yẹ pé wọ́n máa ń connect káàkiri bí irúṣọ láyẹn sìn àtàwọn kan máa sọ pé kán máa you know mo kàn ní kán bá mi nígbà yẹn wọn mi ti sọ fún wọn pé mo fẹ́ send ẹ̀ sórí media ìgbà tó yẹ pé mo dúró kán send gbogbo ẹ̀ tán fún mi wọ́n máa send yòókù sí fún mi ṣòṣìyẹ bọ̀ bó ṣe send sẹ̀lì ẹ̀ tó wọ́n upload ẹ̀ sórí fóònù mi gbà yẹn èmi upload ẹ̀ sórí media, wọ́n ti rí tó pé bá má ti sọ pé mo ní mo kàn fẹ́ máa wò ó picture yẹn wọ́n bá sẹ̀lì yókù sí mi so bí wọ́n yọ wá sẹ̀lì sókù sí mi mo bèèrè mo mi gbà náà ó ní àwọn tó ń bá àwọn sẹ̀ǹdì ẹ̀ pé kò sẹ̀ǹdì ẹ̀ mọ́ kò dẹ̀ mo ẹ̀ mọ́ tó lọ́mọ àbúrò mi ni àwọn àbúrò mi gbogbo ọmọ kéékèèké tó wà nàìjíríà wọ́n ti fi wọn sínú ẹgbẹ́kẹ́gbẹ́ wọ́n ti gbẹgbẹ wí tó tọ́ ni o ìṣirọ o Lizzy Anjorin this is me oh owó tó wà lọ́wọ́ wá sí àìlè yẹn dollars ni máa pòsè kó lọ kó lọ kó try kó kó lọ zoom ẹ̀ dáadáa hundred hundred dollar ni o it's about three thousand dollar ló wà lọ́wọ́ ẹ̀ yìí o ó pè mí sí ṣẹlẹ́rẹ̀kẹ́ ṣẹlẹ́rẹ̀kẹ́ wá sí ìjẹ̀kẹ̀tẹ̀ ṣé mo sọ fún yín ṣẹlẹ́rẹ̀kẹ́ ìjẹ̀kẹ̀tẹ̀ at this time nígbà yẹn ṣó ti yẹ nígbà yẹn ìkúnlẹ̀ mo tún fi fún o do you understand because wọ́n ti ẹnìkan ti sọ fún mi tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ńgbà yẹn torí pé mo ti filẹ̀ mo dẹ̀ ti padà sí èmi àti bàbá ọmọ mi àti lọ reunion ká má reunion mọ́ so tí bá ti wá rí tí bá ti rí Wàsíù mo máa ń fún ní mo dẹ̀ máa ń because wọ́n ti sọ mo ti mọ̀ ọ́ pé tó ti lè mo ṣe ọ̀rọ̀ tí mo ń sọ lórí mídíà mo ti mọ̀ ti pẹ́ o ṣó ti yẹ yín mi ò mọ̀ pé ó terrible to that extent ṣó ti yẹ yín bẹ́yẹn so bàtí mo ti notice pé actually is after my my the father of my baby yes it's after my father my father my baby tí bá rí máa tún máa kúnlẹ̀ fún àwọn ọmọọṣẹ́ ẹ̀ sọ fún mi ọmọọṣẹ́ ẹ̀ lára àwọn ọmọọṣẹ́ ẹ̀ tó sọ fún gbà yẹn wọ́n ti kú ó sọ fún mi pé tí bá ti rí pé nǹkan téèyàn lè fi kọ́ńkà ẹ̀ ni pé kó ṣáà máa kúnlẹ̀ fún pé tẹ bá ti kúnlẹ̀ fún tẹ̀ dẹ̀ fún lówó for some time pé ó lè wá rí release èèyàn torí ẹ̀ lẹ ṣe rí pé gbogbo èèyàn tó bá ti ń halẹ̀ mọ́ wọn àtàwọn ọmọ kéékèèké àtàwọn ọmọ àgbàlagbà tó jẹ́ sẹ̀lẹ̀ tó jẹ́ olórí wọn yẹn náà wọ́n máa fún lówó tó ti ń fún lówó báyìí ẹ̀yọ́ lè ń fún lówó ó máa dẹ̀ náwó fún to some level kó tó fi ẹ́ lọ́rùn lẹ̀ dọ́là ni o mi ìgbé awọ ìsídèlé mi ìgbé yẹn wá o awọ ìsídèlé tó wà lórí social media ìyẹn wà lórí Google o níbi tí pella ti ń ṣe ní ẹ̀mí ṣínà pella tó ti ń ṣe birthday forty òun ló pè mí o mi ì mọ pella rí tẹ́lẹ̀ o mi ì mọ ṣínà pella o òun ló invite mi o òun ló fún mi ní káàdì ẹ̀ invitation card títí ẹ̀ tó máa fi wọlé tó máa fi wọlé sí kulos òun ló fún mi o ìgbà tí mo débẹ̀ níjọ́ náà lọ́hùn tó invite mi mo débẹ̀ wọ́n ní tẹ́ ò bá ní káàdì kò lè wọlé o mo dẹ̀ send message tí olóhùn sì ń bọ̀ lọ́nà pé òun ò tí ì wọlé pé òun ò tí ì débẹ̀ pé kí n dose pé òun ti fẹ́ débẹ̀ yẹn ó dẹ̀ dé ó dẹ̀ fún mi ní káàdì ẹ̀ invitation tiẹ̀ mo dẹ̀ fi wọlé òun dẹ̀ níbi tó gbà wọlé ó dẹ̀ wọlé wọn ò dá òun dúró ṣe mọ̀ pé kò ń dá dúró ó fún mi invitation ẹ̀ ni mo fi wọlé o bọ̀ bó ṣe dé patí yẹn lọ wò ó awọ ìsídèlé yẹn ẹ lọ wò bó ṣe ń ṣojú rẹ̀ o ẹ lajú yín dáadáa o ẹ lajú yín dáadáa o ẹ lajú yín dáadáa o ẹ mọ̀ túmọ̀ ẹ̀ ẹ lajú yín dáadáa o ẹ lajú yín dáadáa o ó ń bà mí jẹ́ fún wọn tán bá ti rí mi kán wò mí dáadáa kán máa ṣèkà fún mi ẹ lọ wo mo lè wo lórí mídíà kí n fi wọ̀nyí awọ ìsídèlé dọ́là lélẹ́yìí three thousand plus dollar apart from that ọmọ ẹ̀ tó jẹ́ àbúrò Fẹ́mi Fẹ́mi tó ń ṣiṣẹ́ pẹ̀lú Gbajabiamila tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ gbàdá tó wà lára àwọn pa àbí kankan pẹ̀lú Gbajabiamila ọmọ yẹn náà Fẹ́mi ló ń jẹ́ kí lórúkọ muslim ẹ̀ náà ọmọ ìṣá ẹ̀gbọ́n àbúrò Dámilọ́lá àbúrò Dámilọ́lá ó wà níbi Ìsẹ́yìn Ìsẹ́yìn níbi tó ti gbowó yìí o mi ò béèrè owó yìí lọ́wọ́ ẹ̀ o mi ò ní kó fún mi ní owó yìí o mi ò ní kó dówó eléyìí padà o but èyí tí wọ́n jí àtàwọn nǹkan tó gbà eléyìí mo fún ni o torí táwọn èèyàn bá máa sọ gbà mí náà Esabod máa sọ pé fún mi cup tv mi wọ́n gba cup tv lọ́wọ́ mi ṣé cup tv lélẹ̀ ní ìgbà yẹn ní tí ìbọn ẹ̀rọ kan kò mọ owó tí mo ná fún o tí mo ná fún gbogbo àwọn èèyàn tó wà lórí ibẹ̀ yẹn o kò mọ owó dọ́là lèmi máa ń fún ó máa gbà dání báyìí kò ní kó sínú pálí ẹni tó dúró sẹ́gbẹ́ níjọ́ yẹn was Casey ibi tára ti fún mi ń jọ yẹn kéèsì wá ń bá mi bíi pé bí mo ṣe fún lówó yẹn tí mo náwó yẹn ṣé mo pé tó wàá pọ́n ẹlòmíì lé kéèsì tó wà lẹ́yìn ẹ̀ fẹ́ máa pọ́n mi lé mo wá rí pé ó tẹ̀ mọ́lẹ̀ kò mọ̀ pé mo rí èmi tí bá rí nǹkan máa dẹ̀ ṣe bíi pé mi ò rí ń gbà mí ó tẹ kéèsì mọ́lẹ̀ ó dẹ̀ ṣe ojú bákan sí síbọ̀d mo èmi dẹ̀ ti mọ̀ mo tún kó fún pé kó jọ kó ṣàfi bàbá ọmọ mi lẹ̀ kó ṣàfi fámìlì mi lẹ̀ torí nígbà yẹn lóròrù ni wọ́n máa máa pè wá bẹ́ẹ̀ ni tó bá ti lè rí lóró òru báyìí ni wọ́n máa pè wá kéwọ̀ ni kò ń ṣe lómìn kéwọ̀ ni. tí n bá kó ẹrù wá sí nàìjíríà tí mo fi involve kí ló tí mo fi dárúkọ gbàyà mi kí lórúkọ ọ̀gbẹ́ni àbákíyàrí gbà yẹn ẹnìkan rí mi bọ́n ṣe fìyà jẹ mí tó gbà yẹn làkàbákíyàrí jẹ́ head SARS nígbà yóò dẹ̀ ṣiṣẹ́ gan wọ́n wá ní pé kí n pe àbákíyarì ẹnìkan tó ń pè ní olú ọmọ òkòkò kì í ṣe olú ọmọ mc o kì í ṣe mc o torí wọn gbà yẹn bọ̀bọ̀ kan báyìí òun ló ń déètì lady tó wà ní Canada yìí òun ló sọ fún mi yes gẹ́ẹ̀ tó wà ní Canada yìí kí ni orúkọ ẹ o ọmọ ìgbìlà tó wà ní Canada yìí tó ń ṣòwò níjẹta yìí o lọ́lá lọ́lá àlàó boyfriend lọ́lá àlàó ni bọ̀bọ̀ yẹn tó fún mi ní nọ́mbà bákìyàrí gbà ẹ̀ wọn kí n tó pè báyìí gbogbo fọ́ọ̀nù mi ni Wàsíù ti yáàkì gbogbo ti yáàkì tí n tó pè wọ́n báyìí wọ́n sọ fún pé kó má dá mi lónìí amina abija amina abija amina abija mo please sir when are you coming back these people some people are disturbing ó ní i'm not going to go down ó kàn cut me off ni tó bá help mi jọ yẹn lọ́hùn ó possible kan máa set ẹ̀ up wọ́n set ẹ̀ up ní bákàyé àbákíyà rí bẹ̀rẹ̀ dáadáa ó parí ẹ̀ jàmàjàmà wọ́n fowó ba ayé ẹ̀jẹ̀ àwọn gbogbo wọn wọ́n ń ṣètò àwọn èèyàn kò ń ṣe rọ́ torí ẹ̀ ọmọ tó ń ṣiṣẹ́ lórí mídíà ẹ̀sìn mo máa gbójú mi sẹ́gbẹ̀ẹ́ ni ọmọ yẹn sì ń gbé àwọn sínétọ̀ lọ sílé ẹjọ́ owó tó ń gbé sàkáǹtì ìgbà tó máa padà wá báyìí wọ́n máa investigate òun náà oh god nigeria they are maradona they play nonsense game honestly play no honestly èmi rèé o ó ní Lizzy Anjorin ló sọ pé èmi ń Bọ́lá Fọláṣadé yẹn ń ṣe ẹ̀ Let me share. I share it on Princess Bola. I share it on Princess Bola. I will share it to Auto Bola also and Auto Success Ola. I will share it. Megida ẹ má bínú o, kì í mo kàn ń ṣó ẹ̀ torí àwọn èèyàn kan. Mo ti ṣó ẹ̀ many times o, ṣé o ti ṣe Iru yẹn? mi ṣe máa dárúkọ díje sí. It's a big celebrity tẹ́lẹ̀ kó to di pé ọjọ́ tó ti tẹ̀lé wà màláìkà wá sí Dubai láti gbóhùn ẹ̀ mọ́ ọjọ́ tó ti tẹ̀lé màláìka wá sí Dubai láti gbóhùn díje sí díje sí ọjọ́ tó tẹ̀lé màláìka wá sí Dubai láti gbóhùn ẹ̀mí. Hmm. pásọ̀ tó bá ń ṣe burúkú mi ní kẹ́ má di pẹ̀lú ẹ o ṣùgbọ́n èmi Bọ́lá Fọláṣadé I'm still a Christian mo dẹ̀ máa marry Muslim kò sẹ́sẹ́ tó lè stop ẹ̀ àfọlọ́hún ọlọ́hún rẹ̀ ní bá mi stop ẹ̀ lágbára ọlọ́run dẹ́ni ọlọ́run dẹ́ni jẹ́ kójú tì mí megidana my darling husband. <laughs> mo fẹ́ fi kíní wọ̀n yìí. ṣẹ́rí tí bá sọ̀rọ̀ fún yín tòótọ́ ní ṣẹ́rí pé àwọn àbúrò ní ìrìṣà lélẹ̀ àtẹ̀gbọ́n ní ìrìṣà kan àbáwọn kan lélẹ̀ àbúrò mi tí mo sọ pé mo máa ń pè nínú pálásì máa ń lélẹ̀ tó dúdú yìí ṣẹ́tìrì ètò dúdú ọmọ àti bímbọ ìyá ẹ̀ wà lọ́lọ́ ṣẹ́tìrì ẹ̀yọ́ àwọn ọ̀rẹ́ àwọn ọmọ ẹ̀gbọ́n ọ̀nìrìṣà àtàwọn àbúrò wọn jọjọ máa ń rìn ohun tó rèé ṣẹ́tìrì ó rèé ṣẹ́tìrì wọ́n máa ń ṣe ìkọ́ nínú palace bẹ́ẹ̀ wọ́n máa ń wà bẹ́ẹ̀ tí bá sọ pé yín pé ọ̀rọ̀ tí bá sọ confam ni mi ò purọ́ kí mo fẹ́ máa purọ́ fún mi ò lè sọ ń gbà pé wọ́n lọ wá ẹni tí ó mọ̀ mí rí náà mi ì tẹ̀mọ́ pọ́mọdé ó kúrú báyìí ṣé ọmọ ṣó kúrú ni hmm. Hmm. kílẹ̀ lórúkọ ẹ̀gbọ́n tí ń gbàgbé orúkọ ń bọ̀. ṣe rí ẹni tí mo pè ní tó wà lẹ́gbẹ̀ẹ́ ọláṣẹ́wì ó ra tíkẹ́ẹ̀tì wá sí Dubai ni o ní tó wá ṣe ń lù báyìí ni kò fẹ́ àjàlè ó lọ nù mọ́ pé wọ́n kọ́kọ́ dé láàárọ̀ báyìí tán lọ kó wọn tẹ́ wọn pé báàjì bàbá ìṣúná dé làlọ́ ń gbé wọn bó ṣe dé tí a kọ́kọ́ lọ kó àwọn yẹn báyìí torí èmi kọ́ mo pè wọ́n ṣùgbọ́n ṣe mọ̀ pé mò ń ṣe ṣó so wọ́n máa èmi náà máa ní kọ́ máa pè láti máa lọ wẹ́kọ̀ mọ́ láti máa lọ píkì wọn gbà tán lọ gbélé ìwá wọ́n kọ́kọ́ wá jẹun nílé mi mọ̀dánná máa jáde lọ wọ́n lọ ṣáájà wọ́n lọ sí dera market ṣe mọ̀ pé ànádà ni mò ń gbé ṣáájà ṣáájà mọ̀ ló close mọ́dọ̀ mi ṣáájà mọ̀ wọ́n lọ sí ṣáájà mọ̀ kò pẹ́ kò jìnnà wọ́n kàn padà wálé náà wọ́n ṣe padà délé báyìí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń pinnu lé nìyẹn wọ́n ló ti jí fóònù ó jí fóònù ó lọ jí fóònù ó didi gédé ọlọ́run wọ́n dẹ̀ pé ó joyè nàìjíríà bàbá ọjà ló ó joyè ńgbà yẹn gbà yẹn kan fúnra wọn bàbá ọjà olórí kinní kan olórí ẹbí kan kankan ó joyè ó joyè bí ọkọ Lizzy ṣe joyè ó lọ jí fóònù so some people will see there wọn bá ti gbé gèlè fìlàwé sórí yẹn tó ti ń bílíǹkì wọn náà joyè yẹn wọn máa ní wọn ń jalè <laughs> ó mà ṣe ojú mi rí tó. ẹ máa rí jù mí gbogbo fídíò mi tí mo bá fi tí mo ṣe òsì bá ṣe òsì bẹ̀yẹn lọ́wọ́ bóyá mo ń lo makeup I don't use makeup jẹ́ n fi ti eléyìí náà sí. Basira lele ṣé Basira kọ́ rèé. ń bọ̀. ṣẹ̀rí bàṣírá àbí bàṣírá kọ́ rèé ìyàwó bọ̀dé ṣé òun kọ́ rèé èmi kọ́ rèé lẹ́gbẹ̀ẹ́ bàṣírá tó bá wá sílé mi ó máa dé ni wọn ò lè kó bọ́tò lè ní wọ́n ní sẹ̀mí kínní wọn dè báyé èèyàn jẹ́ kò sí gbọ́dọ̀ wọn kì se ṣe. ṣé wàá sí ìgbà tí mo kọ́kọ́ post ẹ̀ yẹn was October fourteen two thousand and twenty October fourteen two thousand and twenty dúró mo ti post before that time October two thousand and twenty okay October two thousand and twenty mo post ẹ̀ ṣé ò ní àkọ́kọ́ ṣe first ẹ̀ ni máa post nìyẹn hmm. okay bóyá lára àwọn nǹkan tó bí títí Ebony nínú yẹn. um, déètì tí mo kọ́kọ́ ṣé déètì tí mo kọ́kọ́ pòsè ni mi ò rí pé déètì tí mo kọ́kọ́ pòsè tolúwo àti ìjẹun lónìí ṣáti jẹun ni àmà àti ìjẹun ṣáti jẹun ni àti mu juice láàárọ̀ ó dẹ̀ pé mo mu mi àti juice láàárọ̀ ṣáti jẹun lónìí ṣáà kò tiẹ̀ gbọ́ nǹkan tí mo sọ tolúwa ni mí sweetheart you are going to blend the milk milk tó ti fẹ́ di wàrà nínú fridge yẹn tí mo ṣe bí wàrà yẹn blend it and put some fruit for me together some banana okay kó o pa èsì yóò ti fẹ́ máa jẹ́ kó fún mi. Off it now. mo post kínní ní october fourteen two thousand and twenty nígbà tó di october november ẹ̀ november kìíní náà bí a month later kò pé month gan títí kan sùn mi sí kóòtù mi and before that time nígbà yẹn náà ó máa sọ fún mi láti màtó wá sùn mi yẹn ó máa ń sọ fún mi pé kí n delete àwọn fídíò kan bíi fídíò wàsíù fídíò ibi tóun bá ti wà tí bá ti jẹ́ pé mo ti sọ̀rọ̀ ẹ̀ á ní kí n delete ẹ̀ so kẹlẹ̀ mọ́ tó wà easy. Take it easy now. What happened to you? Eh? Nothing. Can you say náà? They said nothing. Kí ló dé tójú ẹ̀ wá rí bẹ́ẹ̀? Eh? ẹ jọ̀ọ́ o ọkọ tèmi haúsá ni mo fẹ́ fẹ́ mo kàn ń fẹ́ léyìí ṣe ẹ̀sáǹpù fún yín ni o ẹ jọ̀ọ́ o. kẹlẹ̀ mọ́ tó bá tíìsì yín ni o ẹ jọ̀ọ́ o. ṣé o kẹlẹ̀ mọ́. now ẹ jẹ́ ká lọ sórí fídíò nísìn ká dúró síbẹ̀ mọ́ tó di é. mo fẹ́ play mi mo fẹ́ play voice oh oh bá mi wá voice note yẹn ni o oh, sọ fún mi multiple one ok màá rí màá gbẹgbẹ́ mi lọ bẹ̀ẹ́ sì màá fún mi ní fóònù yẹn padà. I will look for it mo ti gbàgbé pé mo fẹ́ play voice note ẹ jẹ́ à play voice note mo fẹ́ play voice note kó má dàbí pé èèyàn kú lọ ṣe rí pé mi ò sọ àwọn fóònù yìí nù ṣe rí fóònù méjèèjì yìí mi ò sọ nù tẹ́tìrì mi ò sọ nù. Hmm. Look. okay tẹ́lẹ̀ lélẹ̀ ìgbà tí títí ẹ bóni àbí ọmọ tó wà lórí Facebook yẹn tó bẹ tó bẹ kíní sí oh, mi. ok ológun dúdú lélẹ̀ voice ológun dúdú nìyẹn ológun dúdú nìyẹn ológun dúdú. ológun dúdú nìyẹn má jẹ play. Okay, absolutely. Tí mo to bid fún lọ́wọ́ one five thousand. Bàbá wèrè yìí. of your client? Yes. Um, you know, the other day when I called and I said that maybe I should give him car, that what... What's that, yeah? I don't know. It's fine. kó bàjẹ́. ẹ ṣe tẹ́lẹ̀ sí. nígbà bíi ti. hello hello. àwọn euh, ah ilé for now. so àwọn èèyàn. twenty four seven èmi náà gba àdúrà sọ́dọ̀ mi nǹkan táwọn àjẹ́ ń ṣe nǹkan táwọn àjẹ́ ń ṣe fáwọn èèyàn ọlọ́run nìkan ló lè dájú. ẹ jẹ́ wá sọ fún yín àrùn kánú wọn ṣe wọn kàn kó tíìmù jọ ni wọ́n máa ń kó owó àgbà. Two banana, Two banana.

ilé tí mo wá ìtọ́jú tó bẹ̀rẹ̀ ní. whatever happen now n tó ti ṣẹlẹ̀ mi ò bó ti bá ní mo mọ. eléèkọ jẹ ó kàn ń gọsìpù títí nígbà yẹn ìgbà tí mo ti ń sọ̀rọ̀ so tí mo ti ń sọ pé ẹjọ́ o tán bá ẹjọ́ ẹgbà mí o mi ò fẹ́ ẹdún mo fẹ́ play lane kò ń ṣe nọ́mbà kò ń ṣe voice ṣe rí pé voice pọ̀ mi mo ń wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó yẹ kí n ṣe wá jáde. September 2nd, 2020, Lily, around 12.49 p.m. That's in the afternoon. When I start talking, I tell you, gbà Because there was a day, and títí she show kan, ó ṣe dán kan Like, ẹni tó máa ń bá mi ra mọ́tò láti ìgbà yẹn ò bá mi ra mọ́tò mọ́, wọ́n pè ń bà lò. So, ó ti máa ń bá mi ó máa ń patronize mi ó wá di níjọ́ yẹn ó ra mọ́tò lọ́wọ́ mi. before then Titi Ebony just tí Ebony want to get títí Ebony is a criminal okay Titi Ebony is a she she is a criminal and she is used to Wasiu but i'm going to get the something the voice note Tolu excuse me bá mi wo eléyìí mò ń wo mò play kan mo kàn fẹ́ sáré jẹ́ káwọn èèyàn mọ̀ so um, tí wọ́n ń complain Eh, ẹni tó ra mọ́tò lọ́n bá mi máa wo bẹ̀ yẹn fún boys ẹni tó ra mọ́tò yẹn ẹnìkan tó àbálò ra mọ́tò lọ́n mi so owó clearing container tó fẹ́ gbà lọ́gbà yẹn ṣó ti yé àwọn mọ́tò kékeré mọ̀ pé kékeré náà máa ń ra àwọn ram four two thousand and two thousand and four two thousand and ten bẹ́ẹ̀ yẹn that's káàtì àwọn kọ́sọ́mà mi máa ń rà nìyẹn so tèmi náà dẹ̀ máa ń rà nìyẹn mi ò ní mọ́tò tuntun kankan. ẹ̀hẹ́ ó lè palẹ̀kùndé kó máa bá mi wò ó palẹ̀kùndé kó máa interrupt mi so bá mi palẹ̀kùndé ẹ̀hẹ́ kó bá mi wá nígbà títí jáde mẹ́ èmi á máa wá ń bí náà but eléyìí so àǹtí títí wá gba ó wá sọ fún mi níjọ́ yẹn torí pé I don't know pé wọ́n fẹ́ gba gbogbo èèyàn kúrò lára mi they want to isolate me. Ah. Hmm. Hmm. ibi tí mo ya sùn ẹgbẹ̀dẹ́ àló gbé nọ́mbà orí ẹni tó gbé wá fún mi yẹn wọ́n lọ́kọ ọ̀rẹ́ ẹ̀ létà wá ní kí bá òun sẹ́lẹ̀ pé pé CBN governor ni èmi náà bá ní ẹ bá mi sẹ́lẹ̀ mo kọ́ sórí ibẹ̀ tẹ́ bá lọ wo tó kí ló wọ̀ mí nímú tẹ́ bá lọ wo tó nínú Princess Bọ́lá ẹ̀ máa rí bí mo ti celebrate wọn. ṣé ti yé ẹni nígbà tí mo bàálù wa fẹ́ fún mi lówó èló lówó yẹn jẹ́ lọ how many I think it's twenty thousand US dollar or twenty five thousand US dollar ó ní kọ̀ńténà mẹ́ta c'est gbọ́ ṣé mẹ́ta náà kọ̀ńténà méjì afẹ́sanwó kọ̀ńténà méjì kọ̀ńténà méjì nígbà yẹn èló ni kọ̀ńténà bóyá four thousand I don't know so kọ̀ńténà méjì àmì méjì yẹn a máa san owó ó tún wá ra mọ́tò kan tí wọ́n ti sanwó ram four gbogbo yẹn ṣáà lọ bí twenty some thousand dollar ní sọ́dílẹ̀ ni àti títí kàn déédéé pè mí níjọ́ kan pé abola jọ ǹjẹ́ àwọn tó máa ń bá mi gba mọ́tò yẹn jẹ́ mo ní kọ́sítọ́mà kọ̀ọ̀kan tó máa ń bá mi gba mọ́tò i ṣé mo ní agent kankan tó máa ń bá mi gba mọ́tò mo ní mo ní ìgbà tí mo wà ní nàìjíríà but since mi ò sí nàìjíríà mo ní mi lè lè fọwọ́ anybody sọ̀yà i cannot promise that because for long i've not seen them but this my oga that Dabalo is like a boss to me you know i say okay i can call Balo because he also has uh, patronized me he has agents and I still trust them a little. So I can shout. I know the location. I can easily get in. If I go to Nigeria, I can get in touch, get hold of him, you know. He just say I should give him, I should try to contact. I contact Balu. I don't know pé wọ́n kàn fẹ́ gba gbogbo èèyàn tó wà lọ́dọ̀ mi ní mọ́ ni. Àtìgbà yẹn Balu náà ò bá mi sọ̀rọ̀ mọ́. So Balu, mo wá pè mo níṣẹ́ any ẹni tí mo dẹ̀ jẹ́ any mi ní agent. Once of money, please oh, money. i make sure you talk to this person i don't want trouble because my mi lélẹ̀ mo máa ń pe títí ní mọ́mì títí kò lè jù mí lọ púpọ̀ ní mo kàn i respect people people take me for fool àwọn woman ní àkúrọ́ mọ́ wọn so ìyẹn wá fún mi ní agent bọ̀bọ̀ tó ti bá mi gba mọ́tò rè bó ṣe fún mi ẹ má flag mi mọ́ one flag wọn tó fún mi ní agent yẹn ẹni yẹn bẹ̀rẹ̀ iṣẹ́ ẹni yẹn náà patronize mi pẹ̀lú mọ́tò méjì owó yẹn gbà yẹn tó ń ṣe fraud yẹn títí wọ́n ṣe fraud gan o ó gba everybody lọ́wọ́ mi. pàtó wáyá ẹni ẹ̀ wá sẹ́ndì owó sí mi twenty owó tó fẹ́ fún mi ní títí wá ní àwọn máa ń ṣe burúdi ṣe jì o pé kò nídìí kí n sẹ́ndì owó tú anybody mọ́ ah, má lókè gbogbo àyẹn kẹ̀dẹ̀ ló ti ń fọ́n bo ti wọ́n bù á sọ fún mi lẹ́yìn pé wọ́n ti block àkáǹtì òun mà àkáǹtì òun ní problem kọ́kọ́ bẹ́ẹ̀ kò yé mi gbà tó wá yá ló bá ní kí n fúnra mi lọ sórí Google kí Google orúkọ ah, bá rí lórí rẹ̀ mo ní kí lẹ ní kí lọ gúgùn bẹ́ẹ̀ ó níṣẹ́ mi rí òun ni pé kọ́ ó kọ́kọ́ ní kí n lọ gbà tó ti ń ṣò mi ri oun ni pe ki ko o koko ni ki lo gba to ti n so o ti ri So I don't know if I see the story about her, this one and this one. The one that has a heart and the one that's animated. Did he? Yeah, this one. You are saying that she stopped calling me. Like, but she said, okay, listen. Not this one, the one I think this is her voice. i not sure. Shall we move mí ọjà wa sọ fún that's this This is it talking. Eh? Okay, 15 minutes conversation. 15 minutes in the conversation. Oh, máa ń sọ̀rọ̀ Yeah and the other one is I think you're calling that other lady. Okay, mi tí mo ti I don't know if you're calling that. Ti Wasiu voice was you mo ń Timothy. Oh, mo is not wow. okay. Báwo mo ṣe lè. I want báyìí tí wọ́n máa náà. Ẹ dúró eh, mo ti máa máa lo ilé. Bọ̀tí eléyìí tí mò ń sọ lọ yìí ṣé ń gbọ́ this one tí mò ń So bàálù wa fẹ́ fún mi lówó owó ọjà tó ra mọ́tò kan tó ti búkú sílẹ̀ tí mo ti fi owó mi deposit àti owó tí kọ̀ńténà tí mo bá gbé títí bá ní kí n kó sàkáǹtì ọ̀hún ní bá kó owó yẹn sàkáǹtì àti títí àti tí ò bá gbé kọ́ọ̀lù mi for like one month kíní yẹn ti fẹ́ dé nàìjíríà mọ́tò ìkọ̀ńténà yẹn ti fẹ́ dé nàìjíríà títí ò fún mi ṣé ti yé mo sunkún sunkún sunkún ó máa fẹ́ kí n lọ sórí mídíà kí n lọ máa sọ̀rọ̀ òun ẹ̀tí get me nígbà yẹn ah wọ́n ti bìlí pé kò sẹ́ni bọ́dì tó lè mú àwọn ní nàìjíríà yẹn ọkọ wọn ló dé yẹn o. n hmm. bá kó fún àti títí kò wá fún mi lówó mọ́ mọ́tò kọ̀ọ̀dẹ́nà dẹ̀ ti lọ nàìjíríà mi lè lówó torí owó tó má ti ra nǹkan ọlọ́run bẹ́ẹ̀ yẹn èrè eh, díẹ̀ díẹ̀ bíi two hundred three hundred la máa ń jẹ lórí ẹ̀ màá dẹ̀ ti wọ mọ́tò dáadáa lórí ẹ̀ wọ́n á tún bá mi gbé ẹ̀dùn understand kò ń ṣeré kọ̀ọ̀kan náà bẹ́yẹn bẹ́yẹn but wàá ṣàmọ̀ pé o gẹ́ẹ̀tì nǹkan àti títí bá kówó dání ìbá kó lẹ̀ bí tí mo ti ń sunkún lórí mídíà ń jọ yẹn <laughs> tí bá fojú mi wọ̀nyí bí mo ṣe ṣojú mi bàjẹ́ lórí mi rí chukuchuku mo wà disturb dé pé mo wá ń sunkún lẹ́nìkan wá pè mí láti lọ́nà ìpè wo tó bá jẹ́ títí tóun sọ yẹn pé à ah, ó máa gbá mi ṣé mo pé mo dẹ̀ sọ story kan fún yín ipe ń lọ mi ṣe gbọ́ ń lọ mi ìyàwó ṣọlá yẹn bróda ẹ̀ kan ó lọ sí Kano ṣé jòsí lórúkọ ẹ̀ ó lọ open mo máa ń fi ọ̀rọ̀ mi ṣe bí yẹ̀yẹ́ ń gbà mí kí ṣe rọ́ o ó lọ open finance house àṣẹ títí náà nígbà tí mo ti sọ̀rọ̀ yẹn oh it's part of things títí well, wá because àwọn criminal ìwọ́n mọ́ra wọn o and that's time gbà this títí gbà yẹn gbogbo tó sùn mí sí kóòtù fún aniki máa delete orúkọ Wàsíù kí n dẹ̀ delete orúkọ Ṣọlá ọlọ́run bọ́ mama aniki di àtorúkọ títí ẹ̀ kò ní sọ pé kí n delete any other thing Mad mo gbúdọ̀ delete orúkọ Ṣọlá orúkọ Wàsíù àtorúkọ títí ẹ̀ bọ́ ni ẹni tó parọ́ ọlọ́run ẹlẹ́dàá ni ẹlẹ́rìí ni ẹni ló wá pè mí mi ìmọ́rí ó kò sọ fún mi à ah, hmm, Auto Bola pé ṣé kìí ṣe títí tó ti gbé London rí ó ti gbé London rí ṣé ti ṣe pé títí yẹn pé four one nine ló ń ṣe ipe bó ṣe gbowó lọ́wọ́ mi yẹn ṣé àmì pé lòun wá sí láti wá patronize mi ni mo sẹ́ẹ̀dì ẹrù sí gbogbo ẹrù tó rà ní gbogbo tó rà lọ́wọ́ mi àtowó tí mo ní tẹ́lẹ̀ má fi ra nǹkan sínú mu kọ̀ńténà tó wá ti ra mọ́tò lọ́wọ́ mi tó ní bá ra mọ́tò yẹn ẹrù tèmi bá ti ní sílé àti nǹkan tí mo rà tí mo fẹ́ send sí nàìjíríà máa kó sínú kọ̀ńténà ó máa kó gbogbo ẹ̀ ó máa kó gbogbo ẹ̀ torí ngbà mi ní sọ̀rọ̀ because she promised me that don't worry go and be looking for garage in Canada i'm going to open garage for you make sure you go and stop ó ní kí n lọ stop uh, go and call welfare and don't collect anything from government of Canada i will do everything for you i was happy like eh. I was moving going around ẹnìkan ló wá sọ fún mi lára àwọn tó ra mọ́tò lọ́mọ àti àwọn ti sọ fún mi pé wọ́n yín sí mi ni pé wọ́n fẹ́ gbà mí ni lónìí don't do it o don't make sure you want to send anything to this woman make sure she pay you before sending anything mo ló ń fi àyàrọ́ gbèsè báyìí ni lọ́dọ̀ àwọn ọmọ Pakistan nísàlẹ̀ ní òkè lọ́wọ́ nísàlẹ̀ lọ́wọ́ I will go because those ones said to me that if I they will send me they will give me credit and eh, because they know that I live in Canada If I sell, they're going to, I will pay back. So I, I came and I was explaining that. So they now say that, okay, Canada is a place that they can, Yes, I'm very sure she's going to, Ben Oma majali. And she collected that money, owó balo. Láti by yẹn by balo rajà lọ́mi mọ́wọ́ jà tí balo last ni. Láti by you know. gbogbo kọ́sítọ́mà mi tó sọ ẹ mọ̀ pé fi sísẹ̀mù bẹ̀rẹ̀ ń sìn pé òun fẹ́ gba kan òun fẹ́ gba kọ̀ǹténà kan ẹnìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ó cut everybody away from me. ṣé wàá sọ kọ́kọ́ fún yín? Ah. Hmm. Be careful. When I'm telling you to be careful about these people, be careful. The politician that is telling, supporting them is a killer. Bẹ́ẹ̀ni. Mm. Ṣèkìlà mo gba gbogbo èrò tó wà lára mi so fídíò yẹn gùn gan ṣẹ́rígbẹ́ni yẹn tún ṣàlàyé ẹ̀ mo lè mi ò mọ̀ tẹ̀ ń sọ ó ní bóyá tó bá jẹ́ òun náà ni ó tún júwe pé títí ò tí ó ní mo gbé mọ́mì mọ́mì pé ọmọdé ni títí o pé títí ò tí lè pé títí pé àwọn ọjọ́ wà London ni o òótọ́ dẹ̀ ni ọmọ títí first daughter títí ó wà London títí ò máa fún mi lówó títí ó mà dí pẹ̀lú mi mà ní títí ó jà kó ó mà tún á kó bá mi mà ní because òun àti Wàsíù Àyìndé àti Ìjẹ̀bú kakọ̀sì ni wọ́n jọ ṣe iṣẹ́ yẹn tí mo máa ń pariwo Ìjẹ̀bú kakọ̀sì bó ṣe wá disturb mi yẹn ó fẹ́ kí n sọ̀rọ̀ ó ń wà mí ń jà torí pé mo ti post fídíò tí mo post lẹ́ni lára Wàsíù tí mo ti show mi tí mo ti fún Wàsíù lówó mo post ẹ̀ ní October kọ́ni two thousand and twenty títí Ebony sù mí náà ní November two thousand and twenty yẹn náà ó sù mí ní November something two thousand and twenty mo lọ bí iṣẹ́ ń jọ yẹn kí n tó débà wọ́n ti gbé lẹ́tà lẹ́tà ti dé síwájú ilé mi wípé mo ń lọ sí court ó ti sù mí ṣé ti dé òun àti Wàsíù ibi tó òun àti Wàsíù tí mo ti pe Wàsíù ni mò ń wá tí mo ti pe Wàsíù no voice note Wàsíù wà lọ́wọ́ mi tó pọ̀ but èyí tí mo ti pe Wàsíù pé Wàsíù o ẹjọ́ ẹ bá mi bẹ́ẹ̀ ní sọ̀tún ní kí tẹ̀sí lójú àti wọ́n ti jọ dì papọ̀ Wàsíù tẹ́rọ́rìsì ni. Hmm. ọ̀pọ̀ wọ́n bọ̀ kí ló wá ṣẹlẹ̀ táwọn wàá gbé kàn mí mọ́ quite unusual wọ́n dẹ̀ ti sẹ́ni wọ́n ti sẹ́ni píṣọ̀ ẹ̀gbọ́n àwọn àti kéwàá jọjọ wà wọ́n dẹ̀ ti sọ fún mi wọ́n sẹ́ni píṣọ̀ ẹ̀. ọ̀rẹ́ ẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ bí ẹni tó kọ́kọ́ mu wá ẹ mọ bí mo ṣe mọ títí. for like a year and a half títí have been calling me send send testing me that um, òun fẹ́ ra nǹkan lọ́wọ́ mi òun fẹ́ bá ń patronize mi but ó sọ̀rọ̀ sí mi rudely bákan ọjọ́ kan ó lóun fẹ́ ṣe visa mo ní ẹni tó ń ṣe visa sọ pé iye báyìí lòun ń ṣe o pé mi kọ́ ni mò ń ṣe o ṣe ti yé ó ṣàwá sọ̀rọ̀ jáde àti bí èmi kàn ṣe pa wọ́n tí mi ìbá dá wọn lóhùn báyìí kẹ̀dẹ̀ ṣe mọ̀ pé orí whatsapp mi àtòrí messenger mi ó máa ń kún gan ó máa pọ̀ lot of people send message ńgbà yẹn because a lot of them wọ́n máa máa pè é gan torí pé wọn ò fẹ́ káṣírí wọn tú you understand so èmi ti gbàgbé títí bó ti ń gbà tó wá yá o tó ti wá padà wá tó wá wípé kí ló lè ṣe fún gẹ́ẹ̀ tó máa fi gbé kọ́ọ̀lù tó máa fi pay attention bó ṣe wá ra mọ́tò lọ́wọ́ mi nìyí bó ṣe mo wá post mọ́tò Corolla two thousand and four old Corolla kan báyìí tó ń tà ní bóyá one thousand plus nígbà yẹn mo ṣáà post ẹ̀ méjì sórí website mi no sórí page mi bó ṣe lóun fẹ́ nìyẹn mo á ní àṣọfẹ́ ó lóun fẹ́ tó tọ́. mi ò understand tolúyọ kíní ti lọlẹ̀ o. so èmi ti neglect mo ti wave wẹ̀ mo ti ẹ̀ ti ṣe bí ẹni rude sọ́mà mi rude i'm not rude but mo kàn mi kàn mo kàn neglect wọn mi ò attend tí mo bá tó ti ná kíní ẹni ẹni à tó dẹ̀ dàbí kó ń wáyàn jà ṣẹ́gun bá tó kọ́kọ́ àyè náà tó fẹ́ báyàn jà ni bí màdámù wèrè kan náà tó fẹ́ tó ń gbèjà Lizzy lẹ́jọ́ mẹ́ta yìí pé kọ́sì òun ni Lizzy o kí ló ṣe fún bí ó ṣe kọ́kọ́ ṣe ni mo ṣe mo ṣe mo fún damnation tolu come and give me the charger of this uh, eh, hundred ọmọ ọmọlọlá tolu wa mi mo mọ̀ pé gbé nǹkan sí ti jẹ́ ọtúrẹ́ ọlọ́mà bínú wọ́n bá ń gbé kinní yẹn sí kinní so ìgbà tó wọ́n rí pé mi ò pay attention ó ti lọ bẹ ẹnìkan náà sí mi mo fẹ́ ṣáàjì kinní o ti fẹ́ kú títí ebony ti lọ bẹ ẹnìkan sí mi ẹni tó bẹ̀ sí mi ló ń sọ̀rọ̀ yìí tọ́láni ni wọ́n porúkọ ẹ̀ títẹ́ bónì ó ti lọ bẹ̀rẹ̀ sí mi tọ́láni ni ẹ mọ bẹ́ẹ̀ nìyẹn ṣe kọ́kọ́ wá mo ṣe ṣáàtì báyìí tí n ti rówó ṣe mọ̀ pé nígbà pandemic ni twenty yẹn so I give I do give people little tí n bá ti ní ṣe ti understand táwọn èèyàn Nàìjíríà máa tọrọ bára gbà ẹ àwọn Yorùbá táwọn máa tọrọ bára pé I'm hungry I'm hungry o lè gbé nǹkan o lè gbé nǹkan sí sórí báàgì rẹ so that kó má lọ jábọ́ mm, okay ẹ ti charge thank you so this lady tó pè ní tọ́lá yẹn ó kàn pè mí níjọ́ kan ni ó ní òun fẹ́ fún àwọn èèyàn lórí owó ní platform kí n mú àkáǹtì nọ́mbà mi wá mo fún mo ní kó má wọrí mo ní mi ìfẹ́ kó fún mi ní àkó pé kó lọ fi owó yẹn sí kó lọ sọ́dà platform mi pé máa jáde kó lọ pin fún wọn fún ara ẹ̀ because i'm afraid of i do afraid i'm afraid of people like just sending things when you don't know them ojú mi ò dẹ̀ so sówó mo need owó but ó ṣàṣọ fún mi mo ní no mo ní i will go on life now and then you just go be my admit for today and share the money to those people who want it but make, make sure pé owó yẹn go bákan torí wọ́n ní ká fún mi wá five thousand àbí thirty thousand gbà mo nínú owó tán kọ́kọ́ fẹ́ pín níjọ́ ẹ̀wọ̀ sí lónìí ó pè ná hundred thousand àbí one something mo ní mi ò fẹ́ pé kí wọ́n lọ sọ́ndà platform mo dẹ̀ ó mo dẹ̀ lọ sórí live mo dẹ̀ sọ síbẹ̀ pé please you guys come on this place they want to somebody want to give you money give away give away mo dẹ̀ open platform mi àti tó ń pè ní tọ́lá yẹn dẹ̀ wá síbẹ̀ olóòlò rẹ̀ kò tí ì sọ fún mi gbà yẹn pé títí ò tí ì yọjú sí mi after some time o ó rí i mo ń ṣe charity yẹn dáadáa i will give people tí bá ti gba bẹ́ẹ̀ tí bá ti lọ sí ibi iṣẹ́ àbí tí bá ti rówó kọ̀ọ̀kan tí bá tajà torí ngbà yẹn wọ́n rajà lọ́wọ́ mi nígbà tí covid wà yẹn táwọn èèyàn lè move tí plane ò move so we are selling very well so tí bá ti rí owó bàbá yẹn i will give out i will give to people so she now ẹ mọ̀ tọ́mádẹ̀ tí ń fúnyàn lówó bẹ̀ yẹn tí mo mọ̀ lọ́dọ̀ wọn ni pé they go around because owó yẹn wà ń wọ́n máa ń fẹ́ fowó nàìjíríà yẹn tọrọ àdúrà káàkiri àwọn tó bá ń ṣèkà yẹn tán bá táwọn kan bá pa èèyàn tán wọn àwọn kan wọn tún máa pín owó láti lè fi owó ṣe sàrà so ó wá díjọ yẹn ṣáwúṣà ló ń fẹ́ ra mọ́tò bí mo ṣe mọ tọ́lání tí mo wá ń pè ní ìgbà tí ó wá di pé kò gbé kọ́ọ̀lù mọ́ tí mo kówó fún gbà yẹn owó bàló tí wọ́n ti kó fún tí ò wá gbé kọ́ọ̀lù mọ́ tí kọ̀ńténà dẹ̀ ti fẹ́ dé nàìjíríà àdẹ̀ tí sanwó ti bí ti ara nǹkan ṣe ti yẹ yín mẹ́yẹn so I need to call this person and the person mọ́nà wọn ò gbé kọ́ọ̀lù mọ́ kí ló ṣe àǹtí títí tí mo mú pé mọ́ mi wọ́n máa gbé kọ́ọ̀lù mọ́ ẹ máa gbọ́ ọ ẹ máa gbọ́. ṣé kiri ṣé rí píṣọ̀ tó ń gbé yẹn. wọ́n wọ́n bọ̀ wọ́n bọ̀ kí ló wá ṣẹlẹ̀ táwọn wàá gbé kọ́ mi mọ́ quite unusual wọ́n dẹ̀ ti sẹ́ndì wọ́n ti sẹ́ndì píṣọ̀ ìpá àwọn àtìkéwà ń jọjọ wà wọ́n dẹ̀ ti sọ fún mi wọ́n sẹ́ndì píṣọ̀ yẹn sí mi mi ò understand. No, no, no, K1. No, don't even think along that line. I'll tell you to picture K1 here. Ṣé bá a tó mẹ́rin ń bẹ̀? Ìgbà kan wọ́n fún ní àwọn wa wà ní Redington. Ibẹ̀ Redington Hotel ní Kẹjà. So floor tá a wà ní K1 wà. Floor tá a wà. So báwa ṣe ń tà láti wọnú yàrá wa pẹ̀lú àbúrò kìíní tó wá láti London. Tá à ń tà láti wọnú yàrá lábáre. Èmi kankan ni mo tiẹ̀ kọ́kọ́ pè pé a ah, eh, irọ́ ni o ẹ máa gbọ́ ọmọ sí títí sọ tí wàá sífúnra rẹ̀ sọ ń sìn ẹ máa wà. no àwọn sọ fẹ́mi pé wọ́n close pé àwọn mọ Wàsíù rí London o. dábàá tó wà ní wà London nígbà tó wà London But lẹ́kọ̀ọ́ yìí Wàsíù ò lè sin disturb pé kó má ṣe wà I'm telling you let me let me let me call mo ní sí báyìí afẹ́sọ̀wọ́ kọ̀ńténà kan afẹ́sọ̀ ó ní ó ní àwọn ọjà tí mo ti búùkù sílẹ̀ tó ní kí búùkù. tí mo fowó mi búùkù nìyẹn ò ṣe ti rí títẹ́ bó ní ìṣẹ́ ti rí ó wá láti da èmi láàmú ni wọ́n bẹ̀ wá ní tó pé mo ń ṣe lóto terrorist òun kẹ̀dẹ̀ rèé ó wá dà mí láàmú ni mo búùkù kọ̀ńténà gbà yẹn kọ̀ńténà yẹn á wọ nàìjíríà àti ìsan owó fún àwọn èèyàn bíbà owó tó ń fi shipping owó owó tá a fi gbé kọ̀ǹtínà àti sọ tẹ bá pe nọ́mbà kò ní gbé kọ́ọ̀lù mọ́ meanwhile mo ti fi owó mi ṣe àwọn òwò yẹn ìmí wà nínú ẹ̀ tó yẹ pé owó ọjà yẹn mi ti sanwó ẹ̀ tán tó máa wà gbèsè máa wà lọ́rùn mi wọ́n san gbèsè náà gbà tó kúrò oríṣiríṣi nǹkan ló ṣe mí oríṣiríṣi nǹkan ẹ̀dẹ̀ mọ́ kan tó ṣẹlẹ̀ ni pé ojú mi ń gbà tán rí mi mo kàn wá ṣó ìpé ojú mi ti ń dán o mo wá ṣó ìpé ọkàn mi ti ń balẹ̀ díẹ̀díẹ̀ o mo wá ṣòwò níjọ́ ìmọ̀ sọ pé ah, ọlọ́run ṣe wọn o èmi náà ti ń ka owó n bá kó bí eight thousand dollar jáde nígbà yẹn tí Esabod máa ń bùgà wa ìmọ̀ ni kí ni èmi náà má ti wà òkè n bá kó jáde o ló bá tán bí màá tí ṣe bó ṣe yọ sí mi nìyẹn because wọ́n rí pé ọkàn mi ti ń balẹ̀ wọn ò dẹ̀ fẹ́ kọ́kàn mi balẹ̀ so láti wá tún da ọ̀nà mi rú títí ẹ bó ní mi mọ conditions yìí o àti ẹ̀nà ó yẹ kí wọ́n dájọ́ ikú fáwọn tó máa ń kó jẹ yìí tó ń ẹ̀bẹ́ sọ̀wọ́ nàìjíríà ó jẹ́ òkú ni àti irú irú àwọn yẹn náà. èmi kò yé mi i don't understand. don't worry don't worry don't worry. tí ọba tiẹ̀ ṣe tí wọn bá rà mọ́ wọ́n bá mi sọ̀rọ̀ bọ́lá o mi ò bá ìṣòwò mọ́ bọ́lá o mi ò rà mọ́jà kánsòlè bọ́lá nǹkan báyìí ló ṣẹlẹ̀ wọn ò bá mi sọ̀rọ̀ àwọn yẹn pè mí mo ti wà ti stop aláwọ̀ lẹ́yìn Oh my gosh. ṣe rí nǹkan tó ń ṣe fún mi àwọ̀ ṣe pé òun mi ti há ó wá lóun rajà ni o bàbá ti wá kó kọ̀ǹtínà tí mo ti lọ gba ọjà míì tí mo ti gba bá ní kí n búùkù mi kí n búùkù mi àwa kó mi sí gbèsè kò ní gbé kọ́ọ̀lù mọ́ tí n bá fi ojú mi wọ̀nyí bí tí mo ti ṣe ẹnu bí mi ṣe ṣe ẹnu mo sunkún títí ẹ bó ni wàsíù wà ń bẹ terrorist aláyé ìbàjẹ́. ni owó wà lọ́sibítù ọmọ yẹn ti ṣe kìíní. wọ́n máa lónìí alọ́mọ nǹkan òun síìkì tó bá dọ̀la alọ́hùn síìkì tó bá dọ̀tún la alọ́mọ ọkọ ọmọ òun síìkì tó bá dọ̀tún ijọ́ alọ́mọ ọkọ òun síìkì bí wọ́n ṣe máa ń síìkì lé wọn ni irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o sickness ni me joy that's not the way but ṣé bẹ́ẹ̀ yẹn it's a plan war it's a plan war wọ́n kò fẹ́ ṣe kà fún mi ni àwọn èèyàn fẹ́ ṣe kà fún mi ni àwọn èèyàn fẹ́ ṣe kà fún mi mo sọ pé wọn fẹ́ ṣèkà fún mi ni yẹtiri ọ̀rẹ́ yẹn nìyẹn ìgbà tó kọ́kọ́ wá tó sọ̀rọ̀ mẹ́sẹ́mẹ́sẹ́mẹ́sẹ́ kò lóun fẹ́ fún mi problem. ń <laughs> bọ̀ náà fourteen. àwọn àwọn guys tí wọ́n mọ̀ I don't want that so ìyẹn mo ṣe bí ká kò mí ẹni okay òkè mọ́. ọkọ tó ṣe lánàá yẹn rọ ó rọ. ṣé tani ṣé dádì. ẹ ó rọ. àti pé mi náà ti. ṣe gbọ́ ọ̀rọ̀ ọkọ ẹ̀ ló déédéé sọ yẹn o tá a bá ń sọ̀rọ̀ owó kàn lè déédéé gbé ó lè lọ́mọ òun sì kì tó bá kàn ìyá kàn lè gbọ́rọ̀ ẹ̀kọ́ ẹ̀ sí ṣẹ́rí báyìí sọ̀rọ̀ tó ń sìn ọ̀rọ̀ owó ni mò ń sọ pé ọ̀rọ̀ owó ọjà tó rà tí ò tí ì sọ owó ní kíníkan kìnìkan ẹ̀ nígbà tó kàn sọ yín ó kàn yà ń sìn yẹ́rì sìn ọ̀rọ̀ ọkọ ẹ̀yìn ọ̀rọ̀ ọ̀hún so a lè purọ́ ọmọ mi ó lè ní mo ń bú ọkọ ọ̀hún she tried to set me many way pé bíi pé kó sọ pé kí n sọ̀rọ̀ ọkọ ẹ̀ ó lè nígbà mí ó lè ní kí lọ bá ń bú ọkọ ọ̀hún so a lè sọ fún wọn pé èmi ń kọ́ mo bú ọkọ ọ̀hún lòún ṣe sá she was not looking for way to dodge me <laughs> ṣé kò ní kéèsì sí ẹnìkan tó sọ pé ẹnìkan wá rajà lọ́wọ́ ẹ̀ ẹ ó ní kéèsì kiri kan èmi kọ́ èmi fúnra mi ìgbà tó ti di wèrè bẹ́yẹn wàsíù ló sọ pé kí n expose wọn mo dẹ̀ expose wọn wàtí mo dẹ̀ expose wọn ó dẹ̀ wàsíù mi sí kóòtù wàsíù ló sọ fún mi <laughs> wàsíù òun ló sọ pé lọ sórí social media kó expose títí i'm not going to call títí for you ìyẹn mò ń wá sí kì í ṣe ibi títí títí ń sọ̀rọ̀ tẹ bá rí bó ṣe sọ̀rọ̀ ọkọ ẹ̀ jákujàku ń bí kò sí tó kàn mí. <laughs> one. You can I carry taxi call, and I be. I, be waiting. mi ṣe ìyá yín mi ò mọ̀ yín rí. Eh, eh, the businesses you are talking about, you do you come for business or you want to call me? You said they should fight for woman fundamental right of somebody, abi? Kí lẹ sọ ẹ sọ̀rọ̀ ẹ kó sì lọ yá. ẹ̀dá no remember that word. you can I tell you. ìyẹn lè ní wọn ṣe fi máa jì sí. ok títí náà fún mi. ok three hundred. gbàtẹ́ ló ti hide nígbà yẹn so gbàtẹ́ ló wá. àwọn míì náà máa ń sọ bẹ́ẹ̀ pé ó máa ń fò di ngbà míì bọ́dà wọ́n ní ta ló sọ̀rọ̀ ìyẹn lómi ní ṣé mo ti dé ni mo ní dé báwo. Ah. <laughs> àmì jésù àmì jésù àmì mọ́mì àmì àmì mà àmì mà àmì mọ́mì ẹ ṣe mà. ṣe rí gbàtà dẹ̀ ń sọ̀rọ̀ títí ló ń sọ̀rọ̀ yẹn àti yẹn ló ń sọ̀rọ̀ yẹn o do you see? Eh. wàsíù tí wàsíù yẹn mò ń wá kẹlẹ̀ o tí wàsíù mò ń fẹ́ Thank you okay àǹtí títí náà ló ń voice àti títí ní gbogbo yìí excuse me. ṣàṣẹ láti tí èkì Wàsíù ló ń sọ̀rọ̀ yẹn o <laughs> ẹ ṣe pé ọ̀tá lòun o wọ́n tó wá jẹ́ pé ẹni tí Ọlọ́run rán síyàn ló ń ṣèyàn ẹ gbọ́ o ṣé ẹ máa sọ pé òun ní jẹun ọ̀tá òun ni Wàsíù ló ń sọ̀rọ̀ yẹn ẹ̀jẹ̀ àgbélé ẹ̀jẹ̀ àgbélé jẹ́ pé àkọsílẹ̀ Ọlọ́run sọ pé ọ̀tá ṣe gbọ́ ṣe gbọ́ ṣe gbọ́ ọlọ́run á gbogbo wa ṣé ti rí ẹ kò tí tọ ọmọ bọ ẹja bẹ̀rẹ̀ níbẹ̀ náà ìgbé how many minutes lélẹ̀ náà kò tí ẹ pọ̀ ilé yóò pọ̀. September. máa gba yọ̀là ṣé wọn máa sọ pé òun ò ní kí wọn ọ̀tá òun ni. lóòótọ́. ṣe gbọ́n sí i ṣe gbogbo èèyàn máa ń sọ pé kí n lọ kí n forgive Wàsíù ipò ó lè ṣe help ṣe ti understand ṣe gbọ́ kó ti sọ̀rọ̀ yẹn owó Nàìjíríà wà lọ́wọ́ ẹ̀ owó gbogbo politician oríṣiríṣi wà lọ́wọ́ ẹ̀ ó ti yẹ yín mẹ́yẹn ó dẹ̀ ti ń sọ fún mi codedly pé you ẹni tó bá ṣe burúkú fún yàn lónìí ṣe mọ̀ ẹ́ kó tún lè jó náà lọ́lọ́run máa lò láti rescue èèyàn ẹ ti gbọ́ ìgbọ̀n yẹn mi pé nǹkan tí mo sọ láàárọ̀ ẹ̀ nìyẹn yẹn mi pé tó bá ti ṣèkà fún ẹ̀gbà tó bá ti wá su àbí tó sọ pé òkè jẹ́ kó nǹkan tiẹ̀ dokùn lọ́rùn lọ́rùn ẹ̀ díẹ̀ á tu ó ti yẹ mẹ́rin òun náà ló máa tó wá ṣe bí ẹni dá wà tó máa worship tó bá tún ti wù ó lè jẹ́ pé máa sọ pé òun fẹ́ pẹ̀lú ẹ̀sáyà bó fẹ́ kó pa sọ̀rùn tó ti yé yín bó ṣe máa ń ṣe ìgbà tí mo sọ láàárọ̀ nípa ìgangan ló ń sọ lọ́wọ́ ń bí Wàsíù ló ń sọ̀rọ̀ yìí ẹ yóò bọ̀dá Wàsíù nìyí bọ̀dá Wàsíù ó yá. ṣàṣẹ láti tẹ̀kẹ̀ yìí sí tó ṣe burúkú fún yàn tó bá ti lọ́la tó bá kó lọ́lọ́run bá rán. ṣe é gbọ́ ṣé Wàsíù ṣe burúkú fún mi àbí kò ṣe ṣó sọ pẹ̀lẹ́nu ẹ̀ pọ̀ ń ṣe burúkú àbí kò ṣe he knows tí bá sọ fún ipò ló ṣe kà ẹ máa ní kíní ó lẹ́ni tó ṣe burúkú ìgbà tó ń sọ̀rọ̀ yẹn bó ti mo ti ba yí ẹ̀jẹ̀ tí gbogbo mo ti sọ gbogbo nǹkan tó ṣe ó dẹ̀ mọ̀ ó dẹ̀ mọ̀ pé gbogbo èèyàn dẹ̀ mọ̀ pé yíyẹ̀ sòun ló ṣe kà ó ní ẹ̀ tó bá jẹ́ ẹni tó ṣe burúkú lẹ́ni ó tún lè di lọ́la kó tún ṣe dáadáa ó dẹ̀ pé ibi tí mo ti béèrè àti títí ilé ìlà àkọ́kọ́ sọ tó court kó tó di pé mo wá sọ asọ̀rọ̀ yẹn ó tó bí ọ̀rọ̀ yẹn fẹ̀ tó thirty minutes but bí mo ṣe rí lè tí ọlọ́run jẹ́ rí yẹn ẹ̀jẹ̀ àpilẹ̀ ilé tán. tó jẹ́ màláìka tó bá gba ayọ̀ là ṣé wọn máa sọ pé òun ò ní kí ọmọ ọ̀tá òun ni. ẹ̀gbọ́n. Hmm? òun lóòótọ́ kò sẹ́ni tó gbẹ̀dọ̀ kó òun jẹ́ ọmọ ọ̀tá òun. ṣùgbọ́n níjọ́kanjọ́kan tó bá dé pé àkọsílẹ̀ ọlọ́run sọ pé ọ̀tá ìlú máa fi ṣe rescue fún ẹ ṣùgbọ́n. ṣé o máa wá kọ́ ni. ṣùgbọ́n ọlọ́run aṣọ àforíjì fún gbogbo wa. àmín àmín sà. ṣùgbọ́n ọlọ́run aṣọ àforíjì fún wa ìyàwó náà balẹ̀. àmín sà àmín sà. ẹ ṣe é yes sir any wonderful day. Right. Are you to take it? All right, bye-bye. ọlọ́run jẹ́ kí n rí kejì yẹn o. owó ìlú ò bá tó. owó lóun bá tó ìjàgbé lè yege. gbogbo wọn tá a bá ṣe láyé wa ikú oníkárò olùkún. Hmm. ṣe rí ìgbà tí ó fi ń bá mi sọ̀rọ̀ yìí tó fi ní pé ó sọ fún ọ kí n pè òun ni kí n dẹ̀ yọnu sóhun ìgbà yẹn ló lọ ṣe operation tó síìkì ó fẹ́ ṣe operation so n gbogbo yẹn he wants me to forgive him ṣó ti yẹ yín September second two thousand and twenty ní ìgbà táwọn èèyàn fi ń jáde tán fi ní riot tán fi ní wọ́n protest during that um, October ni wọ́n ni wọ́n protest twenty ní gbogbo kínní burúkú tí bí yẹn ṣẹlẹ̀ ṣe ti yẹn but eléyìí this September second two thousand and twenty ṣeré you can see let me play it for you to see to you let's listen to this. gbogbo kò sí tí wọn lè dára yé tí o bá ti ro tọ́lọ́ kẹrù ikú bá a hmm. bó bá ṣe mọ̀ ọ́ ṣe kó máa ṣe lọ abọ́lọ́hún bẹ̀. Hmm. ọlọ́run mọ̀ pé. ẹ jọ wáàsí tí kéwọn ń ṣó yìí tó bá sọ pé ó ṣe nǹkan burúkú ṣé ẹ máa sọ pé tòótọ́ ni wáàsí ìgbà yóò sì kí ó fẹ́ lọ ṣe operation ni o. ṣé ẹ máa sọ pé ṣé ẹ ní sọ pé wọ́n ń purọ́ mọ́ ẹgbẹ́ ìfowópamọ́ sọ lẹ́ẹ̀kan yẹn máa gbọ́ mi ò bá àyàn jókòó sọ̀rọ̀ ẹ̀ rí débi tí máa pàdé ọ̀rẹ́ pọ̀ ọ̀rẹ́ pọ̀ pẹ̀lú èèyàn kan rí kò ṣe. eléyìí ó lóun ò bá yàn jókòó sọ̀rọ̀ mi láti máa bà mí jẹ́ ṣé mo pé má dẹ̀ ti ṣe interview nínú BBC News Yorùbá tó ń béèrè question lọ́wọ́ pé ṣé ó mọ Bọ́lá rí tó lóun ò mọ̀ mí rí <laughs> ṣé mo pé ní BBC News Yorùbá ṣé mo pé wọ́n béèrè pé ṣé o ti rí ọmọbìnrin kan sọ̀rọ̀ lórí mídíà pé òun ti ṣe ojú mọ̀mí ó lòun ò mọ̀mí àbí kò sọ ẹgbọ́n gbà yàbẹ̀ gbọ́ <laughs> Lizzy wèrè olórí burúkú Lizzy tó wá ń sọ fún mi wípé èmi ṣe hmm, oh ẹ ṣàjẹ́ máa gbọ́ lọ kéwọ́n ń pa bátàdé rọ́ tó bá gbọ́kànlé wo ò tẹ́tàn. a ní ìsìn tí mo fi ṣe lé náà ọ̀pẹ̀ mi lánàá ní òun fẹ́ bẹ̀mí yẹn mi mo mọ̀ pé mi ò ní ẹni tíì tí mo tí mo ń bọ́dà tí mo mi ò ní nǹkan tí mo ń tí mo hide àbí tí mo ń bọ́dà tí mo ti rò pé mo kàn tó rò pé ẹ̀mí ẹ̀kọ́ wá sọ́dọ̀ mi pé bóyá kò ṣàmì ọ̀pọ̀ normally tó gbé àwọn ẹ̀dá èèyàn nígbà míì tá a bá rò pàṣẹ ra wa tá a bá ń bẹ̀rẹ̀ wa. nígbà tí títí wá sọ́dọ̀ mi ẹ máa gbọ́ gbogbo bó ṣe rògbò ẹ̀ ṣé ti yẹ yín wọ́n ní kí n máa pọ́n kí wọ́n lé meanwhile it's a set up ṣùgbọ́n mo ṣe plan set up wọn yẹn kò work dáadáa because already o ti sọ pé òun ò mọ̀ mérí tẹ́lẹ̀tẹ́lẹ̀ do you get it wọ́n dẹ̀ sọ fún mi nínú pé pé mi náà kí n kí n bá sọ̀rọ̀ ṣó ti yé ẹ máa gbọ́ ọ. ó sílẹ̀kùn àlàáfíà fún mi so mi ò rí as. ṣe gbọ́ ṣe gbọ́ pé sick ó lóun ń bẹ ọlọ́run nínú ọlá ńlá ẹ̀ kó sílẹ̀kùn àlàáfíà fóun. ṣe mọ̀ pé mi nígbà yẹn ṣé wàá sọ kọ̀ọ̀kan fún yín ṣé nígbà títí ò gbé kọ́ọ̀lù ṣó ń gbọ́ àmì iṣẹ́ ń gbọ́ òun ló sọ fún títí bí nǹkan kan pé kó má gbé kọ́ọ̀lù títí already ti send ibi tí wọ́n ti jọjọ dúró fún mi ní hòtẹ́ẹ̀lì Radisson ṣó ti yẹ yín nígbà tó dẹ̀ send ibi tí wọ́n ti dúró yẹn definitely títí tí ò bá gbé kọ́ọ̀lù ẹ máa gbọ́ bó ṣe playing game yẹn kí mo lè sọ fún yín pé kédọ̀gì òun ló ń plan gbogbo òṣì gbogbo nǹkan tó jù mí rí òun ló ń ṣe ṣé àmọ́ pé òun ti play kan bí kékeré báyìí sí i eléyìí sì mo tún play ẹ̀ but kì í ṣe eléyìí gangan mò ń wá ṣó ti yé mẹ́yẹn ṣó ti yé so bí títí ò ṣe gbé call máa wí force láti wá wo nígbà tí mo ti pe bí títí mo pe ọ̀rẹ́ títí yẹn kò gbé call mo wá pe òun gbà tó sọ pé òun mọ̀ rí ẹ máa gbọ́ mi ò rò pé inú ilé ìlú ti sọ̀bọ̀ tó bá jẹ́ inú ilé ìní fine ṣé mo pé ẹni tí mi òun pè àti pé tí mi òun ṣe ti understand bẹ́ẹ̀ bọ́ nígbà tó ti di ọ̀rọ̀ yẹn tó dẹ̀ ti send number ẹ̀ àti i mean mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ tó dẹ̀ ti send picture sí mi tẹ́ni tó dẹ̀ send picture yẹn dẹ̀ sọ pé àwọn jọjọ wà ní tẹ́ni yẹn dẹ̀ sọ pé tí ò dẹ̀ gbé kọ́ọ̀lù mọ́ definitely mo dẹ̀ need láti rescue ara mi at that moment because container tó ń kó sórí omi ẹ máa gbọ́ o bí kéwọ́n ṣe máa ń ṣe nìyẹn o kọ̀ńténà tó kó sí orí omi tí mo ti kó wọn ò tí sanwó fún kọ̀ńténà yẹn gbèsè tí mo jẹ́ ń bì mí tí èyí tó máa oh, àwọn kọ̀ǹtẹ́ tó gbé kọ̀ǹtẹ́ àwọn ọ̀tí wọ́n ti sanwó fún mi and kọ̀ǹtẹ́ náà ilé ìtúbẹ̀ ní nàìjíríà kì í dẹ̀ ń ṣẹ́rù tiwọn nìkan náà ló wà níbẹ̀ o so i be forced to call k1 tí bá dẹ̀ pé ẹni tí a bá sí good time tí a ti bojú ara wa jẹ́ bẹ́yẹn what do you think Clear report, pé ó máa ṣẹlẹ̀ mo bójú k1 jẹ́ dáadáa náà tí bá sọ̀rọ̀ àwọn èèyàn máa sọ pé mo parọ́ mọ́ k1 ni mi ò parọ́ mọ́ ó ṣe ìkà fún mi bọ́dẹ̀ sì máa ń ṣe fún nìyẹn tó bá ti ṣe fún ẹ tán tó bá tó stage kan òun ló máa tún lọ gbà ẹ́ ń bẹ̀ tó bá wù ó tó bá tún wò pé o tún ṣe kí ni ó tún lè gba ẹ wálẹ̀ so mi ò kí mi ò parọ́ mọ́ kí wọ́n ẹ máa jẹ́ ká máa gbọ́ ẹ jẹ́ máa gbọ́ lọ. yes yes títí dẹ̀ ti sọ fún mi pé má bu ìjẹ̀bú mọ́ ṣá máa praise ìjẹ̀bú ìjẹ̀bú ṣènìyàn gba ẹ mọ́ bẹ̀rẹ̀ sí praise ìjẹ̀bú wọ́n dẹ̀ mí ṣẹlẹ́yà ni bọ̀dìgbà tọ́lọ̀ máa mú bì ó wá sick ṣe mọ̀ pé ìgbà yẹn ni gbogbo àwọn <laughs> two thousand two thousand and twenty tí gbogbo wàhálà àti ìṣẹ̀lẹ̀ kó tó ti pọ́n wá jáde ní twenty october two thousand and twenty yẹn november lélẹ̀ november second ṣe mọ̀ pé gbogbo gbogbo ti ń dàrú ọkàn ò balẹ̀ ẹ̀ ta ló jáde ńgbà yẹn náà ṣé sunday igbó ti jáde ńgbà yẹn ṣó ti yẹ yín tí ọmọ yẹn wá ńgbà tí torí ọkàn wà sí ò balẹ̀ kọ́ má wà léwu kọ́ má lọ táṣírí mi ọkàn ọmọ ẹlẹ́ṣin pọ̀ ọmọ yẹn jáde ńgbà yẹn dámilọ́lá pé your mind no go touch ground tó sọ fún sunday igbó tó gbé jáde mo ní lọ́wọ́ ń bí tó ti yé because okun wà sí òbalẹ̀ gbogbo nǹkan tí mo o ó máa máa gbégbó àṣírí wo kò gbúdọ̀ tú everything tí wà tí màá ń fẹ́ ṣe Wasiu ṣe kà and doesn't want to doesn't want to be a eh, to be disgraced kó tó dájú jáde láyé ó dẹ̀ ń ṣèkà yẹn lójoojúmọ́ ẹ jẹ́ a máa gbọ́ lọ. nígbà tó kó yá ṣe ní kankan bó ṣe wá ń sọ ilé tó ń sọ yìí ń sọ ìyá mi lẹ́nu títí ọlọ́run ọlọ́run mọ ọdún tí ti bá títí sọ̀rọ̀ pẹ̀lú mi mọ kíkúrẹ́ mi báwo ṣe fẹ́ mọ̀ pé middle east mi ń ṣe business pẹ̀lú ẹ̀ débi tó máa sọ̀rọ̀ ẹ fún mi. ẹgbẹ́ jẹ́ àgbọ̀ ó dà pé ilé ó dà pé inú ilé náà ó sọ̀rọ̀ mẹ́. ẹ̀kọ́ náà ń jọ náà láńláì ó ṣílẹ̀kùn àlàáfíà fún mi. so mi ò rí as nígbà tó kó yá ṣe ní kankan. òun àti títí òun ló wà behind the scene o wọ́n ṣe súnmi sí òun ló wà behind k1 ló wà gbogbo nǹkan òun ló wà behind the scene o ṣó ti yé ẹ̀hẹ́ so ńgbà tí mi ò kọ́kọ́ tí mi ò ń ṣẹ́tí rí ó dà pé ó sọ̀rọ̀ títí ń bí ẹ máa ẹ fetí balẹ̀ dáadáa ẹ fetí balẹ̀ dáadáa ó sì kí ẹ mọ̀ pé mo sọ fún yín ó sì kí ń gbà yẹn ó wà wí pé iná ó bìlí pé ah, nǹkan tó ń ti ṣe fọmọdé bóyá ọwọ́ ti ọwọ́ ọlọ́run ti bà wọ́n so I need to pray for òun ẹ understand in tó wá fún mi gbà yẹn ṣẹlẹ̀ sí lórí ìgbà tó wá kúrò torí ẹ̀ tó bá dúkẹ́ wọ̀ nínú ìgbà tó bá ní problem tó bá máa jáde kó nu problem yẹn àwọn tó bá ti níkà ìwọ náà máa padà lọ bá ó strike bàbá ọmọ mi straight ni this happen ìgbà tó sì kìí àmà wípé ẹ̀ẹ́n this happen September second nígbà to máa di November November kí ni déètì tó sùn mí ẹ̀ sí dẹ́ta ẹ̀ dé náà wọ́n court nígbà tó máa di november ni o november two thousand and twenty yẹn nígbà tó máa di january first wọ́n fún mi ní two two months ìgbà tó sick yẹn ó fún mi ní one and a half months kó tó two months wọ́n sùn mí nígbà tó máa di november tó ń sùn mí nígbà tó máa di january first kò tí pé two months bíi six weeks wọ́n pa bàbá ọmọ mi géèmì yẹn wá begin before then kedere títí náà máa máa da nǹkan rú ni ó máa dàkọ́ rú ni òun àti wàsíù nìyí ẹ rí i pé wàsíù gba àwọ́ọ̀dù ni níwájú president nàìjíríà ẹni tó dẹ̀ help president nàìjíríà tó yẹ kó fún làwọ́ọ̀dù bóyá kó fún president bọ́lá tinubu àtàwọn wọn ò fún wọn wàsíù mo béèrè ńgbà yẹn àwọn èèyàn máa rí i pé kí ló dé tí mo rí wàsíù fìyìn mò ń sọ̀rọ̀ ẹ̀ jù wọn ò mọ nǹkan tó mo ní kí ló dé tó lọ gbà wọ́ọ̀dù àwọ́ọ̀dù kí ni ipò tí bá nǹkan ti yé ẹ máa gbọ́ bí wàá ń ṣe ilé tó ń sọ yìí sọ yà mí lẹ́nu títí ọlọ́run ọdún tí n ti bá títí sọ̀rọ̀ pẹ̀lú mi mọ́ mi báwo ṣe fẹ́ mọ̀ pé mi dealings mi ń ṣe business pẹ̀lú ẹ̀ débi tó máa sọ̀rọ̀ ẹ fún mi èmi àti òun obìnrin rí ọ̀rẹ́ àbúrò mi ni so kò ṣẹlẹ̀ rí. ṣẹgbọ́n ó ní títí òun àti ẹ̀ ò ní dealing báwo ló ṣe máa mọ̀ pé òun àti ẹ̀ ní dealing títí ọ̀rẹ́ àbúrò òun ni ẹ máa gbọ́ kẹ lè mọ̀ pé kí tó fi síbẹ̀ yẹn gan láti lè prove ẹ̀ ẹ mọ̀ pé a ti ń sọ̀rọ̀ lọ tẹ́lẹ̀ kí n tó wá tẹ̀ sí recording that is not the beginning of the story ṣé ti yé yín in fact ó cut níbí kan because tó bá ti ń bá wọn tó wà kán níbà àwọn wicked people ṣe you got to be o gbúdọ̀ sand iṣẹ́ tí lítì ṣe ń sì kéwọ̀ ló ń ṣiṣẹ́ fún ó kì í ṣe òun nìkan ó wà ní àwọn tó ń ṣiṣẹ́ fún àjálẹ̀ group ló ń ṣiṣẹ́ fún ẹja máa gbọ́ lọ. ní ẹni tó bá sọ fún ẹbí kò lọ bẹ̀ mí pé kí n lè pa títí sọ̀rọ̀ nítorí òun tí òun pẹ̀lú àmì. ṣé ẹ rí pé bíbẹ̀ tí mo lọ bẹ̀ ẹ́ pé kó lè bá títí sọ̀rọ̀ pọ̀ tó sì kí n gbà yẹn ó fẹ́ kí n gbàdúrà fún òun ó dẹ̀ fẹ́ kí n dáríjì òun ó fẹ́ ká jọ sọ̀rọ̀ àbí kó ṣe ètùtù yẹn láti yí nǹkan kan sórí mi. tó di he got to speak to me torí ẹ̀ mo ṣe bá títí ọ̀tí títí ò gbé tí bá ti wá rí títí màá máa wo títí lọ́la ẹ̀ mọ̀ kí n máa réyàn lọ́la ní WhatsApp kó wà online Wàsíù àwà lọ́la ní WhatsApp èmi kẹ̀dẹ̀rẹ́ mo ti mí kàn máa mi pé mi ní pé Wàsíù ṣó ti yé yín so both of them will be online ṣe ó wà lórí Wàsíù wà lórí number? mi I will show you I will show current number bóyá ó ti máa ní another number sí but current number yín gbà yẹn I will show you ẹ jẹ́ àmà pílẹ̀ lọ tí o sọ̀rọ̀ ẹ̀sìn yìí bá mi ṣe máa pè máa ní mò ń sọ̀rọ̀ fún. ṣé gbọ́ mo ní kó jọ mo wẹ̀ pé ó ní kí n wẹ̀ pé kó bá mi bá títí sọ tó mi ò tó pọ́wọ́ ẹ̀ ló wà mẹ́ inside bá ti pè títí báyìí títí máa wà online wàsíù náà máa wà online mi ìdẹ̀ níwà business pẹ̀lú wàsíù títí ni bọ̀tì títà fẹ́ kí n pé kó tó dìgbà yẹn tí ò fẹ́ gbé kọ́ọ̀lù mọ́ ó ti lọ ló send picture tí mo send yẹn tó ti dúró àwọn márùn-ún yẹn so that he want me to be talking to him because he was sick then anytime they use me they need my help they fell into trouble i need money now wọn fún mi ẹ máa ṣàìsàn kú ni èyí tó bá dẹ̀ ṣàìsàn kú wọn máa pa yín dànù ni say no to terrorists tó is sick ṣó ti yé yín tó bá ní problem this what they are doing it now wọn fẹ́ kí n máa problem wọn dẹ̀ fi ìyà jẹ mí wọn máa gbọ́ pé ṣé mi mo pín ẹ síbẹ̀ yẹn ayé yín máa bàjẹ́ sọ́wọ́ mi. ṣùgbọ́n nǹkan tó ṣe lẹ́nu gbogbo bikíbi tí àwọn èèyàn bá rò pé àwọn ti lè nà ẹ́ nípa ìwà. ṣe gbọ́ ṣé mi ò níwà ni ó ṣe ni bó ṣe tún wá ń sọ sí pé èmi ò níwà ló ń ṣe dí pẹ̀lú mi níbikíbi tẹ́nikẹ́ni bá ti lè nà ẹ́ pàṣẹ ìwà ẹ máa gbọ́ tó sọ ẹ máa gbọ́ tó sọ ṣó jí ilẹ̀ two plot ṣé ẹ gba ilẹ̀ kédọ̀gì ṣé ẹ gbalẹ̀ àbẹ́ ìgbalẹ̀ <laughs> hmm. hmm. ṣé ẹ jà mí lólè àbẹ́ ìjà mí lólè ṣé ẹ̀bẹ̀ àwọn gbóró sí mi àbẹ́ ẹ̀bẹ̀ wọn táwọn èèyàn máa ní wọn pòrọ ẹ máa gbọ́ o títí sí leléyìí o ìkan táwọn mi kọ́kọ́ gbé jáde fún mi mo ní kan lókè mẹ́ẹ̀ tẹ́ máa gbọ́ ó bẹ̀ mí ó sọ pé pé kí ọlọ́run dáríjì pé kí n jọ kí n dáríjì ó bẹ̀ mí nà àwọn èèyàn máa ṣe ó bẹ́ẹ̀ bọ́yìn kà ni o ó bẹ́ẹ̀ bọ́yìn kà ni o ó bọ́yìn kà káwọn ni o olórí burúkú àwọn èèyàn òṣì. ọlọ́run sùúrù gbogbo ọlọ́kọ̀ kó fi atẹ́gùn àlàáfíà kó fi sára fún oníkálukú. ṣe rí i pé kò gbàdúrà fún mi ṣe mọ̀ pé atẹ́gùn àlàáfíà kó bomi sára fún oníkálukú <laughs> èmi tó máa ṣàmìyàn yẹn nìkan náà ló fẹ́ ó fẹ́ kí kí n gbàdúrà fún òun ẹ máa gbọ́ hmm. ṣàṣàrè kó ṣàṣàlàyé fún òun sì kì òun sì kì tó bá tẹ̀ máa kú dáríjì òun tó bá ti wà rìlífù báyìí apá ẹnìkan <laughs> ṣé rí bó ṣe wò ń bá a máa wò pé ẹ̀ so eh, <laughs> kdog kdog kdog hmm. kò ní forgiving spirit gbogbo ìgbà tó sì kì lélẹ̀ gbogbo géèmù yẹn títí tí ò fi gbé kọ́ òun ni wọ́n jọ ń play game yẹn ni because ó sì kí ó dẹ̀ fẹ́ kí n pray fóun ó fẹ́ kí n yọ́nú sóun even now bó tó ṣe kà fún wa máa ṣe oríṣiríṣi wà á máa ṣe oríṣiríṣi ó jà mí lólè kéèyàn ba bísíǹsì ẹ̀ jẹ́ kó déédéé rí ọmọ ọlọ́mọ kó lọ́nà kó tì í ṣubú ó wá ní ẹ tó bá ṣèkà fún yẹn ọmọ ẹ̀kọ́ ọlọ́run má jà jẹ oúnjẹ ọ̀tá wa yẹn mi pé k àti Bọ́lá Fọláṣadé ọ̀tá ni ejò àti ọlọ́run láàrin Adam Efa èèyàn àti ejò ọ̀tá ni ejò àtọrọ ọmọ èèyàn máa jẹ́ títí ayérayé ejò ni ejò ni Wàsíù jẹ́ fún èmi in kì í ṣe ejò lásán òjòlá ni python òjòlá bẹ́ẹ̀ ni python tó máa ń gbéyàn mu bọ̀tí mi ò ṣe é gbé mi torí pé gbogbo àǹtá fi tò mọ́ mi lára gbára ọlọ́run ẹ̀gbọ́n yìí ó máa fa ìkù ọ̀tá ya ni listen. mi ìdíbi máa kí fóònù yẹn sí ìṣe nọ́mbà ti di lọ́wọ́ kí n tó yẹ àti ti sọ̀rọ̀ àkọ́kọ́ nígbà tí bá àbúrò mi sọ̀rọ̀ àbúrò mi lọ́jọ́ rẹ̀ ẹ́ àbúrò yìí wò ní sàmì ìwà àbúrò yìí yẹn. ìwé àbúrò mi kọ́ ni títí jẹ́. ẹ mọ kó tó ṣẹlẹ̀ ní sà ẹ mọ ìsìn tí mo fi sọ bẹ́ẹ̀ fún mi. ìgbà tí àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ máa wọ́n kàn pè mí one day like that wọ́n kàn pè mí ni wọ́n ní àwọn fẹ́ ra mọ́tò kan wọ́n dey surprise me I was so happy. then we. ẹ wo bí ọmọ tó ṣẹlẹ̀ kí fóònù mọ́lẹ̀ bí ọba ń báyọ̀ ṣe bí ọba bí ọba ní ẹni tó ń ṣe dáadáa pẹ̀lú yàn. ó lè jẹ́ pé ó ń gbèjà yín ní ìbàdàn náà rẹ̀ àbúrò yín yẹn ó lè máa gbèjà yín àràjì. kò pọ́sibù kò lè gbèjà mi because number one àbúrò mi yẹn gangan tó hmm. mo ti bá yẹn náà sọ̀rọ̀ pẹ̀lú so ẹni tí ọba ti ṣe wọn iṣẹ́ kí ni mo fi rán wọn ọ̀rọ̀ mo sọ fún wọn síbẹ̀ tí ọba sọ̀rọ̀ fún tó máa ní bóyá wọn ti sọ̀rọ̀ fún mo ti bá títí sọ̀rọ̀ sí ọlọ́run mọ́tún ti ti bá sọ̀rọ̀. ẹ jẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ ọ ẹ bá wọn sọ̀rọ̀ gbogbo eh, mọ́tò méjì eh, ẹ gbà orí ń fọ́ mi wọn ò kí wọ́n fún mi láti ìjọ yẹn mi ò tiẹ̀ understand. yes sir. jẹ́kẹ́ mi jẹ́kẹ́ mi sọ nǹkan lè ṣe fún ẹ. okay sir. mo ń gbọ́ yín sir. We'll reconnect. Okay sá mo gbọ́ yé sá mi ò reconnect mi ò mọ̀ bóyá ẹ oníkọ̀ mo wà ń bẹ̀ sá. hello. hello hello sá. mo mo dà pé kọ́ọ̀lù wọlé fún ẹ. kọ́ọ̀lù wọlé fún ẹ. kọ́ọ̀lù wọlé fún mi wà lájì kọ́ọ̀lù bóyá ẹ̀yìn <laughs> fóònù yìí kò sẹ́ni tó mọ fóònù yìí ẹ̀yin nìkan àti àti títí yẹn ni kò sẹ́ni bọ̀dì lórí fóònù yìí o ẹnẹsì eléyìí tí mo fi pè é. ọmọ tó ṣẹlẹ̀ ẹni tó ti ń ṣe dáadáa sí ẹ tẹ́lẹ̀ tó bá kí fóònù mọ́lẹ̀ tó bá pè é. Eh, lágbájá lágbájá lágbájá mẹ́ta kí ló ṣẹlẹ̀ ẹ̀ ń change bákan àbí kíní kan ọlọ́run àpòmí tu àpòmí sùúrù síbẹ̀ mi mi ò mọ mi mọ kan tó lè sọ. mi ì tí nǹkan kan fún wọn ojoojúmọ́ ni máa ń bẹ̀ wọ́n náà ah, in fact oh, wọ́n ti dẹ̀ ṣá. Ah, o ò láti bẹ́ẹ̀ torí pé tí n bá bẹ́ẹ̀ plan burúkú tán ní fún mi lè escape mi they have plan for me ó ní o ò nídìí láti bẹ́ẹ̀. mo ní mo ti ń bẹ̀ ó ní ò nídìí láti bẹ̀ ẹ́ méjì ní fún ẹ jẹ́ máa gbọ́ lọ ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn dáadáa. ọmọ à in fact wọ́n ti dò ṣá. ẹ jẹ́ ń gbọ́ bẹ́ẹ̀ dáadáa sí. mi ì tí nǹkan kan fún wọn mo ojoojúmọ́ ni máa ń bẹ̀ wọ́n mọ́ à in fact wọ́n ti dò ṣá ṣe gbọ́ mu lójoojúmọ́ ni máa ń bẹ̀ wọ́n ẹni yẹn máa ka mẹ́sẹ̀jì yẹn kò ní reply sí mi ó lò ní láti bẹ̀ ẹ́ ẹjọ́ ṣe business ni <laughs> ṣe mọ̀ kó dẹ̀ ti sọ́lẹ̀ ẹ ó ní mo tún ṣe tó pé mo bẹ̀ ó ní láti bẹ̀ ẹ́ ẹjọ́ ṣe business ni tó o bá ti bẹ̀yàn kí ló máa ṣe fún lọ kí fún ẹ máa gbọ́ ó ní láti bẹ̀ ẹ́ ẹjọ́ ṣe business ìgbà tí ń ṣe pé bóyá ó fún ẹ lówó àbí pé ó ń ṣe kinní kan ẹ tán ní sáà ó ní láti bẹ̀ ẹ́ kí ló ń bẹ̀ fún bóyá ẹ gbọ́ dáadáa jẹ́ ń pèsè wèké. fún wọn mo ojoojúmọ́ ni máa ń bẹ̀ wọ́n lọ ah, in fact wọ́n ti dè ṣá. àwọn ah, màmá ń dàjì mi àǹtí ẹ̀ màmá ń dàjì mi lówó ń gbà kan gbàtí mo máa gba owó ìgbọ̀n wọ́n màmá ń dàjì mi lówó wọn ò tẹ̀ wọ́n náà ìsìn ìjẹ̀mọ́ kan tó wọ́n fi ń ṣe wọ́n mi ò tẹ̀ mi. I'm not gonna dig a loading for me. I want to business. Ẹgbẹ́ mi tún rẹ́rìn, wọ́n ń gà mí ni o. Mo business mi wọ́n ọjọ́ tó yẹ sá. Wọ́n ọjọ́ tí business mi láti fi jọ́ mẹ́ta. Ayọ̀ ayọ̀ padà sọ lọ́wọ́. Àmì Jésù. Àmì sà. Ẹgbẹ́ òye kílẹ̀ ni màá ṣe ń sìn ẹ̀ ń sọ̀rọ̀ lọ. Ẹni kì í kí mọ́tò. Mo ní kò pè ní ìbí náà wà níbi ọ̀sán. Mo ní kò pè kó pè kó sọ fún pé kí ni wọ́n tó ń ṣẹlẹ̀ bí náà torí pé tójú bá ń ṣe kún ni wọ́n á yọ fi wọn ojú ni. Ẹ gbọ́. Ṣùgbọ́n tójú bá ń ṣe pin. Oh, kí lẹ fẹ́ ṣe fẹ́mi náà lórí business mi alájì. ẹ̀rọ tójú bá ń ṣe pin a máa ń yọ wọn olójú ni ẹ máa gbọ́ o tí ojú bá ń ṣe pin a máa ń yọ wọn olójú ni ṣe pé má bẹ́ẹ̀ tójú bá dẹ̀ ń ṣe pin a máa ń yọ wọn olójú ni. ẹ business mi ẹ. Mo sọ business business business ṣe ìṣòro kí n ta búrẹ́dì lọ ó gbalẹ̀ mi o ó ní gbogbo nǹkan tó ti ṣe o kírímínà gidi ni kéwà náà mo tún ń béèrè pé kí lẹ fẹ́ ṣe fún mi lórí bísínẹ́sì mi kò lè fún ẹni tẹ́ kọ̀bọ̀ torí ó mọ̀ mọ̀ ṣe kà ní wọ́n mọ̀ mọ̀ gba owó ẹ̀ sọnù ni wọ́n mọ̀ mọ̀ pa ẹlẹ́kùn ni wọ́n mọ̀ mọ̀ fẹ́ ba ayé ẹ̀ jẹ́ ni. ó ní bísínẹ́sì ó dákẹ́ sí i ó ní bísínẹ́sì ó mọ̀ pé mi ń ṣe bísínẹ́sì àyàtọ̀ pé kí n kọrin kí n lè ta dádì mi mọ̀ jù yẹn lọ mi ṣe nǹkan mímọ̀. ẹ ń talé náà. lẹ́dí ládùn tán ẹ àti àṣẹbẹ̀ sí talé sí. àṣẹbẹ̀ sí talé mi tàbá tó parí ilé àkọ́kọ́ ó ti bọ́ sí mákẹ́tì ẹ àti talé mi. ẹ máa ta sa o ẹ máa ta sa ẹ ṣe sa ẹ ṣe ẹ ní wonderful day thank you sir. àlejò thank you. ìkan sì wà ń bíbá eléyìí september two lélẹ̀ I read comments, I, I hear what the people say. Ṣé ń gbọ́ mi mọ́? ta leléyìí. Thank you, Father. I read comments, I, I hear what the people say. ilé wa gòkè kúlẹ̀. orí facebook yẹn náà mi ò fẹ́ kẹ́ bá wọn bu mi fẹ́ kẹ́ bá wọn bu iṣẹ́ gbọ́ mi fẹ́ kẹ́ bá wọn bu ẹni tó wà lórí facebook tó ń jẹ́ ìṣẹ̀lẹ̀. ó ti rẹ̀ mí. mi ò ní jẹ́ kó ń ta náà oúnjẹ máa sọ pé kò lọ́ọ́ ta lé tí mo ti ṣiṣẹ́ lé lórí ni. rí o mọ́tò yìí fọ̀rọ̀ o. hello. hello. ọkọ ló ń dán bàbá o. I'm trying to táìtì lè wà phone fóònù kejì. èkó fẹ́ bá mi sọ̀rọ̀ mọ́ because mo fẹ́ béèrè mo fẹ́ sọ fún yín ṣé rí nígbà tẹ́mi sọ fún yín jẹ́ tó ti tó fẹ́ dà á rí. èkó fẹ́ bá mi sọ̀rọ̀ mọ́ because. èkó fẹ́ bá mi sọ̀rọ̀ mọ́ because but ṣé ti rí ọ̀rọ̀ títí ẹ bó ni ṣé ti pé Wàsíù Wàsíù wà nínú tí bá ń sọ̀rọ̀ mi ṣe mọ̀ pé hmm, hmm. ilé ìsànà dáwọ́. eléyìí ti pẹ́ mi ò rí mm. mm. ṣé mọ̀ pé wọ́n ní wọ́n ba wọ́n blackmail wọn ṣé mọ̀ pé wọ́n ní mo blackmail kéwọ̀n níbẹ̀ <laughs> ṣé mo blackmail kéwọ̀n ṣé mo blackmail bí wọn gbogbo voice note yìí bí mo ṣe kọ́ wà lórí mídíà torí pé mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mo gbà ẹ́ báyà yẹ ẹ́ já ni ó máa máa wọ́ọ̀dì rìn báyìí ni ṣé ti ló lọ grant interview láti clear ara ẹgbà yẹn ó lóun ò mọ̀ mí rí ìwọ kẹ̀dẹ̀ rèé ó lóun mọ̀ mí rí nínú interview létà wọn wá padà edit interview aláròyé máa wí o Mm. no aláròyé kọ BBC news ìgbà mo sọ pé ah BBC máa ń pa irọ́ àtìgbà láyé BBC ti bàjẹ́ lọ́dọ̀ mi BBC news ló pè gbà yẹn tí yẹn béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ jọ̀ọ́ nípa obìnrin tó sọ ó lóun ò rí mi rí ó lóun ò mọ̀ rí ó ní ẹnìkan ló mọ̀ mí rí tó jẹ́ gàjí ìwọ tó ti sọ fáwọn èèyàn fi píṣọ̀ wọn àwọn ọ̀rẹ́ ẹ wípé ọmọbìnrin yẹn gbé ọmọ ó bí ọmọ kan ó gbé sá later náà wà lọ ẹ́díìtì alárànà lọ ẹ́díìtì BBC news yẹn wetin yé ẹni tó ti sọ ní public mo ò mọ̀ mẹ́rí ẹjọ́ tí ó bá jẹ́ pé mi ò tó bá jẹ́ pé mo parọ́ mo ṣó máa sọ pé òun ò mọ̀ mẹ́rí kò mọ nǹkan tó lè ni pé ah because kò believe láyé pé mo lè jáde láti wá sọ̀rọ̀ bí tó ń di iṣẹ́ náà sí mm-hmm, inú ẹlẹ́dẹ̀ ló máa ń gbé ni gbogbo nǹkan náà ti fi ṣe wọ́n máa try you. ah pé wọn ò try lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn gbogbo wọn pátá wọn try wọn ṣagbára ogun wọn ṣa ìwé wọn gan k1 mi ìparọ́ mọ́ k1 k1 ló wà ní tó bá ń ṣe é ọ̀rọ̀ tí mo sọ láàárọ̀ yìí tó bá ń ṣe é k1 tó bá ṣe é sí tó bá ti kó ti pẹ́ nínú problem yẹn o ó lè fẹ́ relieve díẹ̀ á relieve díẹ̀ tó bá tún wò pé tó bá tún wá ọ̀rọ̀ yẹn tó bá tún fẹ́ padà lórí ẹ̀ tó ìfẹ́ sọ bí ipò rántí ó lè lóhun ó lè pa ẹni yẹn dànù k1 kò kí ń forgive èèyàn k1 kò kí ń forgive mi rí fún fídíò tibẹ̀ yẹn ṣé ẹ̀mọ́ kó sọ pé asọ̀kan asọ̀rọ̀ kan lánàá tí mo kọ́ ìgbọ́n tó mo kọ́kọ́ bá sọ̀rọ̀ èyí tá a kọ́kọ́ sọ ní first day ṣé ẹ̀mọ́ pé ó sọ lánàá pé à ah, wọ́n ní pé kò ń bẹ̀ mo ní kò tí mo ṣe wá bẹ̀ òun lánàá nípa ti títí ọ̀rọ̀ yẹn fídíò yẹn méjì ni mò ń wá níbi mi ò mọ̀ bóyá orí eléyìí dẹ̀ rèé torí fóònù mi kan ó format by force ìyẹn ni eléyìí fídíò eléyìí ó format mi ò lè sọ bóyá orí eléyìí ló wà ọ̀rọ̀ tá kọ́kọ́ sọ ní first day yẹn tó sọ fún kí ló dé tó máa fi lọ máa bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ yẹn clear ṣe ti yé má bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì ó ṣe máa bẹ́ẹ̀ ṣó ń fún ẹ lóúnjẹ ni kò fún ẹ lóúnjẹ náà kò fún ẹ lówó náà ṣe bẹ́ẹ̀ jọ ń ṣòwò ni ó pè é pé kó bá òun rajà ó dẹ̀ ń bá rajà kí wá ni owó ṣe máa lọ bẹ́ẹ̀ lórí ẹ̀ níkọ̀gìdì kan lọ́tẹ̀ sójú ẹ̀jọ́ àṣẹ̀mùwà yẹn kẹ̀dẹ̀ wọ́n ti yọjọ ṣe kí ni wọ́n ti yọjọ plan ṣe ti yé èmi kẹ̀dẹ̀ rẹ̀ gbà tí gbogbo èèyàn sọ pé irọ́ ló pa irọ́ ló pa ó kàn parọ́ mọ́kẹ́ wọ̀ọ̀nù ni ó fẹ́ ba yé àwọn ológo jẹ́ ó fẹ́ mú gbogbo àwọn ológo yẹn wálẹ̀ ó fẹ́ destroy gbogbo wọn mo ní ẹ̀ ní bá bẹ̀rẹ̀ sí ń gbé evidences jáde ṣe ti yé yín ìgbà tí mo wá gbé picture bí tí mo ti tó ti wọ́wọ́ jáde yẹn orí ẹ̀ wá tọ̀nà ọ̀lẹ̀ kí tí wọ́n ṣe yẹn nìkan wọ́n máa bú ẹnu wọ́n máa bú mi look at you you are so ugly look at you ìgbádá kòdò bá bàṣà sùn ìwọ so we stand kéwọ̀ mo wá ní kí wọ́n kó gbogbo ìyàwó kéwọ̀ jáde èyí tó bá beat mi nínú wọn. wọ́n ṣèkà fún mi ni kò sẹ́ni tó bá gbowó lọ́wọ́ ẹ̀ tó ń náwó tó ń ṣòwò tí ò dẹ̀ nà ṣòwò tí ò náwó mọ́ ṣé ó máa remain the nígbà tí mi kì í ṣòlè mi ń ṣòlè náà ó dẹ̀ pé kó sọ pé ó fẹ́ pààyàn sáyé ni ṣó máa remain the same ó ní mo ṣe jáde jẹ́ mo wá ní mo wá mú lára àwọn ìyàwó K1 bíi mẹ́fà ọ méje seven of them mo gbé níjọ́ ẹ̀ mo gbé ìyá Dámilọ́lá mo gbé ìyá Àmínà mo gbé ṣé mo gbé ìyá Ṣadé mo gbé ìyá ó dà pé mo gbé ìyá Ìdáyà ṣé mo gbé ìyá Ìdáyà mo ṣàmú mo mú Fatia náà fúnra rẹ̀ Fatia fúnra rẹ̀ nígbà tó ṣẹ̀ṣẹ̀ bímọ nígbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ mo tún gbé ibi ilé ẹ̀ ìbílẹ̀ fatia kan tó ń gbé ní phase two nílé ilé ìyá ẹ̀ tíṣà yẹn dọ̀tí mo gbé mi ì gbé mo gbé ń jọ mo kàn fi wọn ni so n gbà táwọn gbogbo wọn máa ní káwọn èèyàn máa búlì mi you are ugly you are this mo ní kó lọ mo ní gbogbo àwọn obìnrin tó ti ṣe ìkà fún mo ní kó lọ kó wọn to tó bá fine to me so gbogbo kí ìyẹn bi nínú oran títí ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ó wà títí lè wá mẹ́ ó kàn wá títí kó yẹ mi pé kò sẹ́ni tí kéwọn ò mọ̀ ní nàìjíríà yẹn le yorùbá especially àti ilẹ̀ yìbò gan kéwọ́ ń mọ èèyàn so kò sí tí ò bá mọ ẹni yẹn á mọ ẹnìkan tó mọ̀ tó máa pẹ́ ẹni yẹn pé kó bá ń kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ tó bá ti kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ bá máa lò fún iṣẹ́ kéwọ́ nàìfù ìjọ́rọ̀ hmm. yẹn yẹ yín sì olórí burúkú lísì tó ń sọ wípé ẹ ìwọ ìwọ tó yẹ pé kinní kan o ti wáyé wá pòfo lè ọlọ́pàá rẹ k1 bó ṣe ní kírísì sọ fún mi yẹn ó máa pokùnso láàsì tó bá ní tó bá bí ẹrẹ k1 kò kàn sọ pé kí kó gba àwọn ọlọ́pàá nàìjíríà kan wá wo inú ilé ẹ̀ àbí àwọn kí lorúkọ ẹ̀ efcc náà kan wá audit gbogbo yín ẹ máa ẹ máa pokùnso ni ní ìgbà tí sunday igbó àti gbogbo àti two thousand and twenty yẹn <laughs> tẹ bá rí báyà tí wọn ṣe já ó lọ ń ṣe operation bó ṣe ń gbọ lọ hospital ló ń lọ ló ń bọ̀ ló ń lọ ló ń bọ̀ ló ń lọ ló ń bọ̀ because the secret gbogbo ìkàbúrò tí wọn náà ti ṣe àti gbogbo nǹkan kiri kò gbàgbúrò àṣírí wọn òwúrọ̀ tún ẹ mọ̀ pé gbà yín náà kẹ̀lẹ̀ rèé Sunday náà máa ń ṣoògùn so kò lè against wọn Sunday tu Sunday gbòó tu use eh, oògùn so kò lè lílè against wọn nǹkan tí ó fi ṣe kí nìyẹn do you get it torí nísìnyí àwọn sọ irọ́ ni gbẹ̀rú gbogbo conversation mo ní mo ní recording rẹ̀ kì í ṣe pé and the recording yẹn is not full recording àbí mo gbé ń sìn mo block kéwọ̀n ni jẹ́ ìfihàn yín bí lórí WhatsApp yìí ó máa wà mí. Yes, I think A1 should be here. I think a should be here. Good evening. Somebody is greeting me. Mumba, ń bọ̀, What's fẹ́ wọ́n sọ He wants to be here now. àní ẹni tó pè ní Arẹ́gbẹ́ṣọlá ó béèrè àkáǹtì nọ́mbà mi gbà yẹn kò fún mi kò fún mi ló mú kéwòn náà máa blọọkì rẹ a máa ní tó bá fi ṣe mí tó bá fowó sórí ẹ̀mí ìfẹsẹ̀ ẹni tó bá dẹ̀ ń support evil against me gbogbo yín máa ṣòfò ni ogun mo tó jọjọ rí máa jà yín Yorùbá àti amen Yíbò àti Haúsá àti àwọn ẹ̀fìkì wọ́n máa pa ọkọ̀ wọn bá Yorùbá jà tó torí ìwé torí Wàsíù tẹ́ ẹ̀ bá ṣe nǹkan kan sí ọ̀rọ̀ mi tí wọ́n ṣe gbógun tí mo tán tó bàbá ọmọ mi lórí ẹ̀ yẹn ẹ máa jà ní kú ni ní nàìjíríà ọkàn yìí ò ní balẹ̀ your mind no go touch ground tó bá gbọ́ bẹ́ẹ̀. màá tún jókòó o tún wá ní kí lísì tó ń pa yẹn mò ń bọ̀ o ṣé o mọ̀ pé lísì ń sin ọ̀rọ̀ tí kéwọ́n nìkan mo yìí sọ mo máa gbé ti ṣe rí i pé ó ti pẹ́ ní ìṣiṣẹ́ ẹni tó bá ti wo bíbá iṣẹ́ tí ní kéwọ́n dọ̀g ẹ mọ ọdún tí mo ti block ẹ ṣe rí pé mo block ẹ̀ kẹlẹ̀ mọ́ òun ni àbú nǹkan. ṣé mo block ẹ̀ àbí mo open ẹ̀ is block ọdún tí mo ti block ẹ̀ yí ẹ̀wò ni ó ti block tí n bá block èèyàn kó tiẹ̀ jẹ́ ọmọ kékeré abẹ́ tí ò tiẹ̀ wúlò gan láwùjọ kó tó pẹ́ díẹ̀ mo tún ti unblock ẹ̀ mo jẹ́ tí mo ti block kí wọ́n mi unblock ẹ̀ bí wọ́n ṣe máa ń tag mi lójoojúmọ́ tó máa tag mi lórí Facebook yẹn ayé ẹ̀ ti bàjẹ́ k1 ayé ẹ̀ ó ti bàjẹ́ ó ti kóyà jẹ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti da gborí èdè Nàìjíríà Yorùbá especially ó ti dà wọ́n láàmú èèyàn onímọ̀ pé wọ́n ló ń dà wọ́n láàmú Wàsíù Wàsíù kí láǹfààní ẹni tó máa sọ pé forgive them and they are not ready to pay you back and they be telling you one of them abẹ jáde blackmailer blackmailer ó wà náà wọn tó ń bẹ lísì ó lè bóyá òun ló ní kí lísì díẹ̀ lọ máa pààyàn wá bóyá ó jọ ń pa èèyàn ta ni á lè sọ ẹ jẹ́ àtúngbọ́ ìró lísì lẹ́ẹ̀kan síbi tó ti tó ti yìnbọn pàùpàù lórí kíní Wàsíù Àyìndé á máa fẹnu ba èèyàn jẹ́ ọ̀gá ẹ̀ tó jẹ́ Tinubu yẹn nínú àwọn tán nígbà tó ń kọ lísì tán náà fẹ́ pa èèyàn Wàsíù wà nínú àwọn tó kọ lísì yẹn tán náà fẹ́ pa èèyàn náà fẹ́ ṣe revolution pé ẹni tó bá ti wà tó bá ti jẹ́ sixty wọ́n á fi sixty sílẹ̀ bí òun yẹn wọ́n á fòun sílẹ̀ bọ̀ gbogbo àwọn tó ju òun lọ yẹn látòrí aṣíwájú lọ sókè rẹ̀ yẹn wọ́n máa pa wọ́n dànù ni wá sí wà ní wọn náà lísì wà ń bẹ̀ náà. àbó nǹkan lè léyèké ẹjẹ ẹkú ẹjẹ agbọ́ ti ké ẹjẹ agbọ́ ti olè dúmọ́ta olè. olè dúmọ́ta pàwọn olóyè black black ẹlẹ́yà mi ìmọ̀ tó mọ orin yẹn náà kinní kan tímíní tímíní tímíní mi ò mórí <laughs> mi ò mórí yẹn mo kàn Eh ẹ ṣókótó ṣókótó ẹ kinní kan kinní kan tálíbá mi ò gbọ́ nǹkan tó jẹ́ mi ò gbọ́ ntí bọ̀bọ́ yẹn sọ ni mo ṣe oní ti play i will play it now you see. Hmm. ṣe gbọ́ wọ́n máa ní mò money ìparọ́ mọ̀ kí wọnú ń ṣèkà á de ma pretend fún yín ó sì kí n gbà yín ó fẹ́ kí n gbàdúrà fún òun ni nínú ibi tí àkọ́kọ́ yẹn ṣe mọ̀ mo ní kò sí problem tẹ́ bá wo fóònù mi kan níbi tí fóònù nọ́mbà kan wà ọdún bíi ọdún kan tí mo kọ́kọ́ lò ní Canada mi báyìí mo fi ń gbàdúrà fún ni ìgbà tó wáyá mo wá bẹ̀rẹ̀ ìpè lórí ẹ̀ ṣe ṣe yín nígbà kan ó gbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ mo kọ́kọ́ jáde tí mo sọ̀rọ̀ yẹn we try to settle ó wá ní kí n jáde kí n ó wá ní kí n ó ní nǹkan tó máa ṣẹlẹ̀ nísìnyí pé tí gbogbo èèyàn bá ti ń bú mi kì í ṣàmà wòran gbogbo èèyàn wá jáde wọ́n wá ń ṣépè fún mi èmi wá jáde mo ní kó má wọrí ìgbà tí mo ti kó ti sú ó ti sick ó dẹ̀ ti ṣe tí wọ́n ti sàmú wá ní mo ní mo wá jáde mo ní mo ní kó má wọrí pé màá lọ pé màá help ẹ̀ màá change nínú ní ìyẹn tó bá pẹ́ mo ti mọ̀ kó máa ṣe wèrè gan náà ó yẹ kí n máa wo mo ní half recording of yẹn náà ẹ máa rí bí mo ṣe ń sọ̀rọ̀ ṣẹ́rí mi ò kí edit kankan ọ̀rọ̀ tí mo sọ àtòun tóun sọ ẹ máa gbọ́ bí tí mo ti sọ fún pé màá jáde fún màá lọ sọ pé mo gbé géèmù wá ni màá lọ sọ fún wọn lórí mídíà pé mo gbé géèmù wá ni àṣírí Wàsíù ń ṣèkà gan Wàsíù wà ní tó bá dé Wàsíù a máa sọ̀rọ̀ ní pọ́pílì wọn kì bẹ̀rù a ní gbogbo street nàìjíríà kò sí tó wọn ní yorùbá land kò sí tó wọn kí ló mọ̀ ń bad bad things ń ṣe ń bẹ̀ ni tó wà involve kò sí nǹkan tó máa ṣe tó jẹ́ bàtì tí wàá sí òní wà involve nílẹ̀ yorùbá yẹn ṣàṣà ni ẹni tí òfin tiẹ̀ ṣe máa gbẹ́yìn òdìlẹ̀ ta ni hmm. ẹni tó bá ti fi ti wà sí ìṣe níṣẹ́ burúkú tó máa ń ṣe ní nàìjíríà á gbẹ́yìn òdìlẹ̀ ta àbí kó wà lẹ́wọ̀n lẹ́ta òun lẹ ṣe rí pé Lizzy Anjorin ọmọ àtọ̀hún ọmọ olóṣìkà máa sọ pé kò sí ọjọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ ṣọ́ ti mú un rí ṣọ́ ti mú rí ó dẹ̀ ní kéèsì bíi hundred thousand síwájú ọlọ́pàá Wàsíù ń pààyàn tó bá wù yín kẹsàn pé mò ń bọ orúkọ ẹ̀ jẹ́ ni gbogbo ẹni bá ta ọfà sí yín fọfà ikú kó bá ẹ gbogbo ẹni bá wíṣọ ọmọ mi dẹ kí gbogbo ọmọ yín parẹ́ lójú ẹ̀mí yín gbogbo ẹni bá kó ogun jọ tèmi tẹrí pé wọ́n ṣèkà fún mi tẹdẹ tí ń dáwọ́ ogun tèmi kẹ ṣòfò wọn kẹ gbọmọ gbè gbogbo tó dùn tó ń dùn mọ́ yín níláyé nínú òun lọ́kàn kò bàjẹ́ lójú ẹ̀mí yín bí mo ti ṣe sẹ́yìn wá tí wá á tún máa tag mi lára rẹ pé whatever you sow you will reap ó bẹ gbogbo àwọn èèyàn bíbá sí mi owó ní ìparọ́ mọ̀ owó owó àwọn politician kan Wàsíù ti pààyàn jìnnà jẹ́ kí n gbé. Mm. lẹ́ ń wò yẹn o ní VVIP irọ́ rẹ nìkan irọ́ lórí irọ́ lórí irọ́ Lizzy can lie hmm. Lizzy ń pààyàn ẹ jẹ́ náà hmm, èyí lè kọ́ mo fẹ́ gbọ́ Lizzy ń pa ó ń pa èèyàn apanita apanimáyọ̀dá ẹ tún play kan ó dẹ̀ pé mo ṣó ìkan mo ṣí ẹ̀kan láàárọ̀ yìí. Lizzy Lizzy Anjorin. She did Auto dey lie you. She tried to blackmail Auto Bola blackmailer. <laughs> there is nothing tẹ lè ẹ lè pe àwọn others ní blackmailer but èmi o mi ì ba blackmail anybody yín torí ẹ̀ lè jẹ́ sọ pé ẹ bá wa pa síbi ẹ̀ lèrè mi pa ẹni bá try kò lè tẹ́ ẹ̀ lèrè mi pa bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo ti fẹ́ move on you are not ready to pay all the money you stole from me you are not ready to let me go and do my things fún kálá ànúgbọ̀ kan súnmọ́ mi káwọn èèyàn ṣàánú mi you want me to fi tiẹ̀ ṣe tó wá fi àjẹyàn tán wàá tó á ní kó padà wá kó á máa kúlẹ̀ fún ẹ God God forbid pẹ́ẹ́ kédọ̀gì apààyàn alájàlẹ̀ terrorist ni ẹ kò bá lọ gbé méjìdínlọ́gbọ̀n no méjìdínlọ́gbọ̀n mẹ́rìnlélógójì Lizzy Anjorin jáde kò lè stop mi ṣe tó bá jẹ́ni tó fẹ́ stop èèyàn á jẹ́ni tí ò tí ì ṣe nǹkan burúkú ní public ah mi lè sọ pé it's a disaster ọlọ́run jẹ́ kí aṣíwájú tinubu president tinubu ọlọ́run jẹ́ kó ń ṣe dáadáa but ìtò lọ yẹn is a disaster to our for our Nigeria wọn ò tí ì disaster disaster ti wà láti ìgbà yẹn ó kàn jẹ́ pé ibi tí disaster yẹn bá yọ sẹ́nibọ̀dì làwọn oníkàlùkù ẹlòmíì ti bí oúnjẹ ló bá wọlé lẹ́nu òbí ṣe pariwo oúnjẹ wọn o disaster míì àwọn èèyàn wọn tó ń kú tó kàn ń pàyàn pàyàn pàyàn lẹ́lòmíì ṣe pariwo ẹlòmíì kẹ ó ti yé disaster gbáà mẹ́. <laughs> bàbá gbọ́ngbà yẹn ìjàbúrò wà wọ́n lọ ya owó nílùú òyìnbó wọ́n pin ni wọ́n pin ni wọ́n wá sọ fún mi pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí èmi mẹ́fẹ̀lẹ̀ yẹn àlọ́ náà wọlé ìdùnnú àdìgbò ẹni tó ń gbé jáde fún mi tó ń pèlè mẹ́fẹ̀lẹ̀ fún mi ní pé kí n ṣe pé CBN governor ń gbà yẹn pé kí n celebrate ẹ̀ mo ṣáà rí pàbí kẹ́ àwọn tó wà ní gúrùpù o yẹn wọ́n ṣàṣẹ pọ̀ dẹ̀lé léyìí wọ́n kàn wọ́n pẹ̀pẹ̀ ọ̀ èmi mẹ́fẹ̀lẹ̀ mi ì ọkọ ẹ̀ kì í ṣe yorùbá náà ọkọ ebony kì í ṣe yorùbá náà bí kàlàbà lọ́hùn ní nkọ́rẹ́ ekele e, kenyan jesus ṣé yíbò ni ṣé yíbò ni àbí yíbò ni bí yíbò ṣé yíbò lọkọ ẹ̀ i have this video i mean i have this picture i will show you now the husband and wife of Titi Ebony the husband is a young person mègídá ẹ má bínú jàre ẹ jẹ́ torí Ọlọ́run ẹ má bínú pé mo ṣó gbogbo kínní i'm just showing it for evidences ni. Auto Bola she's a nurse she's not working o oh. Auto Bola she's not kìnìkan kìnìkan èmi even here in Quebec my daughter ó gba ó fẹ́ gbaṣẹ́ wọ́n dẹ̀ máa sọ fún pé kó wọn ò gbúdọ̀ fún Wàsíù ló wà nídìí ẹ̀ ó ní jèrè ayé ò ní dáa mi ní mo fẹ́ fẹ́ náà mi ìdẹ́ ní mo fẹ́ mi ìmọ̀ ẹ́ o kò máa dédé kọlù yóò máa bẹ̀rẹ̀ sí bá ayé èèyàn jẹ́ gbogbo àwọn tó support ẹ̀ wọ́n máa ṣòfò dànù ní ogun máa jà yín tí wọ́n bá ṣe nǹkan kan sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ẹ ló máa ló máa ló máa ba yá nǹkan níjà nàìjíríà tó tó support ẹ̀ jẹ́ nnkan kan soro yen oro lo ma lo ma lo ma ba ò e je naijiria won ni settle ọ̀tún tó tẹ́tẹ́ tẹ́pẹ́ pé wọ́n sọ tòótọ́ people be killing wọn máa ma ṣe blackmailer o blackmailer o blackmailer mi blackmail mi blackmailer so ẹni tí ò wà òkè máa kó èèyàn ọmọ èèyàn tí mo kó lọ lẹ́lẹ́kejì yẹn ọmọ iye èèyàn tó jẹ́ ni ọmọ iye mílíọ̀n tí mo nọ́ǹgbà yẹn ọmọ iye mílíọ̀n tí mo ná lẹ́lẹ́kejì yẹn lẹ́yìn tó kú yẹn wọ́n tún wà wí pé ọmọ yẹn wá gbà mí lẹ́ẹ̀mejèèjì ẹlẹ́ẹ̀kejì yẹn ìwọ náà wá béèrè pé ó sì ọjà sì wà ńlẹ̀ ìyẹn mi pé ó sì ní mọ́tò nàìjíríà ó sì láwọn ilé ó sì láwọn ilẹ̀ ó sì láwọn pọ́pátì ó tún ti wà wá sínú tún bẹ̀rẹ̀ sí ń pè mí mo ní ẹ má pè mí I don't know, I don't want these people to call me. Money eh king but ah. money more eh. ẹ ọmọ kan wọ́n máa bẹ́ ògùn èèyàn irú Yomi Yomi yes yes. Bọ̀bọ̀ kan máa ti mi tí mo ní mo rántí orúkọ ẹ̀ mọ́ yẹn Yomi ló ń jẹ́ tó wà l'Amẹ́ríkà. Ó wà nùkú mi báyìí. Tó bá ti mo money mo ranti oruko e mo yomi lo n je to wa ní don't call me. These people should not call me. Why you call me. Every in the morning like you must send message. Money do don't call me. Because only me. ń gbóná mo dẹ̀ ti mọ̀ pé olè ni wọ́n. Ìdókùn lọ́wọ́ mi. excuse me. excuse me gbogbo mọ́tò mi tí mo nílẹ̀ gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi gbà yẹn mo ta góòlù mi ìgbé kí n tún ra mọ́tò mi kí n tún kó wá sí nàìjíríà màá tún rí owó láti start again wàsíù tún gba gbogbo ẹ̀ nígbà tó wá yá tí mo wò gbòòrò ṣàdàrú tí mo yìí ṣe òwò mi òwò mo fẹ́ máa ṣe òwò mo ní jẹ́ two is better than one let me marry bí mo ṣe wà yìí wọn ò fẹ́ kí n marry o wọ́n máa ti bá ti ní Dangote ti máa sọ wọn máa wọ pé they will go and package the bastard the useless people àwọn tó jọ ń ṣiṣẹ́ tó jọ ń pa àwọn ọkùnrin sáyé they will go and package it for them But you have destroyed system of Nigeria no no Nigeria Yoruba land Yoruba is in trouble the wicked eh? <sighs> ẹ jẹ́ ká wọ́n. Hmm. wo ẹ mọ̀ gan-an ẹ bá máa ṣe ẹmọ pé tí máa ti ń sọ̀rọ̀ Wàsíù ẹ ní tẹ lọ́ọ̀fù àláìkì sí kí n ṣe ṣó ìkẹ́nìbọ̀dì má fi lọ́ọ̀fù àti láìkì sí mo máa ṣe kí n má fi lọ́ọ̀fù kẹ́ má lọ fi sí ọ̀dọ̀ lísì pé à ah, wọ́n láìkì ẹ̀ àwọn tó ń pààyàn tó ń ṣe nǹkan burúkú lórí ẹ̀dẹ̀ nàìjíríà ni wọ́n láìkì olóríire ẹ máa ń kórìíra wọn ni tẹ́ bá ti àwọn gúrùpù o show pe ẹ pọ̀ gan ẹ pọ̀ bọ̀ tí wọ́n bá strike tó bá mú àwọn olórí yín balẹ̀ ẹ̀yin yòókù máa gbórí pamọ́ for some time hmm, kan pa yín kò sí nǹkan tẹ́ ń ṣe fún wa ẹ ti bà orílẹ̀-èdè jẹ́ jù mo ń bọ̀ ilé ìkọ́ mo fẹ́ play mo tiẹ̀ fẹ́ play ilé iṣẹ́ ti mo play gbogbo fídíò mi tó ti sọ pé ó lè mi lọ sí amẹ́ríkà mo gbé dúró gírọ́mì mà dá amẹ́ríkà rí ju àtúnṣe kan tí mo débẹ̀ ń gbà yẹn Mm-hmm. ń bọ̀ mo fẹ́ jáde apá hmm. Okay, yeah, My baby, baby me.

kẹrin Lizzy ló pa èèyàn lórí live chat ó dẹ̀ ń sọ lójúkorojú pé Esabod ló pa èèyàn nínú live chat ẹ̀ nínú ilé ẹ̀ ni wọ́n ti pa èèyàn ní ọ̀dà rúfẹ́ o ọmọ kékeré ọmọ Ìgbò dẹ̀ ni lọ́mọ yẹn pípé nóò nóò tó fi ṣùtọ̀ ọmọ yẹn ọlọ́pàá Nàìjíríà wọn ò máa investigate ẹ o ẹ ṣọ́ọ̀pá àwọn ọlọ́pàá Nàìjíríà ò kì í pa èèyàn ta ọlọ́pàá Nàìjíríà ò máa ti investigate kéèsì o BBDM àbí bí kí ló ń pè very dark boy or very dark man tó bá rí kíní ìsìn tó yẹ kó query pé Lizzy Anjorin who cry under this thing Nigeria government àbí tó bá jẹ́ pé àwọn politician wọn ò ní jẹ́ kó ṣiṣẹ́ lé iṣẹ́ tó máa ó yẹ kí BDM gan kókó gbélé torí kò tí ì dé dark boy ò tí ì dé ńgbà yẹn nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ kò tí ì bẹ̀rẹ̀ sí ní blog kò tí ì popular ṣótiyé ó yẹ kó bá wa béèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà náà ń ṣe à ń pè ọlọ́pàá látijọ́ yìí pólíìsì Nàìjíríà police ọ̀dọ́ nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ i think it happened two thousand and twenty twenty two so àwọn ọlọ́pàá yóò ti dé àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ gbà yẹn àwọn professor Yemi anko ló wà ń bẹ̀ gbà yẹn Ìjẹ̀bú connection ọlọ́pàá yìí náà sì àwọn ọlọ́pàá yìí agbàgbọ́ pọ́n máa ṣe nǹkan kan sí ẹ bá wa investigate lisi ọmọdé yìí ọmọ kan ké lábẹ́ òun bíbá wọn pa ọmọ èèyàn yẹn I think uh, election started. I will date here. Look at the dates. Look at the dates. You just Níjọ́ tí níjọ́ tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀. Bless me Jesus Christ. Àṣìngbọ́ àṣìnlà. Ọjọ́ tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. Four days later lèmi ṣe ṣe gbogbo èèyàn ti she. I was busy that week. Ṣé mo nǹkan? táwọn èèyàn yìí bá fẹ́ ṣe nǹkan tí ò dá ń gbà yẹn tán ti mọ̀ pé people also listening to me ọ̀tọ̀ ni kérò pọ̀ lọ́dọ̀ èèyàn ọ̀tọ̀ ni kí àwọn èèyàn tó wà intelligent àti people who know the Lord who know the Lord you understand me important people listen to people so if they actually they want to play such thing they want to do some havoc they want to cause some havoc they send me an errand that time I was very busy that day four days later lèmi ṣe wá ṣe people were sending me message Autobola Auto Bola o ẹ̀gbọ́n kan tó go and check Lisis platform it on live chat around one o'clock it's not in the afternoon one o'clock in the middle of the night midnight By any situation, you ṣe ṣáìtì are òru and you can see that ẹ máa rí pé ó múra ṣe pé kò múra bí ẹni tó ṣe fẹ́ lọ sùn tó bá ṣe tán ní ọjọ́ yìí ó ì máa bọ́ ta ní aago kan òru yẹn ó ń lọ ni ọmọ òru là ń ṣèkà ó ì máa jáde the way she so a lot of people wọ́n ti ṣe gbogbo èèyàn ti narrate ẹ̀ gbogbo everybody ẹ support gbogbo èèyàn ti ṣe ẹni tí ò ṣe ṣáàtì yẹn nìkan náà ni ẹni tí ò ṣe ṣáàtì yẹn nìkan ó ní gúrùpù àwọn ayé yẹn àbíkẹ́ torí pé One máa connect wọn and wọn báyìí náà ni pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún they are the same they cover the ass of the killers those who destroy children who destroy people either you are children or you are you, you are adults. nobody have right to destroy others now and if people decide to be killing people like that they should be pro for it especially when it is broad daylight like this but people are committing sin and they say you are blackmailing blackmailer, blackmailer, blackmailer. And you're saying the truth and they're calling you blackmailer. Nobody did juju be that. Nobody did juju be that. Lizzy caught in trouble in our land that we don't know his father, we don't we don't know our father, the mother, anybody where among any relate eh, and don't relate to Molisi? Lizzy has just been placed there. And they must say, oh, wait anybody. You must not come for any celebrity. No celebrity must be dragged. No celebrity must be dragged. When celebrities are committing sin, when celebrities are doing evil, Wasiu celebrity doing evil níbi báyìí ó sọ̀rọ̀ gan-an èmi náà ó ṣe ṣáàtì kan fún mi tẹ́lẹ̀ mọ́ pé when you look at the date here four days later like five days later lèmi ṣe ìfẹ́ mo ṣe wá ṣe kínní kínní yẹn ti lọ and before then people said she have deleted it o she went to hide the video and block a lot of people but èmi wá ṣí àkáǹtì tuntun kan tí wọ́n mọ̀ pé mi mọ́ ni mo wá lọ fi wọ́ ni mo fi google kìíní lórí platform ẹ̀ i took this i played this video from her page wọn ò bíire at that moment Lizzy wọn ò bí Lizzy re láti sọ fún ayé pé òun ti delete she was she tried many things to try to dodge some some you understand me and places another platform she does another one and places on on top of this one but èmi mo lọ wá original yẹn jáde original yẹn lè Lizzy Anjorin shot a child on the live shot nothing been done. àdẹ̀lẹ̀ sọ bóyá ó ní bóyá kéèsì yẹn wà lára police case tó ní Nàìjíríà but I don't think so police supporting Lizzy èyó commissioner of police èyí dẹ̀rọ̀ èyí ọkọ́ orúkọ ẹ̀jẹ̀ èyí sàmìjẹ èyí ṣe kìnnì kan kìnnì kan you understand me èyí dẹ̀rọ̀ èyí dẹ̀rọ̀ gidi ni. All these people terrorizing ladies and gentlemen. No, ladies and thug hooligans terrorizing people on social media. They are working for terrorists. Believe me. And again, go and check their husband. Fraudsters. fẹ́ Go and ask. Go, go and verify. Go to their system. Go and ask. Nobody. Nobody. ti fẹ́ tí wọ́n bá fẹ́ terror tí wọ́n bá the, fe ti won ba fe terror ti won People who fraud people who fraud abroad. And they will tell you, yeah, why do you expose your titi? Olóore ló expose. Oh, ni lóore. Olóore wo ni. Olóore wo ni. Tó máa sọ ẹsẹ̀ wọn bí bá ti wọn ton kala. Tó bá ṣe tán máa sọ pé ẹ ti le wọn lè jalè ní ẹ ní sọ bó èmi a mi me for a fore òṣì. Tẹ́ máa dẹrù lé mi lórí ẹ̀yin ò lè gbé wiri. Tẹ́ máa máa ṣe a máa a máa oppress yín kú Or press ni kí ló ṣe tó fi lówó Lizzy you you need to be <laughs> Or need you need to be query you need to be query ah ah eh, Lizzy Anjorin you need to be query simple as that Lizzy Anjorin you need to be query As your àgbọ̀ sí. wọ́n ló pa Lizzy Anjorin ìwọ ló pààyàn ìwọ ló pààyàn ẹ̀rí mo gbé sílẹ̀ yẹn sí ebi tó ti ń sọ̀rọ̀ sí ó wá ń dìbẹ́ díẹ̀ Lizzy ìwọ ló pààyàn everybody ò lè sún ẹ ìwọ ló pààyàn ìwọ ló pààyàn ìwọ ló pààyàn. God èmi ò bí ẹ lórí. you see. ẹ jẹ́ ká ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. ó yá máa gbọ́ ẹ jẹ́ àbẹ̀rẹ̀ níbí báyìí ẹ jẹ́ àbẹ̀rẹ̀ ti rí ọlọ́run gbàkóso Lizzy Anjorin kò sí tó fẹ́ jì sí sórí ṣe rí pé orí ọ̀dọ̀ ní ṣe rí pé ó wà láì sí ó block mi but àkáǹtì mi mo fi wọ yìí ṣe ti rí pé àkáǹtì mi mo fi wọ yìí ṣe ti rí ṣe rí pé orí ọ̀dọ̀ ní ìwọ kúrò ṣe rí Lizzy ṣe ti rí orí ọ̀dọ̀ ẹ̀ ní abẹ́rin dùsí ṣe rí abẹ́rin ó yá ẹ jẹ́ lọ sórí ibi tó ti sọ́ọ̀sì ó ní wọ́n kúrọ́mọ̀ ni. Lizzy ò ní jẹ tán olè apààyàn gbọmọgbọmọ gbọmọgbọmọ ó yá ibi báyìí ni ẹni pé mo yí síbẹ̀ báyìí nǹkan tó ti sẹ́yìn thirty one eh, thirty eh, nine eh. thirty nine. owó ó ní màá tẹ ẹ tó ọmọ pé mi máa rí rí ministry of my life ṣègbéyàwó rí fóònù ìgbéyàwó tí màá ṣe rè. ọ̀rọ̀ tó sọ. ó ní pé ṣọ̀gbọ́n two years ló fún wẹ́ẹ̀dì yẹn. ẹ máa wo. ṣọ̀gbọ́n wa bẹ̀rẹ̀ ṣẹ̀rí ẹ nínú èyí tó sọ pé kọ́lọ̀ wò lọ́dọ̀ àdámáyọ̀ tó ti edit yẹn àti tó sọ pé òun gbé jáde fún ara òun yẹn ẹ ti understand ẹ lọ wò ó dáadáa ẹ máa rí bóyá àtọ̀ síra wọn ọ̀rọ̀ tó sọ kó tó ọ̀rọ̀ tó sọ ń bì báyìí ó yàtọ̀ sí tirẹ̀ yẹn orí ọ̀dọ̀ ẹ̀ gangan láwa yìí o orí ọ̀dọ̀ lísì gangan rèé o ó ti block mi papọ̀ mo lọ fi another one wọ́n ni ó block mi gbogbo àkáǹtì mi ló ti block mo lọ fi another account wọ pẹ̀nsì ni. Mm -hmm ó ti yé ó lọ fi àkáǹtì mi ṣẹ́ sírí ẹjẹ́ agbọ́ tẹ́ bá ti wà lórí pláfọ́ọ̀mù yìí ẹ máa bá wa tẹ lọ́ọ̀fù àti láìkì ó ti yé Lizzy Anjorin is a kill she's a killer. for real they murder somebody when she was on live chat. they murder somebody. under that chat the voice came out you know the voice was revealed and you know she did this chat last week Saturday before I could talk about this issue, I was waiting for her to come and debunk or tell, tell us story before I, I talk on it. And she now saying that her daughter is the one that is shouting, Hey, eh, no! Ẹ̀gbọ́n, ṣé ilé When people were, you know, those days when people talking about this issue of the noise, she lied that her little baby ọmọ ẹ̀ tó máa ṣánkú mọ́ lọ́wọ́ yẹn ẹ́ tóun náà máa ṣánkú máyé lọ́wọ́ tó máa fi ṣe tutù ayé bó ṣe sọ pé máa fòun ṣe tutù ẹjọ́ ṣọmọ kékeré ṣọmọ five years gan lè pariwo bẹ́yẹn ọmọ tó sọ̀rọ̀ bí jẹ́ bíi teenager ni no no bí ọmọ tán ti dè mọ́lẹ̀ bí ọmọ tán ti kidnap tí wọ́n ti wá dè mọ́lẹ̀ tí ò mọ owó bẹ̀ tó wá wá gbé tó wá ti rí pé wọ́n ti fẹ́ pa òun ṣó ti yé yín tó wá pariwo nóò bó ṣe ṣe nìyẹn Lizzy ò mọ̀ pé òun yẹn máa jáde to that extent torí ẹ̀ ló ṣe wà nínú orí fóònù ṣó ti yé òru ní o one o'clock in the around to one nígbà táwo time to ṣe ṣe mọ̀ pé time máa tẹ̀ ọ́ gbogbo ohun tí mo ṣó lẹ́ẹ̀kan yẹn ṣe mọ̀ pé time mo ṣó ń Lizzie ẹ̀ mọ́ pé ó sọ níjọ́ yẹn nínú ṣáàtì tó ṣe níjọ́ yẹn tó ní ẹ Ọlọ́run ló mọ̀ mọ́tò ẹ síbi tó tó ẹ sí Lizzie ò lè máa pa èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin tẹ́ bá wà lórí lórí Facebook yìí lórí kéèsì yìí ẹ jẹ́ ká gbé placard i'm telling you lórí kéèsì yìí ṣé àmọ́ pé gbogbo èèyàn ti relent wọ́n dẹ̀ ti forget about it because wọ́n bìlì pé wọ́n léèyàn lẹ́yìn Wàsíù ò lè má bóyá Wàsíù ló ń pa èèyàn fún yes um, torí ah, lẹ́tà tó ṣe kìíní ìtàn nínú fídíò yẹn full video the full video tá a ti cut ele after àgbà yẹn tó ń pa ẹni ìtàn ló sọ pé ni wọ́n pè ló ní òkè sáà mo ti ń bọ̀ ẹ ló sà òkè sáà mo ti ń bọ̀ bóyá ọkọ ẹ̀ ló bá pa èèyàn ní ọjọ́ yẹn ṣe mọ̀ pé sànà ló máa ń lò fún ọkọ yẹn partner in crime after few minutes tí wọ́n pa ẹni tán pa tán yẹn ni wọ́n sọ fún yín pé lẹ́ni yẹn pè ní fóònù ẹ̀kan ríngì ló dẹ̀ ní òkè sàmú bọ̀ ló dẹ̀ pa fóònù ó dẹ̀ hẹ́ǹdì fídíò yẹn kò ju few minutes ó hẹ́ǹdì fídíò yẹn òru ọ̀gànjọ́ dẹ̀ ní ó dẹ̀ ní òkè sàmú bọ̀ nígbà tí wọ́n parí yẹn tán ọmọ tó no lọmọ yẹn dẹ̀ sọ ọmọ yẹn ò sọ oró ọmọ yẹn ọmọ Ìgbò ni ọmọ yẹn kì í ṣe ọmọ tó gbọ́ Yorùbá ó ní no no lọ́mọ yẹn pariwo Lizzy she has been a killer for long she have the gut and audacity to do that also on media and she's telling us every day shouting that blackmailer àwọn tá a báyé blackmailer jẹ nìyẹn gbogbo àwọn tó wà lọ́ndà Lizzy they are all fraudsters they are all killer they are ritualists they are evil tó bá jẹ́ pé ìlú Canada àbá Amẹ́ríkà la tá ń sọ̀rọ̀ yìí tán gbóhùn ọmọdé gbogbo àwọn tó wà lọ́ndà platform ẹ̀yẹn they are honestly wọn ní home is not building a day but they will investigate them they will be wọ́n máa máa mú wọn àkàìmọye àwọn èèyàn tán ti mú tán máa wà lọ́ndà platform lísì kí ló fún yín ní àìjẹ́ àgbẹ̀ kì í ṣe gbogbo àwọn tán ti mú ní ọ̀nà iye wa lọ́hùn kì í ṣe àwọn ọmọ lísì ni wọ́n wọ́n wà lórí mídíà gbogbo àwọn tán mú tán máa ní wọ́n pa èèyàn mẹ́jọ wọ́n ti ta èèyàn mẹ́jọ wọ́n ti ṣe kiri kan mẹ́jọ mẹ́sàn-án láàrin oṣù kan tí ọmọ kékeré kan tó pa èèyàn mẹ́wàá arúbìnrin mẹ́wàá mo rí iṣẹ́ kan náà lọ́dọ̀ mo wò lọ́dọ̀ ayéfẹ́lẹ́ lónìí wọ́n kàn táàgì mi ni ẹnìkan dẹ̀ ń kọ̀ǹfẹ́sì pé òun ti pa èèyàn mélòó ó máa ń jẹ èèyàn báyìí some people in Nigeria dey eat human being. Hmm. n tó fọ́nì ni pé bó ṣe ń ṣiṣẹ́ yẹn yíbo ti gbà o Yorùbá ni o haúsá ti ṣe haúsá ló ra bẹ̀ a máa ṣe báyìí ni o a máa jà báyìí ni o Tom Jones o wọ́n lọ sùn Tom Jones anyway oorun ti fẹ́ máa kùn mí lónìí hmm, this is ten o'clock ẹ jẹ́ ń lọ wẹ̀ jẹ́ ń lọ take ó yẹ kí n ti take evening shower mi kí n ti sùn tó bá ti di eleven sí mi nílé sùn mọ́ tó bá ti di eleven mi nílé sùn mọ́ because ó ti máa fẹ́ bọ́ sí time tí mo fẹ́ máa dìde tí máa pray ẹ jẹ́ kí n lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe thank you so much ẹ jẹ́ ká dúró báyìí ná. Hmm. Hmm. ṣe eléyìí ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ẹ She was thoughtful, wise, curious, helpful, funny. Oh my gosh. Let us. So much more. Oh, my grandmother is emotional. Eh, sorry. ok ọjọ́ tí ọjọ́ tí kinní kú nìyí ọjọ́ tí lórúkọ. Mm. Hmm. anyway ẹ jẹ́ ká máa lọ let us go arrest we see continue Lizzy ti pa ó ń pa èèyàn. Hmm. Hmm. Bye for now. Mm. Nigeria police investigate Lizzy. Ẹ̀yin tẹ́ ń support Lizzy kò ní dáa fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń pààyàn tẹ́ ń ṣe ritual tẹ́ ti fi yàn wo Lizzy tó bá pààyàn rí nǹkan kan ò ní ṣe é ṣùgbọ́n tó bá jẹ́ pé òun òun pààyàn gbogbo ẹ̀yin tẹ́jọjọ́ ń pa àṣírí yóò ní bò ọlọ́run máa tún yín láṣìírí ọkàn ò ní balẹ̀ Lizzy gbogbo àwọn tó ọjọ́ tó jáde wá tó wá ń dárúkọ ọmọ mi tó ń dárúkọ tó ń wíṣà rẹ̀ bàdì yẹn gbogbo èpè tó ṣe pátápátá fún gbogbo àwọn tó bẹ̀ fún àwọn tó spíkì fún fún àwọn tó ń rẹpísẹ́ǹtì fún gbogbo àwọn tó ṣàmì lábẹ́ pláfọ̀mù fún gbogbo àwọn ẹbí wọn àtàrà wọn ó ti yé gbogbo yín pọ́ èpè yẹn ó padà lọ bá yín ayé ẹ ò ní da lẹ́sì kò ní yẹ ò ní jèrè ó wà àkúdà ó bá jẹ́ àkúdà yá wọ́n máa fi ẹ́ ṣètùtù lásìkò ni because nǹkan tó bá yá ń sìn ó lè máa sọ pé àkúdà yá ni kò ń ṣàkúdà yá but ó ti kó ó ti ṣe a lot of things tó yẹ pé she cannot come out and explain ó ti yé so màmá mi ni mo fi ò lẹ́ǹkan yẹn mo ní màmá ó ti yé mo bá ṣe mí kò sí nǹkan kan tó but mo ní màmá mo ní mo ní tracy ṣó ti yé gbogbo nǹkan tí mo sọ with evidence ni you can count Nigeria because of the àjálẹ̀ àwọn èèyàn tó ń ti pa oríṣiríṣi nǹkan in fact this trouble this trouble eh, ẹ ìbá má padà wá mọ́ wọ́n tàn mí nígbà yẹn ni láti béèrè lọ́wọ́ mi pé nǹkan ṣe fún mi nígbà bóyá mo ṣèrántí in fact Wàsíù oníṣàǹtó dáa Wàsíù oníṣàǹtó dáa jẹ́ ẹ̀yin terrorist wọ́n máa pa yín ni. You can't escape it. Yeah, we should go. Bye for now. Mm. Yeah, Lord. Ó dàárọ̀. Ẹni tó bá ní ká má dé lánìí, dé báyìí, mi Bọ́lá Fọláṣadé màmá wa máa sì máa bá wọn olólùfẹ́ mi láyé àti láyé àti láyé àti àlàáfíà. Lizzy Anjorin, ayé ẹ̀ ti bàjẹ́, ta. Kí ìwọ àti láti dọ̀dọ̀ yòó fò lẹ́ẹ̀jọ́ ṣe àtòfò flọ́rí kú ọmọ ẹ̀ ẹni bá sọ pé mo ṣépè fún ẹ nígbà tí mi ṣépè fún ọmọ ẹ tó ṣépè fún ọmọ mi gbogbo àwọn tó bẹ̀ gbogbo wọn máa gbọ́mọ gbòǹbì iṣu tẹ́ bá ti sin ọmọ ẹ máa máa gbọ́mọ gbòǹsìn